لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه sílé nínú tá a ti sàlàyé rẹ̀ síwájú nípa ìtàn ìgbésí ayé ànábì Mùsá alayhi salam ẹwà bùnmi máa kó àwọn sọ̀rọ̀. يستغفر الله رب العالمين نبي السرادان أتسكوتها وقلن يحسنوا أقوم تسلم وقال سفر إليه ينظر ذلك أولا ينظر من تنبار يروي إليه على الحسن وقال تقول الله أنت تسلم من تنبار ọba tó kọ ọba tó di ọjọ́ yẹ ẹni tó lóye lẹ́nu òye látàrí pẹ̀lú mọbẹ láti òfin ọlọ́run nígbà tó ti bẹ ṣe ìdílé àti pẹ̀lú ọkọ ìròyìn rẹ ní pé láti aláìmọ̀kan ni wọ́n ọ yàtọ̀ sí pé olùtàìmọ̀kan ni wọ́n olùtàìmọ̀kan ni wọ́n àlẹ́sẹ̀rọ̀ àkọ́wà ńlẹ̀ àìmọ̀kan rẹ̀ ọ̀kan mọ́ láàánú àìmọ̀kan yẹn ọ̀yà ọ́ torí ẹ̀ ẹ̀dá àwòrán ni mo kàn gbọ́ báwọn bí òye yìí ní tí wọ́n kópa nípa ẹni táwọn ẹlẹ́yìn náà lórí ẹ̀ wọ́n bá wọn pé lórí. ما كانوا يعملون أقول بالذي ما تنساه إنتي ما مقع بالي لكن أنا إليه بدوريا أقول أتيبتك بالذي ما تنساه دوريا ẹ̀kọ́ sọ̀rọ̀ ìlú ní bíbá ẹ wọn náà ní kékeré ti gbogbo ẹni tó náà wọn bá bá gbà mí nílànà náà ń sá àwọn ará rẹ èsì gbogbo ẹni tó bá ń tàṣe yóò fi kàmí ìtọ́lá ní òdòdó lọ́sẹ̀ tó kàbí ní ọmọ náà ni wọ́n máa ń tọ́jú wọ́n yẹra fẹ́kọ̀ọ́ wọ́n وفي شريعة الله أولاني أصحاب اليمين الأخوة أصحاب اليمين وهو بيه وهو لا تدرك الله على الإمام لكن ما غيركم كان يقول وفي أنفسكم أفلا تبصرون ọlọ́run ní àmì ìjẹ lára yín jẹ́ kí n máa ṣe àtọ̀kọ́lọ́ ọba nìkan látó abẹ́ ẹ̀wọ̀ ayé rẹ̀ nígbà tí èsì pẹ̀ fọ́ lójú èkúkú ti fẹ́ ríra kí wọ́n wá ní olùdókè àwọn ọ̀gbọ̀nà àmì àkọlẹ̀ tẹ́lẹ̀ ìgbà yé wa àti wípé ojúṣe náà kọ́ ọmọ bọ́lá ọba ló dá ẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ orí bọ́lá ti ti ṣe dáa lọ́nà tó di àdílẹ́nu ojú rẹ̀ ọ̀fọ́ orí bó ti ṣe jẹ́ wípé gbogbo tó bá wò lára rẹ yóò máa tọ́ka sí pé ẹlẹ́dàá rẹ lágbára kàlọ́ gbogbo sísọ. ìwọ́n tó ọkọ̀ láti jọ sí ìwúrò nípa wọ́n dájú pé àìmọ̀ náà rẹ̀ ń bọ̀ ọ̀kadì. bákan náà kí ló dé sáà nínú ká àárín ìṣẹ̀lẹ̀ yóò fọ̀ báwọn èèyàn ní yóò fọ̀ fún wa láti máa forí balẹ̀ gbòó yóò fọ̀ fún wa láti jọ sí ìyá tó fẹ́ máa ń yìí ó fi yẹ wọn tó pọ̀tọ̀. wọ́n ní tó pàdé kébi sọ́lọ̀ ń bá ní káwọn mẹ́jọ ọlọ́run fún ọdún náà máa dúró sí. wọ́n yìí ta ìwọ sọ́lọ̀ ń bá ní wọn dúró sí. táwọn kí mú ká ọ̀rọ̀ rẹ̀ àti òṣìṣẹ́ àwọn àdáṣe ní síwájú àmì rọ̀ fáwọn ọlọ́wọ́ àwọn àdéhùn àti tẹ́lẹ̀ àwọn àdáṣe ti ti pé àwọn ènìyàn wọn nìkan ọlọ́run bá náà wájú. àti sàlàyé síwájú pé mú ká tẹ̀ àyè ìṣẹ̀lẹ̀ ọlọ́run rántí àwọn èèyàn rẹ̀ tó tún ara ṣe fèrè àwọn àti àwọn èèyàn rẹ̀. ìyẹn ni pé ọlọ́run ara sí àwọn ẹni tó ju àwọn èèyàn rẹ̀ lọ. nítorí fèrè àwọn ẹ̀sìn èèyàn mú تابع àwọn ما fèrè àwọn ẹ̀sìn èèyàn ọ̀rọ̀ fìràwọn àti ilẹ̀ mọ́rọ̀ wọn débi pé a lè gba fìràwọn àtọmọ ìsirẹ́lì sọ̀tọ̀ a lè gé fìràwọn àtọmọ ìsirẹ́lì sọ̀tọ̀ sábà ti pè é fìràwọn wọ́n pè é àwọn ọmọ ìsirẹ́lì sábà ti sọ̀rọ̀ ọmọ ìsirẹ́lì ọ̀dọ̀ fìràwọn orí ẹ̀ ló fà ló fi jẹ́ wípé wọ́n rán múta àìsèṣẹ́lẹ̀ táwọn ọmọ ìsirẹ́lì láwọn olùkọ́ náà wọ́n tọ́ra sí dáadé fìràwùn àtàwọn èèyàn rẹ̀ sábàbí olùkùnmọ́ ẹ̀ nítorí pé ọ̀rọ̀ fìràwùn àtàwọn èèyàn rẹ̀ ó ti fi ọ̀nà kan jàmọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Israẹ̀l lọ́nà tó ti kú kò sí kọ̀ọ̀lẹ́ rẹ̀ lọ́nà tó ti kú kò sí kọ̀ọ̀lẹ́ pímá ìdínà òkú ti jẹ́ pé fìràwùn àtàwọn ànábì musa ti kọ́ tó òkú ńlá wọ́n ti kọ́ sí abala kejì lágbára fi tí wọ́n kàn kó sí Baitul Maqdis Baitul Maqdis ti dáhùn sọ yìí ó náà lè fi gbogbo àwọn ànábì ọlọ́ wọ́n ti ká ọkọ̀ táwọn àtẹ̀lé wọ́n ti fi ìlú fìràwọ́n àti àwọn èèyàn rẹ̀ wọ́n ti fi sẹ́yìn àwọn èèyàn tí musa àtàwọn èèyàn rẹ̀ ní kí wọ́n forí balẹ̀ kó sàyè àwọn kì í sọ ọmọ Israẹli wọ́n yìí ti ṣe yàn sọ̀rọ̀ àwọn wọ́n yìí sọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n yìí ti ṣe yàn sọ̀rọ̀ àwọn ìyẹn ni yìí pé lédè tuntun pọ̀ òótọ́ kan nínú ẹni tọ́lọ̀ náà náà ní níta àyè ìṣúná ibi abáṣepé láti fi ọlọ́run dúró máa ànábì ọlọ́run láti dúró máa ọlọ́run ọ̀rẹ́ sí wọn lórí ànábì nípa òní ní àmì làwọn lédè. إن هؤلاء يتصور معهم به وانتفق على مكاننا إليه وأبيه وباطل ما كانوا يعملون أقولون من هو السيدين قال يا سوف يريدون بيلون إلى يا سوف من سيدك أقبابا لين تسوري فرار سبقاوي يأتي الموجود لين تسوري فرار أو يأتي الموجود torí pé àwọn èèyàn ti ẹ̀rọ náà wá sí kí ni ọlọ́wọ́ bá rẹ̀. ìdáhùn náà wá lè fi lé nínú ìgbésí ayé wa lòní bí wọ́n bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn náà ọlọ́wọ́ bá wá sí ọ ní Yorùbá. ó wá dé sí Yorùbá nìkan lọ́ọ̀mà kò sí ní ẹ̀sìn náà kò sí tọ́kọ̀ pẹ̀lú Haúsá kò sí tọ́kọ̀ pẹ̀lú Ìgbò kò sí tọ́kọ̀ pẹ̀lú àwọn ìpele kò sí tọ́kọ̀ pẹ̀lú èkó yorùbá yorùbá lásán náà àbí wọ́n jọ olùmọ̀ nípa ìsìláàmù lọ́wọ́ wa ti lọ láwùsá wọ́n á jẹ́ wáwùsá nìkan lọ́wọ́ máa pè síjẹ́ ìsìláàmù kò sí tọ́kàn pẹ̀lú yorùbá kò sí tọ́kàn pẹ̀lú ibo kò sí tọ́kàn pẹ̀lú gele àwùsá àwùsá yìí náà àdúgbò tí ẹ̀jẹ̀ kọ́nà jọ lólùmọ̀ nípa ìsìláàmù wọ́n jẹ́ kọ́nà jọ lólùmọ̀ nípa wọ́n wá dé ìwò. wọ́n lọ́n ti ọdún lùmọ̀ nípa ìsìn náà wọ́n wá dé ìwò. wọ́n wá sọ pé tó bá yẹ láwọn máa padà wò nípa ìsìn náà orí ibi tó bá wẹ̀ lórí ọmọ àti ìgbàlódà ọmọ kẹlẹ nítorí àkọ́kọ́ àwọn ìsàlẹ̀ àkọ́kọ́ ti bá àwọn ìsàlẹ̀ dáàbà wàá pín. Kalau ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ sí ni lọ́lọ́mọ ọ̀rọ̀ ẹni tí kọlọ́ lọ́lọ́mọ ọ̀rọ̀ ni ebi gẹ́gẹ́ bí ta ni omi kúrú sí ni wọ́n lọ́lọ́mọ ọ̀rọ̀ ni ti yorùbá yorùbá sí ọlọ́mọ ọ̀rọ̀ ti jẹ́ orúkọ yẹn sí àdáyé rẹ̀ àwọn àdáyé ọlọ́run ti já kálọ̀ fún àwọn àdáyé rẹ̀ náà àdáyé ọmọ kámẹ́ ọlọ́lá àwọn àríwá ti jẹ́ kálọ̀ fún àwọn àdáyé ọlọ́run àdáyé ọmọ kámẹ́ ọlọ́lá àwọn àríwá ti jẹ́ tí òṣìṣẹ́ ọlọ́run wá dẹ́kù àbí ọ̀dẹ́kù. Orí rẹ̀ la sọ pé kẹ́kẹ́ tó máa lọ tó tí òṣìṣẹ́ ọlọ́run àti sílẹ̀. Ọ̀rọ̀ tó òtúmọ̀ sí òṣìṣẹ́ ìtumọ̀ rẹ̀ ń gbé ìránṣẹ́ ọ̀rẹ́. Ìtumọ̀ rẹ̀ ń ìránṣẹ́ ọlọ́run. Ọ̀rọ̀ tó kí ni ìtumọ̀ rẹ̀ gàmà ìránṣẹ́ ọlọ́run. Nítorí báwọn Yorùbá kí wọ́n á máa túmọ̀ rẹ̀ lójú ọlọ́ ó mú wọn sí àìsí ńlá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń ṣe wá àti báwọn èèyàn yóò máa ti bá ara rẹ̀ síra rẹ̀ lójú ọlọ́ ebi tí ọlọ́ọ̀ làá lè jẹ́ ìtú ọlọ́ọ̀ bá wò lọ jẹ́ lórí rẹ̀ ká túmọ̀ rẹ̀ tí ò ti tú ọlọ́ọ̀ àti tẹ̀lé àrùrọ̀ tó ní ní ìgbà tí ò ti tẹ́ lóde yóò máa jẹ́ alùmọ̀bálùlẹ́ọ̀ alùmọ̀bálùlẹ́ọ̀ olùdíjẹ́. Èsì tí alùmọ̀bálùkù la pè é nítorí pé wọ́n bá ti jẹ́ ìrànṣẹ́ ó ti bẹ́ náà ni. Ṣùgbọ́n orúkọ rẹ̀ dá máa pè mọ́ náà ní kíni ìrántí ọlọ́ọ̀tọ́lọ̀ ránṣẹ́ ó sì náà sẹ́ni tí ìbá ń ṣe tí òkú la rí bẹ́ẹ̀. Oríṣiríṣi àtẹ́nìkan bá ṣe ra rẹ̀ ní ìrántí ọlọ́ọ̀ àwa náà lè dúró rè pé á báwo lọ́wọ́ ṣe rán ọ ìgbà wo lọ́rọ̀ ta lọ́wọ́ sí ọ kókó wá ṣiṣẹ́ fún ọ olùdó ní ìṣẹ̀ tó ń ṣe ìrìnàjẹ̀. àbí òye wa àwa kì í ṣe ìrìnàjẹ̀ ọlọ́run á ń bọ̀ síbọ̀ sí kẹ́ ẹ̀ máa wá ṣàmì sọ ike yorùbá lọ́lọ́rọ̀ sí ọ̀ràn táwùsá haúsá lọ́lọ́rọ̀ sí ọ̀ràn sí yorùbá ibo lọ́lọ́rọ̀ sí ọ̀ràn sí yorùbá àtàwùsá lọ́tà yorùbá wa gbogbo ẹni tó bá rí wípé ọmọ ṣe dáadáa wàá pè lọ sí ìdìbò ṣe dáadáa gbogbo ẹni tó bá sì pé ìpàdé àdúrà ló ṣe wàá ṣe kúrò níbi ìpàdé àdúrà alùpàmù obìnrin àárọ̀ mi ìdààmú ọ̀rọ̀ sọ́kọ̀ alùpàmù àlè mọ́kẹ́rì ìdààmú ọ̀rọ̀ fẹ́rẹ̀ wàá máa kọ́ ìbàjẹ́ fún àwọn èèyàn. ní ìgbà tó bá ń hàn sí ọgbọ́n wọn ṣe bàjẹ́ wà á máa àwọn èèyàn láti ṣe dáadáa ní ìgbà tó bá ń o gbogbo èèyàn náà láti máa yorùbá gbogbo ẹ̀yà ẹ̀sẹ̀ nìkan bá wá bá wa ní tó pàṣẹ lórí kíkà dáadáa kátàwọ̀ àgbọ̀dọ̀ sọ fún ike kí ló fi wọ́n dá wíta wọ́n aṣọ tó tó kì mí láyà láti wá bọ̀ láti wá bá mi lèmi tó fi fi yorùbá mi ní ìgbà tí wọ́n dá wíta wọ́n aṣọ to tó fi mi láyà láti wá bọ̀ mo náà lè fi mùsùlùmí ni ọ́ mùsùlùmí nínú sọ́lọ̀ ọba ló sì ti dá wa yà fún mo náà lè fi tó ìtọ̀ náà lo si ọkùnrin àti ọkùnrin to to ito sí náà تأمرون بالمعروف وتنهون عن المنكر ẹ̀yin náà jẹ́ ẹni tó sáà ìjọ tó sáà lọ́nà ọba tó jáde wá bá wù. ìjà abájọ tó ti jẹ́ tó sáà wọn náà jẹ́ mọ̀ òwúrọ̀ àwẹ̀ láti ṣe dáadáa ẹ̀sìn máa kọ́ ìgbàgbẹ́sọ̀. ìmọ̀ òwúrọ̀ àwọn èèyàn láti ṣe dáadáa ìmọ̀ kọ́ ìgbàgbẹ́sọ̀ ọlọ́sọ̀ọ́ àtẹ̀sí dáadáa. lórí rẹ̀ kọ́ á sọ pé àwùjọ alásán láti kẹlọ aṣọ fún ṣe ti báyìí máa ti báyìí níbi ọlọ ní yorùbá àbí yorùbá lásánlá lọba aṣọ fún mi ike ṣe báyìí ti báyìí jẹ ọ wọn ti máa ti ládàá àgbà lásán nítorí pé olùdó náà wọn kì wà ẹyà ẹyà ẹyà wọn máa wà fún láti ẹ̀kọ́ ọgbà haúsá ọgbọ ìṣe máa sọ èdè yorùbá rẹ. ẹni tó bá tó àwọn sáfù máa túmọ̀ rẹ̀ fáwọn kan ẹni tó bá tó bá tó àwọn sáfù máa túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ fáwọn Yorùbá wọn máa túmọ̀ rẹ̀ fáwọn kan. ẹni náà máa lọ pé òun náà ẹ kọ wá ọlọ́run àdùn ní ká máa orí balẹ̀ fún ká èsì náà ní ká máa gbára dálẹ̀ fún wa nínú ìwé rẹ̀ òfin lọ́kàn jẹ́ làákà yìí òfin lọ́kàn jẹ́ làákà yìí ká máa orí balẹ̀ fún ká ká máa gbára dálẹ̀ ká máa gbára dálẹ̀ fún rẹ̀ lọ́kàn jẹ́ ọmọ ní àìsí orí àìláṣẹ torí ẹ̀ kò dá ní èrè èrè ní ẹbọ lóyún gbogbo ìdájọ́ rẹ̀ ní pípẹ́ àpò dàbí tó fẹ́ sáré yẹ wá lórí rẹ̀ fẹ́ dá kókò kókò gbé lọ láti ìjọsí aláìsí dáì sí nǹkan méjì tọ́tọ́ láti ìwòlú ìjọsí àtẹ̀jọ́ ẹlẹ́dàá gbogbo nǹkan ọ̀dà ìdáni ọ̀gbọ́n ọ̀pọ̀ láàrin. adúgbò ìfọ̀ náà bá wa lóṣù wa lọ́nà adúgbò ìfọ̀ náà bá wa lóṣù wa lọ́nà torí pé ẹjọ́ tó tẹ̀ wọ́n ló fi náà ìgbàlá ti ọ̀pọ̀ ọ̀nà tiẹ̀ náà lọ. Bọ́lá ló máa wà lánàá ẹni bá wù ló máa ń sọ ẹni tó bá wù lánàá. Ìbá kò ní tọ́lá ló máa wá àgbẹ̀ lẹ́ni tó ti ṣe náà. Ọ̀pọ̀ àìpẹ́ yìí wọn náà máa yọ náà máa wù pé à. Wọ́n náà jẹ́ fẹ́wù ìjẹ́bọ̀ ọ̀tá àmọ́ máa tó lọ sí bákan náà nínú àwọn nǹkan tó tó gbẹ̀yìn òun náà ní wípé ànábì wọn tó gbá àyè ìṣẹ̀lẹ̀ ọjọ́ ní tó ti wípé ọ̀tọ̀ wọ́n nígbà tí àwọn èèyàn sọ ọlọ́dọ̀ ọ̀hún sáyé pé ìjà àjàdá ìlẹ́hìn kẹmẹ́rẹ́ ló ń bẹ̀rẹ̀ báwa wá kò tàbí báwa náà wà bọ̀. eré báwọn náà ń ṣe ní àwọn òwe tí wọ́n sọ. Wọ́n ti kéde gbogbo wọn lọ sọ ọ̀rẹ́ lórí gbogbo òwe papọ̀ ní ìgbà náà. Báwọn kan nínú wọn àwọn náà sọ ọ̀rẹ́. Ní ẹni kí gbogbo àlùfáà wọn lè dé lórí láàbùkù kan náà. Ẹni tó sori gbó sori àwọn olùyọ̀ wà ní náà. Ìwé ẹ̀rọ ti jẹ́ ṣe kò sí nínú sọ̀rọ̀ kò mú àkàkọ́ lánàá gbogbo wa lọ́dọ̀ tó dá fún àwọn yorùbá yìí á àwọn òbí náà lè fọ́ kí ló dé fún kí ló dé fún kí ká bẹ̀rẹ̀ wọn lóṣù nínú yorùbá kò fún mi bẹ́ẹ̀ mú mi bẹ́ẹ̀ èmi ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀ bàtú bá ń sọ̀rọ̀ oníṣẹ́ àwọn àwọn yorùbá yìí àwọn òbí náà lè fọ́ báwo ló ti dá gbogbo wa sọ ni wọ́n á lè sọ̀rọ̀ yàtọ̀ sí kọ́ ọlọ́run ṣáájú àwọn nàbàrà ọlọ́run ṣáájú àwọn ẹ̀wọ́ ní ètò ọ̀sán tó dé ní gbogbo ẹ̀ka láti fẹ́ nàbàrà káàtó gbogbo ẹ̀ka láti fẹ́ yàwó káàtó ọlọ́run láàánú gbogbo kékeré ayé kò sí sọ nítorí kékeré ọ̀dọ̀ ọlọ́run ẹni tó bá sùn lọ́sọ̀ ọlọ́run ló yẹ láàyè ló mú lọ́rẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá pèsè ọ̀dọ́ ọmọ jáde lẹ́nu wa báwa náà wọ́n lọ sí gbọ́dọ̀ kẹ̀kẹ́ bí jáde lẹ́nu wa. ó wá nínú àtúntò kan kí ìwà àwọn àmì àti gbé jáde láti ọ̀dọ̀ àbúwá àgbẹ̀jì wọ̀bí ọ̀gá ọ̀gá. ó ní sáájú bá tó gba mi lẹ́yìn ajáde pẹ̀lú àtẹ̀kọ̀ àmì sọ̀rọ̀ máa lọ àdìsẹ́lẹ̀ àgbéra pa àlùjọ síbi owó yìí. lójú ọ̀nà wa àwọn arí àwọn kékeré tó ṣe é pé àwọn náà la fẹ́ jà lónìí wípé wọ́n kóra wọn lójú kì í ju rabata náà igi yẹn jẹ́ igi sídra igi tó ṣe é pé ewé rẹ̀ àwọn ọ̀húnṣẹ́ igi yìí wá jẹ́ abẹ́ka púpọ̀ lára àwọn ẹ̀ka àti ẹ̀túnṣun kì í báyìí àwọn èèyàn gbé ìdá àwọn àwọn kékeré yìí wọ́n pe ìdá wọn nǹkan ìdá wọn wọ́n pe kọ́ wọ́n pe yìí ní láàdùn ànúwọ́ọ̀tọ̀ láàdùn ànúwọ́ọ̀tọ̀ alábìkọ́ lójú láti tó máa gbé nǹkan ìdá rẹ̀ kọ́ wọ́n wá kóra lónìdìkì pẹ̀lú ìgbàgbọ́ wípé táwọn bá kó táwọn bá kó àwọn ìjà àwọn nǹkan ìjà wọn rọ̀ sára kìí táwọn á sì fúra ló sì di kìí eléyìí ó ṣe sábà bí káwọn ọjà àjàtẹ́nu kí ni kí n ti dàbà yìí ó ti di òòtà gbèsè abáwọlé tí nǹkan ti ara kọ láti ṣe àdìpó títí kìí báyìí eléyìí ó fún wa níṣẹ́kù lórí àwọn ọ̀tá nítorí pé tá a bá lo àwọn nǹkan àjáwọn yóò fún wa láǹfààní àti ìṣẹ́gun àwọn ọ̀tá wa. nígbà tá a rí wọn tó ń dúró ẹ̀ á sọ kankan àtà ń tẹ̀lé àná sí lọ à ń tẹ̀lé àná sí lọ sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ tá a tó fi rí irú ìyẹn mi. eléyìí tó ti fáwọn kẹ̀kẹ́ yóò máa lò ó. báyìí wá yá mi pé wàá lọ́dún sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àìsàdá lẹ́ẹ̀dá aṣọ wọn fẹ́ sọ̀rọ̀ àlẹ́ òṣèlú àtọwọ́ wà lẹ́nu. صلى الله عليه وسلم báwa náà tàbí sígi alágbèékọ́ pátáwa náà máa lò gẹ́gẹ́ báwa táwa ti ṣe nígi alágbèékọ́ báwa náà tàbí sígi alágbèékọ́ táwa náà kó nǹkan ẹ̀dá wa kọ́ láti lè máa borí àwọn ọ̀dà wa lọ́rọ̀ gẹ́gẹ́ báwa táwa ti ṣe nígi alágbèékọ́. فقال النبي صلى الله عليه وآله وسلم الله أكبر أشهد أن الله أكبر ليش نفسه قد يتغير على الإسلام الله أكبر لكن يقع oríṣiríṣi ìyá mi ò yorùbá lọ sí ilé ọ tí bàbá ti àmì ìlẹ lọ́dọ̀ pé àwọn ọmọ ọmọ ìgbọ́ àdúgbò sọ pé tó bá wọn. tọ́ àlẹ́ mi ni ó wá fẹ́ máa bá alẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣòro àti ilẹ̀ mi mú ta. ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀sì àtọ̀sí ń táwọn ọmọ ìṣẹ́lẹ̀ sọ fún un ta. Àlejò ìṣẹ̀lẹ̀ nígbà tó sọ pé ìṣe àìlànà ìlà sàmáràwò àyàdéhà báwa náà wà wọ sàkátà máa mọ gẹ́gẹ́ bá àwọn eléyìí náà ti ló tàbí wọn sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sẹ́yìn náà. Báwa wá ike aláfikọ́ máa dáàmà tó nǹkan àjà wa rọ̀ sára rẹ̀ gẹ́gẹ́ bá àwọn eléyìí náà ti ti ní ike aláfikọ́. tí wọ́n ń tó nǹkan ẹ̀dá wọn rárá eléyìí tó ń fún ọlọ́pàá àti àtẹ̀jáde. Ìjọba àpapọ̀ tí gbàgbọ́ àwọn sọ̀rọ̀ lọ́dà lẹ́sọ̀ bá owó tàkà táwọn àwọn ọmọ afárá dálẹ̀ níwájú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbòlá àbòjá àwọn olórí ikú wa ló mọ̀ yìí fáwọn àti ìdòdó àwọn afárá dálẹ̀ níwájú ẹ̀. Àlejò wa ni kí n gbàgbọ́ sàǹtàbọ̀ọ̀dà sàǹtàbọ̀ọ̀dà sàǹtàbọ̀ọ̀dà ẹ̀rọ ti sọ ojú ọ̀nà àwọn tó tó wá bí ẹ̀rọ ti sọ ojú ọ̀nà àwọn tó tó wá bí lórí ẹ̀kí ìtara ọ̀ ẹ̀kí ìtara ọ̀ níta àwọn kékeré wọn ní ọjọ́ sátidé náà máa ti sè eléyìí wà báwọn tàbí ọ wà báwọn yọ̀ wọ́n ní àwọn kékeré oríṣiríṣi àwọn tó ní ọjọ́ sábì táwọn àwọn máa bí ìkéde. ó fa gbègbè lé ìlú jẹ àwọn nàkọ́ra ẹ̀yin náà wá sọ̀rọ̀ pé ẹ bá wà náà wọ ọjọ́ kan táwọn náà máa fi sinmi bẹ́ẹ̀ bí àwọn wọ̀nyí ti ṣe lọ́jọ́ tó ń ṣe nínú ẹ̀ àwọn àtúntò àwọn ọwọ́ ìlú لقد قلتم ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà يوسف 那就是手头上的生意，手头上在，办完了我就想再干个多，要不然我一个人干，我干不动。对不对？同志们，现在早晚他说话的嘛，就是说嘛，有些早晚他就是说早晚干的，这帮人就是干的，那帮人就是干的。所以光是你做别人，你做不成就？所以嘛，所以我我一个月工资不拉拉就两万。

lójú ìṣẹ̀lẹ̀ sábẹ̀lú fún ilẹ̀ ìlú àti ìṣúná fún ilẹ̀ ìṣẹ̀lẹ̀. láti náà sọ́tún ní tùmí lọ́kọ́ lọ́kọ́ láti púpọ̀ tí ò ní fi lórí rẹ̀ ló fi wá bàjẹ́ lọ́jọ́ yẹrù nàìjíríà tó kọ̀ pẹ́tọ̀ sí. seven twenty four alùpùpù àti tẹ̀sí àgbẹ̀tọ̀ lọ. lọ́wọ́ àdójọ́ súnmọ́ àdàbà bẹ́ẹ̀ lọ sí súnmọ́ àwọn ọmọ mùsùlùmí bá parí sọlá tó ìdúmọ̀ àkọ́kọ́ yẹn. láti ọjọ́ sátidé tí àwọn oníbà fẹ́ lọ sí náwó kù tó wọ́n náà wá kàdé fa ọlọ́mọ ìlú tó dá ọba yẹn. láti ọjọ́ sátidé tí káàkiri kan ló náà fẹ́ lọ sọ́ọ̀tì wọ́n mú wákàtí kan tó bá dé sọ́tà ní ìgbé náà tó kékeré ọ̀pá láti ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó ti ẹ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ oṣù tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ àwọn àti sọ̀rọ̀ táwọn mẹ́tẹ́rì sọ̀rọ̀ lọ́dọ̀ mọ́tà àìsẹ̀lẹ̀. ilé wọn ti máa ń wọ abáyé pàṣẹ ọ̀wọ́ nínú síra nínú orí àṣẹ. wọ́n ti wọ ìmọ̀ àgbà tọ́kọ́ bá máa mọ́jọ́ tó máa táwọn àti sẹ́ni. ó ní rárá. lásìkò bá ti bẹ̀rẹ̀ lọ. lásìkò bá ti bẹ̀rẹ̀ lọ. lọ́dọ̀ ìdílé tí ń bá lọ bí sẹ́ni lọ́dún máa. kí ló ń tẹ̀ láwọn ọ̀gá mi tí màá lọ sùkúù sí ìdíjẹ́ mi lọ́jọ́ júmọ̀ màá lọ sí mi lọ́jọ́ sátidé lọ́wọ́ àwọn ọgbẹ́ mi fún kálí kí ló ṣe. lọ eléyìí tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ appointment máa fi lọ́jọ́ sátidé máa fi lọ́jọ́ sọ́jọ́ sunday ẹ bá gba ẹgbẹ́ lọ́jọ́ sunday. a wọ́n ṣe mí fọlọ́lọ́ ti bò wọ́n ọ̀gá tí wọ́n ti lọ sọ́jọ́ òní ìgbà òní ìgbà ìwọ́ twenty four ọba àbísẹ́gbẹ́ ọba tẹ̀síwọ̀ ìwọ sẹ́gbẹ́ ọba tẹ̀síwọ̀ àbísẹ́gbẹ́ ìgbó tẹ̀síwọ̀ àwọn ọ̀lọ́dọ̀ kan ọjọ́ ọlọ́mọdé pẹ̀lú káwọn bá àjẹ́ ìgbó tẹ̀lé ní lọ́gbọ̀n tó dáhùn ẹgbẹ́ káwọn bá nà ní ọ̀gá àyè ìṣọ̀lá. Lọ́ọ̀ ẹ̀lẹ́dì wọn ló fẹ́ àyè ìṣẹ̀lẹ̀ àmọ́ àwọn wá ní eléyìí sábà ti sọ yìí yéṣu tó gbogbo ara láti wú lẹ pé wọn mọ ọdẹ ẹ máa sọ ojú ọ̀nà àwọn tó bá ti fi èso gbogbo wa bẹ́ẹ̀ náà ṣe rí ọbẹ̀ nínú wa ẹni tí ń sọ tí ọ̀yà pa ó sì fẹ́ nínú wa ẹni tí ń yẹra tí ọ̀sọ̀ bẹ̀rẹ̀ kọ́nà ọba kọ́nà ti wà lọ. ẹni tí nínú ìsìlámù wa rí ọ̀sẹ̀ ní ọ̀nà nípa ọ̀sẹ̀ oníkan ọkọ̀ òṣèlú àwọn mùsùlùmí kó lè ṣe. àwọn mùsùlùmí kan wà ní ti ṣe báwọn bàbá wọn tí wọ́n ti bá ti bá ti náà làwọn ni bẹ́ẹ̀ náà dárò wọn lọ. ẹ̀rí méjì kúkúrú yorùbá a lè sọ pé mùsùlùmí ọlọ́fẹ́ yọ mùsùlùmí ọlọ́fẹ́ yọ nínú àwọn ìṣẹ́jú náà á àná àyà ó ń bà wọ́n ní náà àyà ẹni pé tó máa ń fún ọpọlọ sọ àtẹ́sí yóò máa fi sípà làbá rẹ yóò máa sọ pé tó àwọn bàbá wa wá kọ́ táwọn bàbá wa náà wá pàtàkì pé táwọn bàbá wa sọ pàtàkì ìdí nù ibi tá a fi kàkà pé tẹ̀lé ẹni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn táwọn wọn ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò ní jókòó àbí kí wọ́n dúró nìkan àbí kí wọ́n máa sọ̀rọ̀ wa láìka nítorí pé táwọn àti wọn lọ títì rẹ̀ wọ́n àwọn ọ̀kẹ́ kọ́kọ́ sọ wọn ọ̀kẹ́ kọ́kọ́ náà ti sọ bí n táwọn bàbá wọn ti kú iná ní wọ́n lè bá wọn náà náà wa ẹ̀rí lórí lórí rẹ̀ ti dàrú dàbí lórí rẹ̀ ọba dàrú dàbí pàmò tí kò fún yà lórí kí wọ́n sọ pé gbọ̀nà ọlọ́gbọ̀nà mẹ́rin sọ̀rọ̀ bá àdúgbò náà wọ́n ti lọ́ra ti gbọ́n nínú ọbẹ̀ gbà. ẹ̀rí ló ń wọn ní ìsìlánà aládàáfẹ́ wọ́n ti di nípa mọ́wì àbẹ́yìn ẹ̀dálẹ̀ ibi lílẹ̀ wà bó ṣe ẹ̀dálẹ̀ ó ti bá wọn tó wọn ti bẹ́ẹ̀ náà lọ. lọ́gbà wọ́n kò ní sọ̀rọ̀ lásán máa ń pariwo mọ́wì yìí ń sara ìsìlámù mọ́lì ìfọ́lọ̀ ní àti wọ́n ní àtàwà àtẹ́lẹ́ ìfìnì. Báwa bá ti àtẹ́lẹ́ ìfìnì, báwa bàbá wa ti fi lé wa lọ́wọ́ nù. Nígbà wo ti máa ṣe fún ẹni tí ó tọ̀ náà kó forí sọlẹ̀? Ìwọ ló forí kọ́. Àwọn ò ní forí sọlẹ̀, ìwọ ló forí kọ́. Láì darí má lórí ẹ̀ fọ́. Nítorí pé ẹni tó bá rí sọlọ́ sí ọ̀sẹ̀ Torí tàbí Mọ̀hámẹ́d, ọ̀lọ́mọ́ àti ọ̀lọ́mọ́ àti ọ̀lọ́mọ́ àti ọ̀lọ́mọ́ àti yóò sì fi ṣe sọ́ọ̀nù láyà yóò sì rí bí kí ìṣèṣì ayé ti rí ìyẹn náà. ẹ̀yẹ̀ wọ́n o àwọn ẹni tí ń sọ ojú ọ̀nà àwọn tó síwájú wa ojú ọ̀nà àwọn bẹ́ẹ̀ máa ń gbé gbàgbá ṣe mọ́wì wọ́n fi ń pọ̀tì àwọn tìrì yomi nígbà táwọn ṣe kéde wọ́n ṣe kírísìmà àbí kí nìkan máa kírísìmà ọjọ́ òbí ta ní náà ọjọ́ òbí jésù jésù wọ́n pè jésù ànábìyí sálà wà pẹ̀lú ok àwọn ṣe báyìí láti fi ṣe àyájọ́ ọjọ́ ọ̀bí àtẹ́bẹ̀ ìta àrí ìtàlá lérò sí wọn tó ti fẹ́ nu òkú lórí dé. bẹ́ẹ̀ lánàá ẹnu àwọn ẹni àmì èkó lórí àbò láíláí. ìdí nì tó fi jẹ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n fi pọ̀ sí àwọn ọ̀nàkọ́ra. ọ̀wá sí lọ́wọ́ ti sọ kájá kí ọ̀sán nìkan ìgbọ́kùnrin ọlọ́dẹ. òsínbẹ́ láyé àtàwọn akọ̀tún káwọn ti mọ́ọ̀lù lábẹ́dá rẹ̀ lábẹ́dá rẹ̀ tó bá ní ilé alọ́dọ̀ tiẹ̀ ọ̀kẹ́ gbogbo nǹkan ló ti dá alọ́dọ̀ sí ẹ̀ má báyà yín bàbá fi gbogbo nǹkan ló ti alọ́dọ̀ sí ẹ̀ sì yá yín mọ́lẹ̀ ẹ̀fà tóbi náà fún yín ìyá sì yí fún mi ó ọmọ mi nígbà tó gbogbo nǹkan ló ti alọ́dọ̀ sí ẹ̀ àbúrò ó tó hijira dị wọ́n tún máa gbé wọ́n tún hárí ìfẹ́ ló kámọ́ ṣe á rí wọ́n lè ṣe báwọn ọmọ sùkúù wọn wọ yúnífọ́ọ̀mù lọ́nà tí wọ́n lọ àtùbá ọ̀nà wa wọ́ wọ́n tún gbé wọn ọ̀pọ̀ tètè sí lò sí náà sí wà àbúrò wa inú wíwá wà àwọn ẹni àmú táwọn kan nínú sọ̀rọ̀ àríwá ìṣẹ́lẹ̀ ni wọ́n ti gbé igbó àti ìlúdénú mẹ́tíláṣí. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀hún ti gbé bàbá ìlú wọn mẹ́tíláṣí àti wọ́n gbé wọn. Alẹ́ nìkan, wọ́n láwọn ń sọ̀rọ̀ bó ọ̀gá ẹ̀mọ́ ọmọ wa lè gbé ọ̀gá. Ṣé wọ́n bá mọ̀ àti kò sí òmìn pa ọ̀? Màá lè wá sí gbogbo àti bá fẹ́ lé wa. Wọ́n dàbẹ̀ bá sí ìwọ̀n jẹ́ ìgbàgbọ́ òṣèlú àti ìgbàgbọ́ ọmọ wa àbúrámà fún ọwọ́ oríṣi àjọ apẹ́ ìyá ọ̀rọ̀ yẹn yóò lọ yóò mú nǹkan ní ìtọ́kọjá ìyẹn wọn lọ ìyẹn ní péjẹ ta oríṣi àjọ apẹ́ ìyá táwọn lọ ọmọ tó wà á múlẹ̀ ìkó fẹ́ fi sílẹ̀ tó lọ́mọ bá rí lọ́mọ bá rí my dad is this not his wrong? ah mo bá wẹ̀ mo bá tẹ̀ ẹ́ is this his wrong? ọmọ bá ní ilé tí ó ń pẹ̀lú búrọ́ọ̀mù ọ̀rùkẹ́ ẹgbẹ́ tí wọ́n bá ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá bá ní àtàkùnrinlá adúgbòtọ́lọ̀ tó du amọ̀dà ẹ̀ tó wá lè fi lé. lórí tọ́lọ̀ wọn bá ní kọ́ mọ́ ta sí pákórì ọmọ òsì kó sínú gbà. torí ní eléyìí wọ́n pè ní wọnú mọ́tíláṣí wọ́n tún pè ní wọnú láyé jọ̀ọ̀. àwọn Yorùbá máa ń kọ́ sí ojú ọ̀nà àbáwọn mọ́tíláṣí péjọ wọ́n dákẹ́ ẹ̀dùn àti ariwo ilé ọlọ́ọ̀lọ́ wà yìí abẹ́ ẹ̀ lẹ́ẹ̀ kára mọ́tíláṣí ti parẹ́ ẹ̀yẹ ọ̀nà kò wúlò nítorí ìlú àti lẹ́yìn ó sí àwọn wọ́n bá bàbá olùkọ́ ẹgbẹ́ wo fẹ́ẹ̀kẹ́ kọ̀ wọ́n bá lù ní tòde orí òkè ni ẹgbẹ́ iná máa ń lò ní ọ̀rẹ́ ẹ̀rí lé jẹ́ tọ́ọ̀tì láyé ẹ̀yà àfikún nǹkan àjò àti máa ń kókó síbẹ̀. lẹ́wọ̀n á rí bọ́ọ̀sì náà àwọn kan máa gbára gbó lẹ́nu ẹ̀dìdì ẹ̀dókò ẹ̀dìdì ẹ̀dókò láì fi káwọn. lóò nílùú lóò nílùú lóò nípa wọ́n máa tù sí wọn wọ́n máa fọ́ sí wọn wọ́n máa tàkìlẹ̀ kẹ́ pé yá pọ́ọ̀tù wa pé lọ́ọ̀ wọ́n kéde inú rẹ̀ tó láìpẹ́ yìí wọ́n náà ọ̀fẹ́ rí pọ̀ láti ra àwọn èròjà àlù àti pọ́ńtíkọ́ọ̀tì sixty million naira kan àgbà mi ìgbà ilé ìlera atúpẹ́ bọ́lọ̀ tó ti wà lọ́nà. Àwọn ọ̀wọ̀ nínú mùsùlùmí ta àwọn ti tó ẹ wá sí mu ìjà ọmọ ṣẹlẹ̀ títí dọ́gbé láti àmà láàrin òdodo àti ìrọ láàrin ìmọ̀nà àti ìdènà láàrin ìsìlámù àti kókò kò lè parí kò lè tán lẹ́yìn tó bá ní ajá jókòó ẹ̀sùn tó ní ajá ṣàtúnṣe láàrin ojú ọ̀nà àti ìṣàtúnṣe tó bá wọn ti fi wọn lẹ̀ wá. àwa ló ti fi láti fi wá lẹ̀ fún wa torí ẹ̀ lọ́kọ́ sí ìrọ̀pọ̀ ẹ̀rọ ìbálòpọ̀ kan. ó ti ṣe jẹ́ nìyẹn òdodo lọ́rọ̀ akẹ́gbọ̀n Muhammad lọ́wọ́ àná. wọ́n ní kíní kàtà máa ń ṣe láwọn ọjọ́ bí a bí ọjọ́ bá dé oníkàlùkù ọ̀wà títọ̀ láì jẹ́ fún ọ̀sùn lọ́wọ́ ìgbà bẹ̀rẹ̀ ní ìgbà tí àsìkò bá wá tó lọ́wọ́ ilẹ̀ padà oníkàlùkù ọ̀wà mú ti yẹ àwọn onílù àti omele àwọn ọmọ wa dúró àbèdí àbèdí àbèdí nínú pátì ìwọ̀n ọmọ lẹ́nu pé àwọn sọ̀rọ̀ kan náà ti wọ nínú pátì àwọn náà kiri rẹ̀ wọ́n ti wọ́n ti lórí àwọn ti kọ́ nígbà tó yé ọgbọ́n àwọn sọ̀rọ̀ ìwọ̀n ti sọ̀rọ̀ àtọ́ra tó tẹ̀ wọ́n ti tún wá sọ̀rọ̀ àwọn náà ti wọn sọ nípa ọdún kíkẹ́ tó bá ti alẹ́ tó náà àwọn náà máa ń pèsè ilé tó bàrà òru àgbàkà. wọ́n wá nígbà gbogbo gbogbo fi kọ́ wá lọ́rùn ìjọ gbogbo ọdún bá jáde lẹ́ ọmọ àgbàkà rẹ̀. ọlọ́dọ̀dọ̀ wọlé ọlọ́kùnrin ọdún dínà ìlànà òun gbà ẹ̀fà ìjẹ́tẹ́ wọ̀dà àtẹlẹ́yìn ẹ má tún mẹ́sìn ẹ làwọn wọn rọ́ọ̀lù náà wá kọ́ ọmọ tó bá wá látara rẹ̀ kọ́ ọmọ àlùbákà ni ọmọ tó ti torí náà lẹ́yìn kó bá a ká àwọn ọ̀nàtọ́ra náà ní tẹ̀sù bá a gbọ́ òní àbẹ́ẹ̀kì ẹ̀dá àtẹ́lẹ̀ kó tu ẹtí rí ní bá náà mọ́tò náà ti bá rẹ̀ ó kọ́ mi nírọ̀ nígbà tí mùsùlùmí náà mú ẹ̀rọ láàkà náà lẹ́kẹ́ gbogbo ẹ̀ tẹ̀sùbá alákàlùkù kó ká ẹ̀rí sẹ́gbà tí mùsùlùmí náà mú tó mú tẹ̀sùbá jẹ tọ́lọ mẹ́bi mírọ̀ ibi dráìbà sílẹ̀ rí parí jẹ náà wọ́n lè lọ mú. àwọn ìyàwó ti ga lára àwọn náà ní tẹ̀sùbá. tó bá jẹ́ pé ẹ bá wà ọ̀rẹ́ jẹ́sì máa ń wọ àwọn dọ́kúmẹ́ntì ẹ̀rọ àwọn ìyàwó ìrìkà ọ̀pọ̀pọ̀ níbi bẹ́ẹ̀kì máàkì níbi mẹ́tíláṣí bẹ́ẹ̀kì máàkì ẹ̀rọ kíkà alákàràkà yìí táwọn ìyàwó tí wọn lọ tó bẹ̀ lọ́mọ tó bí ìgbàdí lákọ̀ọ́kọ́ lé bẹ́ẹ̀ lọ́mọ tó bí ìgbàdí lákọ̀ọ́kọ́ lé ẹ̀sìn tí wọ́n lójú ara wọn ẹni tí wọn náà mú ìtẹ̀síwájú àti wọn náà lọ́wọ́ táwọn náà fà báyìí náà fà báyìí oṣù péye báyìí oṣù péye báyìí oṣù péye báyìí máa ń kó bẹ́ẹ̀ yàn. sábà sọ̀rọ̀ yìí kankan àti torí ẹ̀ lè tó lórí ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam. anábì wa sallallahu alaihi wa ọrụ máa dárú bàtí àwọn yahoo yà ti ọrụ ẹ àwọn dárú ẹ bá wà wúlọ yìí tó ti ní mo á lè àwọn máa tọ́ ìlànà àwọn tó tó wá bẹ́ẹ̀ ẹ má pàpà tọ̀ bí sọlọ́ lọ pa wọn látọ̀ àtọ̀ra wọn dá pápọ̀ àwọn ọlọ́kọ́jú walhamdulillah. wọ́n ní ẹtí irun yín kù ẹtí kù ẹtí kù ẹtí kù ẹbí yà pàtàkì àwọn ìyàwó dàbí lọ́dọ̀ ṣé ẹni tí ń ṣe kù lọ́pọ̀ ni àbáwọn tó fi sílẹ̀ sáà ẹni pé wúrẹ́ ní àwọn mùsùlùmí ìgbà wọ́n ti kò tó lọ́rọ̀ àmẹ́gbẹ̀ọ́ kọ̀ọ̀kan sallallahu alaihi náà tó ṣe pé wọ́n kòkò tó fẹnu rẹ̀ sọlẹ̀ lọ́wọ́ tó ní àbí káfíìn. àwọn káfíìn káfíìn kọ̀ dàpọ̀ láyé ọmọ sọ pé kíkó kò sọ́mọ wọ́n lọ́wọ́ lẹ̀ láti fi fún òwò rà. lọ́dún ní wọ́n ní kọ́ káfíìn kò fún ẹ ẹ ọ̀gbọ́n ní àgbà ọ̀gbọ́n máa sọ.

àwọn kan kọrin wọn làwọn kọrin kọ́tẹ̀ àwọn pété sìgbà ẹ̀hẹ́ kí ló á tẹ̀lé báyìí láti ẹ̀sùn ni wọ́n ti fún ayé àwọn òfáyé wọ́n láwọn olórin ìsìláàmù ẹ̀kọ́ ìsìláàmù àtòrí ọ̀sọ̀ọ̀sọ̀ mọ́rin lọ́ba bá ọ̀sọ̀ rẹ̀ wọ́n mọ̀ sáà òtútù onímọ̀ ìsìláàmù lọ́wọ́ àpàwọ̀ alágbà tí ìdìbò ọmọ ọ̀gá nìbú lọ́gbà wẹ̀. kò sínú Islam gbogbo àwọn àdáwò burúkú tó wọlé tọ̀ wá táwọn èèyàn wá fẹ́ lẹ́mọ̀ Islam ní túláàsì. gbogbo olú àwọn ọ̀sán wọn yóò tó lọ anáàbì wọn amẹ́ ọ̀sán wọn máa wà ẹ̀yìn ẹlẹ́yìn báyìí ọlọ́dún ọmọdé àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọdún báwọn ẹ̀jọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọdá ògùn ó lẹ́yìn ẹ̀yàn ni o àti ìjẹbi tá a lọ àti ìjẹbi tá a lọ agbọ́pá ti là lọ́wọ́ agbóró fíráwùnà ọlọ́run wa ń fẹ́ ní ìṣèlú ká máa lọ sí bẹ́yì tó lè má fẹ́ dé orúkọ ọdún yẹn bẹ́yì tó má fẹ́ dé ní ilẹ̀ fọlọ́sìn bẹ́ẹ̀tù lọ́kùnrin yẹn oná làwọn pè ní Jerusalem àwọn olóyìnbó English àwọn Yahudi àwọn ọmọ Israel àwọn pè ní Old Salem Old Salem Old Salem wọn lọ́yìnbó tó ọdún kéde Jerusalem òyìnbó burú bàjẹ́ pẹ̀lú àwọn èkó English yẹn gbogbo kọjá ọ̀la ni màá pè wọ́n kàn sọ ní wọn. àwọn ọmọ ìsírẹ́lì fẹ́ pé agbára tẹ ọ ní ìlú tí wọn àwọn nígbè ní ó ń ṣẹlẹ̀. òyìnbó wa ò tó kó wọn bàbá wa pé òun bí bàtí òun ti dìbò ààrẹ yìí. ọba nígbè ní oorun ìyá ẹjọ́ ti dé òkú. sálẹ̀ ẹ̀rọ tó sálẹ̀ dé òkú sálẹ̀. wọ́n fẹ́ wọn ọ̀fẹ́ gbogbo ayé ọ̀gbà ẹgbàá rẹ̀ gbà ẹgbàá. kẹ́ẹ́dì ìgbà tó yìnbó wá ní Nàìjíríà náà a nílùú kan ní Lagos State bẹ́ẹ̀ ní sáà pẹ̀lú àgbàdá yìí àgbàdá yìí ẹ̀gbọ́n òkò Yorùbá ni ẹ̀ ẹ̀ wọ́n ní àgbàdá yìí ẹ̀rọ kẹ́yìn náà ní ìṣẹ̀ṣẹ̀ òkú ẹ̀ láti bàbá ní ẹ̀ kó lẹ́wà bá mi kọ́ wà ní àgbàdá yìí ló fẹ́ kọ́ dáadé bàtà kiri náà náà pè lágbàdá yìí lè ṣe ọ̀rọ̀ tó bàbá lọ bàbá lọ pẹ̀ tó ń pọ̀ pé yí padà ó kọ̀ sí ìpadà nísìnyí wọ́n á lọ pé bàdáàpì bàdáàpì ó kọ̀ ìròyìn ìpadà láéláé àbádá ìdí náà ni wọ́n máa ṣe táyé lọ. òyìnbó lọ ọmọ pè ó ti fẹ́ fà wá ló kọ̀ ọ̀dún jẹ́ ló máa ní kí ni àbùbá ti dá yé bàdáàpì bàdáàpì wọ́n ẹ̀ ẹ̀ fún àìjẹ́ bàdáàpì. kíkẹ́ ìfọwọ́ pé ìrìsì àwọn àgbọ̀ tó kò ó kọ ayé tó kọjú.

ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú àkùrọ̀ ẹ̀ nínú sọ́ọ̀tù nàìjíríà ó lọ ní kọ́lù mùsùlùmí lè sọ òun yìí yà fóònù gbòòrò ní àmẹ́kùn náà yàrá wa lẹ́nu Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ náwọn létí nípa àgbàdàn àti musa fáwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀yin èèyàn mi sẹ́ni gbogbo ẹni tẹ̀ máa ti jẹ́ kó gbọ́rọ̀ nígbà àgbọ̀dọ̀ máa sọ pé ẹyin wọ̀nyí ẹyin wọ̀nyí ẹyin èèyàn mi ẹyin ọmọ ìyá mi ẹyin tí gbogbo ẹjẹ bá pè bẹ́ẹ̀ kí ló wò á ọkùnrin láàánú wa ó wù mí káwa náà mọ́ ẹ̀ abẹ́ ẹ̀yin ni rádaràdà yìí ẹ̀yin kátàkátà yìí àá àwa náà torí ẹjẹ àmàtara wa àdẹ́bí ọlọ́ọ̀kẹ́ pọ̀ àdẹ́bí mo ta ń bá wọn lọ sí lọ́kọ̀ yà á kọ́ wọ́n ẹ̀yin èèyàn mi wàhálà ìlú ọ̀fẹ́ kọ̀rọ̀ tẹ́lẹ̀ ten percent yọ padà bọ́ sí eight percent ìgbẹ́ ó pè wá lẹ́yìn ó pè wá lẹ́yìn ok máa bọ́rọ̀ rẹ̀ sọ máa bọ́rọ̀ rẹ̀ sọ. sẹ́kọ̀ọ́ kẹ́lò mi ò ní gbọ́ tẹ́lẹ̀ yóò fi ní kọ́rẹ́ tó fẹ́ sọ. bàbá alágbájá ẹ̀ kókò ẹ gbọ́dọ̀ tó ní ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ọ̀dà akọ́pàá àyìnlá rẹ̀ máa sọ̀rọ̀ lọ. اذكروا نعمة الله عليكم ẹrẹ́tì dẹ̀rẹ́ ọlọ́ọ̀lọ́lọ́ ti fún yìí ó lè má yé wọn àdájọ́ musa wa ń sálẹ̀ ẹ̀ṣẹ̀ àlẹ́fẹ́ fún àgbéyà nígbà tó lọ fún káwọn àdájọ́ ọjà ìmọ̀ ni orí ńlá ni àbí èso orí ńlá orí ńlá torí pé nínú àwọn ẹgbẹ́ lè tó pọ̀ jù nínú àwọn àdájọ́ ìjà bẹ̀rẹ̀ látòrí ìtàní ànábì yàgò àlẹ́ ìgbẹ̀lẹ́ títí lórí lórí ànábì ẹ̀ríkà àlẹ́ ìgbẹ̀lẹ́ gbogbo wọn máa ń rẹ sí. lórí ẹ̀ náà lẹ́sìn gbọ́ ànábì ìṣá ń gbà tó náà lọ bá wọn ìyá rẹ̀ wàyí kọ́lá ìṣá wàyí kọ́lá ìṣá tó lọ́mọ ọ̀rìyá wàyí kọ́lá عيسى بن مريم يا بني إسرائيل إني غفور الله إما جاء النبي صلى الله عليه وسلم ولا يوم يدرس في رأس الله مجلس tànàdùn Muhammad sallallahu alaihi wasallam lórí lọ́sọ̀ tí ẹ rìn lọ́sọ̀ lọ́mọ ìdúrẹ́lì lànàbí wa rárá o kí lànàbí wa lárúbáwá lárúbáwá láti mẹ́rìàwó ẹ̀yà kùrẹ́yì láti bàbá ńlá rẹ̀ àdínáà àdínáà àdínáà ní láti bàbá ńlá tiẹ̀ ànábì Ismail alayhi salam táwọn ní bàbá Ismail. والنبي إبراهيم عليه السلام آخر شرطه àwọn ọmọ ìsirẹ́lì náà bàbá ńlá tí wọn náà là lọ́dẹ ìbọ̀lẹ́ mọ́ àwọn tí wọn ti tàkàtàkà ti tàkàkùnṣẹ̀ òun náà ní Ismail àti Isha àwọn wá gbọ́dọ̀ Isha ọmọ ìbọ̀lẹ́ anábìsíwa Muhammad sọlọ́lá àdúrà ọwọ́ alágbá Ismail ọmọ ìbọ̀lẹ́ àyè ìmọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ẹ̀yìn ìyá ẹrẹ ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀tọ́nà ṣe ni toró muka káwà náà yọ jáde orí ńlá rẹ sí orí ńlá rẹ sí ní ìsìn ẹ̀rí tó ń fi ti ayé wa ní gbogbo òdu pẹ̀lú sọ́mà bíi ti báyìí lábala jàdìlíyà gbogbo òdu ló ti jàdìlíyà ni wọn. ẹ̀rí pé gbogbo òdu wọn pẹ̀lú ọmọ àti wọn tó máa ń wọn wọn ní kàkà náà ti ti jàdìlíyà. wọ́n lẹ́nu lẹ́nu à ẹ̀fí ọmọ àjẹjà ẹ̀rí lẹ́nu kan ọ̀sán hmm, àwọn arókùnrin àwọn arúgbó ẹgbẹ́ rẹ̀ ọmọ báyìí bàbá náà wọ́n wà lọ́jọ́ kékeré ni bí ogun bí ogun ní máa ṣe. bẹ́ẹ̀ náà ní bá sọ káà ah, ìbàdàn ìbàdàn sọ ìlú ìfúnlẹ̀ ìlú ìfúnlẹ̀ ẹ̀kọ́ màmá tó ń jẹ́ lóhùn. wọ́n ní ògbómọ̀ àwọn sọ pé á ah, ilé tó kí o. onítorí ká ní pẹ̀lú jàdí yíyá díẹ̀ ẹwà ẹgbẹ́ lọ ní náà àwọn náà sọ kí ni ìlú alímù àwọn Yorùbá tó ti jẹ́ Yorùbá tó ọ̀gbẹ́ Yorùbá tó ọ̀dà àwọn ọjà yìí wọ́n ní lọ kí ni àpàjá kálukú pẹ̀lú dàìríyà tiẹ̀. lọ́wọ́ ẹgbẹ́ dàìríyà náà fi ṣe fáàrí ẹ̀ nígbà tó ti ọba tó ṣe fáàrí látàrí ipa dàìríyà báwo wá ní tó bá ṣe fún wa lọ́wọ́ sí ìyá rẹ̀ sí ìyá rẹ̀ nígbà náà ó lọ ó tó nìkan àti dúpẹ́ kọ́nà àlẹ́ òfurẹ́ ó tó lẹ̀ ànábì á ẹ̀yẹ pẹ̀lú ẹ̀yẹ ànábì ọwọ́ òjò fọ́ọ̀mù nínú ìlànà ìkẹ̀kẹ̀ òfurẹ́ wọ́n nínú ìlànà ọlọ́run máa ń tẹ̀sà àwọn aránṣẹ́ rẹ̀ láti máa mọ̀ láyíká títí máa ń tẹ̀sà àwọn nínú èèyàn yéé ti pé èèyàn kan lọ́kọ̀ sọ̀rọ̀ rẹ̀ dáná lọ́kọ̀ọ́ra rẹ̀ ní ránṣẹ́ ọlọ́ báwo kò tẹ́sà táyì sí ẹ̀ lè tó fi dáná rẹ̀ òsì pé ra kan tó lè sọ̀rọ̀ rẹ̀ ránṣẹ́ ọlọ́ ọlọ́run náà ṣẹ̀dá ìjọba wò. tọ́ba wá yé wa bá jẹ́mọ́ ọlọ́run ṣe yín ó mú àwọn ànábì jáde nù yín wọ̀jà àlẹ́kùn mọ̀lúùkà ó sì ṣe yín lọ́ba wà á jẹ́ kùn máa lè ní kí àkàtàn nínú àárẹ̀ yìí ọwọ́ á fún yín ní oore eléyìí tí òṣèlú rẹ̀ fẹ́ẹ̀ ní gbogbo àgbáńlá yìí. sẹ́mi pé ọkọ̀ fọ́nrán wọn pé iṣẹ́ alábì musa fẹ́ sọ fún wọn pé ibi tá à ń lọ àti ìdébẹ̀ lẹ́yìn tó ní mákàdé lọ́nà pa wá láti pé ká ti sọ ìgbà yìí ibi tá à ń tó wáyé ojú ọ̀nà láwọ̀ alábì musa wá bá wọn sọ̀rọ̀ wọ́n ní akọ́wọ́ mẹ́tọ́ kọ́lọ́ ọ̀sọ́ lọ́nà pàṣẹ tẹ́tẹ́ bí kẹtàbọ̀ lọ́wọ́ àwùjọ ẹ̀yìn ẹ̀yà rí ilẹ̀ mímọ́ lọ́wọ́ bá kọ́ fún yín tó ولا ترتدوا على أدباركم أمسحتني فتنقلبوا خاسرين كما بعد يوسف بيت المقدس لأن الله أعبد جوي وكالك تنبيه إليه جنب لكن كتلة دعم إزرائيل في فرعون الفعل ẹgbọ́rọ̀ dáadáa dáná ti lù sábà wọn ó ti kọ́kọ́ sáà gbogbo wa sọ tá a fẹ́ fún òde fún wa. ẹgbẹ́ máa ti wá dáhùn ọ́ lórí amúsá wọ́n ní wọ́n amúsá ẹni náà bí wọ́n kó mẹ́tọ́ bẹ́ẹ̀rì lórí ibi tó ń bẹ́ẹ̀ lọ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ti alágbẹ̀rù gbẹ̀rì. àwọn alágbẹ̀rù gbẹ̀rì wọ́n láwọn ẹ̀yà kan nínú ẹ̀yà yóò àti àwọn fẹ́ẹ́fẹ́ yìí. àtàwọn ẹnà ẹ̀sìn àdúgbò àwọn ẹ̀yà ìlú àwọn alábẹ̀rẹ̀ òjò ẹ̀yìn ti wá. àwọn akọ́jọ sí wá ròyìn oríṣiríṣi nípa wọn láwọn àròyìn tó òtún náà wọ́n ti sọ. wọ́n lè sọ pẹ́lú mi nínú wa ọkà lóde wọn mítà ọgọ́rùn-ún méjì. béèyàn ká lóde wọn mítà ọgọ́rùn-ún méjì tó wọ́n sì lè ṣàlàyé pápá ẹlòmíì nínú wọn ó kò tó yẹ báyìí kò tó lọ́kọ́jú òtọ́ ṣùgbọ́n èèyàn ni wọ́n bí àwọn èèyàn lókun olùlẹ̀jẹ́ fún àwọn èèyàn láyé tí wọ́n máa ń ga ibà àti ga ilọ̀ ẹ̀ torí anábì adam ọ̀gá gbá o ọ̀gá gbá o bá lọ sílé náà bá lọ sílé àwọn bẹ́ẹ̀ máa rí káwọn ṣe ń pawó ìjọba lọ sí ahọ́rọ́mẹ́ ahọ́rọ́mẹ́ ti náà tó ní pírámìdì yẹn wọ́n láwọn òkú ni wọ́n máa ń ṣe sínú rẹ̀ tẹ́lẹ̀ ẹ rí àwọn ẹlẹ́sìn náà dá ń bá wọ bẹ̀ báwọn kọ́ bẹ̀ tó sáré lágbájá ní rọ̀mùtìtì kan ràmùtùtù kan gbogbo àwọn ọkọ̀ àwọn tó òdúró kọ tó òdúró ma wọ́n ní sáré rẹ̀ lọ́wọ́ abẹ́ tó àwọn ìṣọ́ á pẹ́ síta à ẹ̀ kọ́kọ́ sí omi òbí ìṣàn gbẹ ìtàkẹ́tà ayé ẹ̀ ìṣàn wàhálà ìṣàn lọ́kọ̀ tó yẹ níbi tó kó. lọ́kọ́lá ẹ̀mí àti ẹnìkan sọ̀rọ̀ tó dáwà kóru wa wọ́n tù wá ń bọ̀ ọ̀rọ̀. tù wá ń bọ̀ ọ̀dà bẹ́ẹ̀ tó lọ́sùn mẹ́ta ilé yóò kó wa yóò kó wa ní gbogbo. a kọ́ làwọn ẹgbẹ́ wọn tó kù kùkù báyìí. òwò tó máa ti gbogbo kù tù wá ọ̀gá yìí. ẹ̀ẹ́dọ̀tí ọwọ́ bára mi nípa wọn làwọn alábẹ̀rù sáré ìfẹ́ ní olóyà ò ìlú wo là ń sọ̀rọ̀ jama lẹ́yìn tó nọ́kùnrin. وإنا لن ندخلها حتى يخرجوا منها فهو موسى أهل وابعه olùwà táwọn fún mi alágbára ikú bẹ à wọn láwọn tètè rí ayé ti ọmọ làwọn ṣe ní àwọn ìyá àti bàbá aláṣẹ tí wọn ti lọ. ẹ̀rí kọ́lá náà sọ fún akọ́mínú àkùnfọ́ àrùkùn káyọ̀rọ̀ mi wúlẹ̀ àkẹ́kẹ́ léè kékeré ní tó burú tó tàwé lé àwọn kúkú kú lásán náà tàló kú láyé àwọn bàbá ìyá ti lọ ẹ̀yẹ máa gbọ́rọ̀ jọ ń bọ̀ wọ́n náà ní wọ́bẹ̀ láíláí wọ́n mọ̀ sọ àmẹ́bí ọlọ́ọ̀ni musa bá musa ti sọ fún ọpọlọ lóní kẹ wọ́bẹ̀ wọ́n náà ní wọ́bẹ̀ àti ayọ̀kúrójú mẹ́nu إنا داخلون كتبوا القول ìyẹn ti kọ́ ọmọ bó ṣe fi wọn jáde lẹ̀ lọ́ba tí bá ti fi fi قال رجلان من الذين يخافون أنعم الله عليهما أو المسجد لهم ملائك موسى من الذين يخافون إلى أن تبدل ولا قراءة أقوى من أول قراءة قطعة nílẹ̀ ilẹ̀ iná yóò kọ́ ọ́gbó nínú àwọn ẹni táwọn èèyàn fún ẹ láàrin àwọn ẹlẹ́yìn musa àwọn sọ̀rọ̀ àrí yúdà ibùdó nùn nínú wa lọ́nà padà sí lánàá bì lẹ́yìn ànábì musa àti ọ̀hárò yà àtòrí káàdìbù nínú wa wọn làwọn làwọn ẹni yéésù náà tọ́ka sí ẹ̀ lọ́nà ọmọ ẹlẹ́yìn fún bàtà náà di sọ̀rọ̀ táwọn ọmọ ẹlẹ́yìn wa ń ta sẹ́nu kẹ́yìn tẹ́ bá ti jẹ́ ẹni pàtàkì díẹ̀ láàrin àwọn èèyàn ẹ̀ ní kẹ́kẹ́ náà bí ọmọ ìbáàbò lọ síbi à bàbá ẹ̀ sí mi ẹbí ká bá wọn sọ̀rọ̀ làwọn bá lọ bá wọn wọn bá sọ pé àná àná ọlọ́wọ́ àní ìdímà ọlọ́wọ́ bá tẹ̀lé ra fún wa pẹ̀lú ìmáì ó tẹ̀lé ra fún wa pẹ̀lú tẹ̀lé sọlọ ó tẹ̀lé ra fún wa pẹ̀lú ìlà ọ̀dọ̀kọ̀dọ̀ àlẹ́ yìí ẹ wọlé lọ bá wa ẹ lọ́ọ̀rẹ́ mi ta ti pọ̀ ẹ wọlé lọ bá wa ṣèyí dáadáa kọ́ wọ́n ní torí pé ní ìdára tó wọ́n ti fún wa ní ìṣẹ̀dá ọlọ́run tó sàwọn náà láti. ẹ ń tó àwọn aláṣẹ wa ti ẹ wọlé. fẹ́yìn náà dàkọ̀ sùnmù tẹ̀ bá wọlé láti kan àti àti wọn àti wọn ọmọ kò lè ṣe okòrí láéláé àwọn èèyàn kórè ogun láyé látàrí nǹkan àjà àbí púpọ̀ ọ̀gbọ̀n ọlọ́run bá ní máa já bo orí ẹ̀ ló ti jẹ́ pé ogun ìbáwọ̀ ẹ̀sì máa fi ọlọ́run ẹ̀ máa fi ọlọ́run ọba àjẹsẹ̀ yìí lẹ́yìn tẹ̀ fún ọdún tó burú jù láyé tẹ́ ẹ bá fi tọ́lọ́ tẹ́ bá fi hápára wàlúwàlú ẹ̀ fi di rẹ́nu ẹ̀ forí sápá orí ẹ̀ lẹ́yìn tẹ̀ lójú ọlọ́run sọ pé ká tó máa ṣe ó ti mọ́ àdéhùn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán láti ọmọ. Tọ́ ọ̀rọ̀ dáadáa làwọn bàbá yìí sọ, kó wàá làwọn adìláwò ti dáhùn. Ọlú rẹ̀ Musa, wọ́n ní rẹ̀ Musa, iná lẹ́ nàdọ̀ kó lẹ́ ọ̀bẹ̀dẹ̀ mẹ́rin ha. Yẹn ṣe àkókò máa tọ́ka ní Musa là bá tọ̀. Òbí lọ ní sẹ́yìn, àwòdúkú lọ́dún sẹ́yìn. mọ́tà láàrin ọlọ́rọ̀ kì í ti jẹ́ ẹ̀wẹ̀lì ẹ̀wẹ̀lì ẹ̀yìn lẹ́ẹ̀kọ́ kì í ti jẹ́ torí wọn ń sọ àwọn aláwọ̀ ọkà ọkà nìkílẹ̀tì àwọn baba ńlá méjì wọn ń sọ àwọn aláwọ̀ torí tó kó dà mí bí àwọn àdéhùn yọ ẹ bàbá àti ìdí láíláí fún tẹ́lẹ̀ àdúgbò mi láíláí lókùn bàtà wọ̀nyẹ̀ ní bá bẹ́ẹ̀ nù. ètò wa burú jù. fẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀ ń sáwọ́ ọ̀gbọ́n fẹ́lẹ̀ pa wá sí ra ìwọ àtọ́lọ́run ẹ lọ bá wọn jà. láìlà àdìmọ̀mọ̀ aláàbí musa sọ ìgbà táwọn èèyàn yìí bá wà ń bẹ̀. àníwọ bẹ láíláí lókùn ìgbà tó bá wà ń bẹ̀ bàbá wa dàbí fúláàdì tó ká wọlé ìwà àtọ́lọ́ rẹ ní kẹ́ ẹjọ́ lọ kẹ́ lọ bá wọn jà. Iná iná òun kọ́ àìlú àwọn mẹ́fì alárísí ẹ̀rọ ti mú ìwọ̀n kẹjá kó. Wọ́n nígbà tó sọ̀rọ̀ yìí yóò ṣà ìrìnà náà àti báyìí wọ́n ti fi báyìí yá mọ́ra wọn nítorí ìtẹ̀lú ọlọ́run nítorí bọ́ọ̀lù tí wọ́n sọ yìí ṣe burú ló nítorí àwọn ẹgbẹ́ tí wọ́n fi sí ìyá ọlọ́run bá sọ kalẹ̀ ètò tó àwọn ẹgbẹ́ tó kò ní wọn lórí àwọn ẹgbẹ́ tó kù gbogbo àwọn náà làwọn fara pátá yìí. ọlọ́run ló gbà pé àrùn ẹ̀ka náà wọ́n mú orí lọ lẹ́nu wọ́n kò ní kalẹ̀ fọlọ́ níbi tẹ́rù gbà wọ́n èdè tó burú bèbè yìí kọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àṣà wọ́n sọ fáwọn ọmọ lẹ́yìn àyẹ̀lẹ́ Tàbá mi ti fi ráwọn náà olórí ìlú ńlá fún un. Bí wọ́n lọ wọ́n fọ́pọ̀ mọ̀ nígbà ní olúwa ní ọgbà yìí. Táàtì mú ti lámúrúkú tá a mú kú. Tó náà tó bá nàbí bọ̀ ẹ́ pàdé ìṣẹ̀lẹ̀. Bí wọ́n lọ kọ́ mi yí, wọ́n mú mi. Èmi náà máa ta ẹ̀ sí, má ti máa pààyàn. Mo lè mú ní máa tẹ̀lé, mo lè mú kúlé pààyàn lọ́wọ́ ń tàwọn olórí ikú ńláńlá kó náà lọ́rọ̀ tó burú jáì táwọn ọmọlẹ́yìn àtàlùkọ́ ilẹ̀ lè wà bí ìwà àtolúwa rẹ lọ bá wọn jà ọ àárẹ yìí wọn sọ báwọn báyìí ni anábì musa náà wá jà ọ ẹ sọ̀rọ̀ àbáwọn ìbímọ àwọn ẹni Ọlọ́run ẹni bá nàbí musa kò sẹ́ni tó sẹ́ni Ọlọ́run tó láyé rẹ òun náà ni wọn wá rán tọrọ báyìí nítorí pé nígbà tí aláìlú lẹkọọ tó máa ń hùwà ìlẹkọọ òun ò ní ronú aburú tó lè fi ara àwọn ohun àtọ̀rọ̀ ń tẹ̀lẹ̀. òjijì làbẹ́sùn ń bá a sọ pé wọ́n lọ lọ́sì ẹni lọ́ọ́dún nílá ẹ̀sìn ìwọ̀n áhùn lọ́lọ́wà mi apá mi ọ̀fẹ́ nìkan o tó bá rí ẹ̀ ní orí ara mi àtọ̀nà ìyá mi ọwọ́ àwọn dápà mi pa mi ọ̀yà tó bá rí mi tẹ̀lé wa tí gbogbo àwọn ẹlẹ́yìn mọ́mì nínú àlá kápò ẹ̀rọ kọ́lọ́ ńlá àwọn níbi ni wọ́n pa títọ́ àwọn àti pa mọ́mì nípa apá ayọ̀ fún ọjẹ́ ebi máa ń yọ lóṣù kọ́lọ́ wọn làwọn àwọn náà ló tún forí kúkú ètò sọ fún kọ́kọ́ àwọn bó tà táwọn ọmọ forí balẹ̀ mọ́mì nílò ẹ̀ká kà wọ́n àwọn náà tó sọ fún múta ayé ìṣẹ̀dá ìpè wà lójú ààrẹ lọ bá wọn jà bẹ́ẹ̀ bá forí wọn ẹ̀ wá fún anákọ̀ àárẹ̀ sí yín bì lẹ́nu lọ́dọ̀ àjọ ìtọ́rọ̀ ṣe tó yìí o apá mi ọ̀kẹ́ nìkan o bí èso rí ara mi àìsàn ọmọ ìyá mi o tọ́kùrú kú bẹ́yìn náà náà wọ́n bẹ́yìn náà ọ̀hún mi ìgbà tuntun yìí ọlọ́run yà wá tí òfin yà láàrin wa àti àwọn òfin wọn lẹ́nu lọ́dọ̀ àjọ ìtọ́rọ̀ ìpè yìí ọlọ́run bá ti gbọ́ ọjà ọ̀lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run iná ọmọ ọlọ́run ni òun ti ṣe rírí iná wọlé wọ̀ fún wa ó kójú ọdún pọ̀ ní rírẹ̀ wọ̀ yẹ kí owó náà fi hàn fún ọ̀la rírẹ̀ tó sì máa lórí àìrírẹ̀ wọ̀ sàn ọlọ́run ni ìdá àkókò fún wọn wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ nínú sinna ìlànà yìí ìbẹ̀rù wọn ti sọ̀rọ̀ wọ́n ti pọ́ sí yíẹ̀ èèyàn ó mọ orí bí ọ̀nà kọ̀ọ̀mọ́bí tó lọ ẹlòmíràn máa darí kọ̀ọ̀mọ́bí tó lọ ibi tó ti bẹ̀rẹ̀ wọ́n máa padà sí wọ́n máa padà gàdí lójú kan náà fún fọ́tí yẹ. Lọ nígbà tó ṣẹlẹ̀ ànábì Musa àlejò ìṣẹ̀lẹ̀ ọ̀nà ìfẹ́ pẹ̀lú wọn tẹ̀ Haruna náà fẹ́ pẹ̀lú wọn tẹ̀ wọ́n lẹ́nu kò sí nínú wọn nínú àwọn ẹni tọ́lọ́ wọn bá da ìdàpọ̀ ìtọ́sàbò tọ́jáde ń bẹ̀ láàyè gbogbo wọn wọ́n kú bẹ̀ bẹ̀lẹ̀ ànábì Musa náà kú bẹ̀lẹ̀ ànábì Haruna náà kú ẹnì kan ọ̀sẹ́kùn nu àwọn ọmọdé wọn bá kú bẹ̀ àmọ́ àwọn ojúlówó ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo wọn ló ti ta àyàfi yíṣà ọmọ náà àti káàlì nínú àwọn ẹni tó fojú wọn àwọn nìkan lọ́jọ́ ìdíkọ́nù ọba ní ṣe tó bẹ́ẹ̀ ti wọ̀ ní yíṣà ọlọ́pàá àti náà lálàyé ẹ̀yìn àtàlẹ̀ nígbà àti ọ̀hánà àlejò ọ̀pọ̀ láti ọ̀sẹ̀lẹ̀. tọ́ ọlọ́nìbẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ lórí àwọn kòkè ń tó bá yóò ṣe wọn ṣe wọn náà nígbà bá fọwọ́ ara ẹni fà láì kó ti ṣe ni nítorí tó wà náà lọ ara rẹ fà ọ gbọdọ̀ kọ́ kó ti yọ. báyìí nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ wá wo tí wọ́n sọ fún káàrí ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n mẹ́fẹ̀ yẹn kíkí àwa náà lára àwọn ọ̀dọ́ ara wa àwọn àwọn àbúrò kó àwọn àwọn aládáradá àbọ̀dọ̀ tó bá àmà ilé ayé wa ẹnikẹ́ni tí máa ń bá wa sọ̀rọ̀ lọ tí bá wa sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ àbọ̀dọ̀ máa ń papọ̀ àti wá ojú mi dá iná tẹlẹ̀ inú bọ́ lókè sí lọ́gbà báwọn àti kojú tọ́lọ̀ náà kò wá lọ síbi rẹ̀ lọ́gbà lókè ti pẹ́ nínú abíyá ìfẹ́ tí màá wá dé fún hùwà ta. nínú ẹjọ́ tó ń hùwà ọ̀dà ilé ìṣe sọ́kà wípé olúwa rẹ̀ fẹ́ torí ikú ká máa tọ́ ọ̀dà sọ àwọn mùsùlùmí ọ̀dà bí àwọn israẹl lẹ́yìn ìgbà sáà lẹ́nu Muhammad ọ̀lọ́mọ àríwá ìṣẹ̀lẹ̀ tó dé ní ọdún oníbàràkátà kúrẹ́yì sáńpọ̀ láti lẹ̀ sá pẹ̀lú àwọn kúrẹ́yì nílùú wa fún àwọn sàhábà ó kó wọn tòbí ọlọ́pàdé àkókò yá lérò àti gba gbogbo owó ní kóbọ̀ lọ́wọ́ rẹ̀. ìdúgbò náà ti lọ dáná ìgbà àwọn sòkèrè yìí náà àwọn náà ti dìgbà kan fi ojú àwọn mùsùlùmí wọn ti fi rí ìmọ̀ gbogbo mùsùlùmí tí ọba tó bá ṣe yíjọba kó wọn sọ àwọn ẹdínà ọdún tẹ́lẹ̀ ní ìkóra abẹ́rẹ́ tó gbà yìí gbogbo dúkìá wọn wọn dáwọ́ tẹ àdébò wa fẹẹ gba dúkìá pẹ̀lú èyí kó fi dípò díẹ̀ nínú ìjọba lọ́wọ́ àwọn mùsùlùmí tẹnà tó gbà táwọn mùsùlùmí wà mọta wọn lówó wọn gbà wọn dúnà dínà ìyá jẹ wọn mẹ́rin náà gbọ́sà nípa akọ́kọ̀lọpọ̀ nínú àwọn kíkí sí ọmọ ìyá àwọn nínú àwọn tó ṣe yíṣẹ́ lákòókò dẹ̀ kí dájọ́ ẹ̀sẹ̀ ń pẹ̀lú ọ̀bá lówó rẹ̀ ní ìdìbò gbogbo owó wọn lé ní kò ṣùgbọ́n ìgbà tí àná lọ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà pẹ̀lú èrò tó fún wọn lọ owó pẹ̀lú mìíràn mìíràn náà ti náà wọ́n bá mú ọ̀nà míì wọ́n mú pa wọ́n gba ẹbí lèlè fún wọ́n gba lọ sí màṣá ọ̀nà táwọn yìí gbà rárá wọ́n gba lọ sí màṣá nítorí kókò kan bẹ ní pèsè màdé ní ìlú tá a pè ní yambọ àwọn pèlú yẹn ní yambọ àlùbá yambọ àlùbá yambọ òkun tó ọ̀nà bẹ wọ́n lè bá bẹ náà lọ sí màṣá lẹ́sìn òkun yẹn ọ̀nà bẹ ní àbójútó àlọ́ àgbà àbúrò ní àṣìṣe ó ti rẹ̀ ìṣẹ́jú mẹ́ta wọ́n pè ní bọ́m̀bọ́m ìbùnú ẹ̀bì bọ́m̀bọ́m bọ́m̀bọ́m ọmọ bàbá bọ́m̀bọ́m ẹ̀gbọ́n bàbá rẹ̀ sọ bọ́m̀bọ́m bàbá bá dẹ̀ sọ gbajúmọ̀ pẹ̀lú bàbá bọ́m̀bọ́m bàbá dẹ̀ bọ́m̀bọ́m ọmọ bàbá bọ́m̀bọ́m tọ́ wọ́n rán lọ sí mẹ́ta lọ́sọ̀rọ̀ àti mẹ́ta tàbí mẹ́ta ọ lábá máa ṣe bẹ́ẹ̀ láyé jọ. ọmọ ẹ̀wọ̀n kan nù ìkéde olùkọ́ kéṣe kéṣe kéṣe ọgbọgbọgbọ kéṣe. owó oníṣẹ́ ń bẹ pẹ̀lú àbùkù yá muhammadu sọlá ṣe dàbí o ọmọ ẹgbà lọ́dọ̀ rẹ̀. ẹnẹ́dẹ́dẹ́ nẹ́dà ẹ̀ wà lọ fowó yílẹ̀ ẹ̀ lọ láti lọ fojú ànábì rí wọn wọn làwọn oṣù tó ànábì wọn bẹ ti ṣe ṣe fún nítorí pé muhammed yìí wọn rí àwọn ti kọjá àtijọ́ àwọn ọ̀ṣọ́ ọmọ òní tí wọ́n ń tó àwọn tí wọ́n lọ dáná tó wọ́n gba dúkìá wọn ọ́ àwọn pa àwọn ọmọdé àti àwọn ẹlẹ́yìn náà papòpà lọ́nà tuntun tó gbogbo làwọn àgbà tó gbogbo àbúrò ní àdúgbò wọn wá gbọ́ fáwọn àgbègbè ní ìlú òmùwọ̀. àwọn sàhábà dáná ti dìbò lẹ́yìn fún ìjọgọ́rùn mẹ́ta ó lé díẹ̀ lọ. wọn ò mú nǹkan lọ́wọ́ lásán ni wọ́n mú lọ́wọ́. nǹkan àjà mú lọ́wọ́ ni wọ́n mú lọ́wọ́. ní àná ó ti sá. ní àdúrà ti ará bọ́ wọ́n yẹ ká gbé etí òbèrè mọ̀ wá gbọ́ fún etí ìdàgbé wa. Àdájọ́ wa rí fún wọn bọ̀. Èyí fún òde dábò ṣe jàmbá. Àdájọ́ náà kò bá tàbá wọn sọ̀ ábọ̀ pẹ̀lú ọ̀. Àdájọ́ òde dájà. Kájẹ fáwọn ọgọ́rùn-ún mẹ́ta náà. Àwọn tòbí ti ẹgbẹ̀ ẹgbẹ̀. Lẹ́yìn ìbá tó jẹba lẹ́jà lónìí, kí ìjà lọ́la àtúpẹ́ ìka láàrin ara wa. kí ni ń ṣe jàmọ́ kí ni ń ṣe Abubakar wa dìde ẹ̀rí ìgbàgbẹ́ Abubakar ọ̀sà délé gba kó ńlá nítorí pé rọ́jò lọ́mọ náà mẹ́lá iwájú iwájú làbá bẹ́ẹ̀ làbúbakar yìí yàtọ̀ sí wọn ọmọ sábẹ́yìn ọ̀dàbíjà bẹ́ẹ̀ ọmọ sábẹ́yìn tọ́wá ti kọ́kà ti sẹ́lẹ̀ sọ̀rọ̀ tọ́wá kọ́kà ti kálíka ọ̀dọ́ ọmọ sọ̀rọ̀ sẹ́nu ọlọ́mọ ọ̀hún sẹ́ tọ́wá kọ́kà ti sẹ́ ẹ̀yìn lẹ́yìn wọn kọ́ dà bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ ó ti wà nípa ìṣẹ́ lómi ní ìjà ìrọ̀lá. ti dé bá sọ̀rọ̀ àwọn ti mẹ́ta tó tẹ̀lé wa tó máa dúró àti àbí torí ẹ̀sìn wa tá a bá kú torí ẹ̀sìn wa ikú tọ́da rẹ̀. Abubakar sọ̀rọ̀ tọ́da inú ẹnìkan nínú àwọn ará náà tó òun náà sọ̀rọ̀ tọ́da inú ẹ̀yin ẹ̀yin ẹ̀dá mi mọ̀ràn ẹ̀yin ẹ̀yin ẹ̀dá mi mọ̀ràn. à bá a ní ìlú wàhálà lọ́rùn dá bá bàbá yẹn dáadáa òun náà la sọ pé torí ikú rẹ̀ àpò ọlọ́run bá wá bí. òun ló lórí àwọn olórí àwọn áwò olórí àwọn áwò nínú àwọn àpá arákùnrin abájídé olùkọ́ mẹ́tò fáwọn ìwà àdánù sọ̀rọ̀ máa tó là ń bà lérò. Ọwọ́ ilẹ̀ ní ibà àdéhùn ní ọ̀. Wọ́n bá dé gbà wà lọ bá ń bà lérò sí káṣí ọmọ rẹ̀. Àti ọlọ́run ọba tó kò tó lọ́wọ́ àdúgbò rà. Lọ́wọ́ ti ta àwọn sẹ́mi náà lọ́wọ́ ló bá a. Tí wọ́n bá kú wa wọnú òkun orílẹ̀-èdè ọ̀sán àbíta pè ní ẹ̀fọ́. Yẹ́nbọ̀ ó sì wà nínú ìdí báyìí. Tọ́ ọba kú wa wọnú òkun lọ́kọ́ fi náírà kò bá àwa náà bọ̀ wọlé ẹ̀ máa ń bọ̀. síbẹ̀ lẹ́yìn náà máa ń sọ àwà lẹ́yìn ẹ̀ ayé wa náà ẹ̀yìn náà máa sọ àwà lẹ́yìn ẹ̀ síbẹ̀ ni àbúrò kò wá síbẹ̀ ni à ee ọmọ ìlú ìfọlẹ̀ yorùbá bá lórí ti sara lọ pé Islam Islam Islam Islam Islam Islam. Ìjọba bẹ̀rẹ̀ ìlà kú lọ. Táà ní ẹ̀dá pẹ̀ ẹ̀dá o ọ̀dà tó wà rẹ̀ láti fi kò tẹ́tọ́ dá àpẹẹrẹ tẹ́lẹ̀ náà lórí tí wọ́n bá fẹ́ tó bàbá rẹ̀ òbí tó tó mẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀hún wọ́n torí ẹ̀ ẹ̀rí pé ìsìláàmù ò lè lọ wájú pẹ̀lú àwọn èèyàn tí ò tó dé ẹ̀mí ẹ̀mí àwọn bàbá sílẹ̀ ìsìláàmù tó dé tó dé ní ìgbà tí arákùnrin ti gbọ́ ọ̀rọ̀ ó ní kájọ bí oṣù wọbẹ lóòótọ́ yóò di púpọ̀ rẹ nìkan mọ́ láíláí wọ́n gbà wò wọ́n dàbí wọ́. máa ń dákọ̀ lọ́dọ̀ mi náà ọdún wa lẹ́yìn kó ti dẹ́kun lẹ̀ gbogbo aláàbọ̀ wọ̀. wọ́n máa ń dúró àti sẹ́lẹ̀ ọ̀bì náà àti wẹ́nà. àwọn òkúrira kò kó wa kọ́ lọ́dá wa ọ̀ àkúrira rẹ̀ láì kó wa kọ́ lọ́dá bí òkúta mi tó ní dúró fún wa lójú òní. àájà lójú àná mi. sẹ́dọ̀ kọ́ ìgbẹ́ ilẹ̀ pa tá a bá pàdé ọ̀dà olódodo là wa àwọn ìṣèlú náà ti di àti àti. لعل الله أن يريك منا ما تقر به عينك àgbẹ̀ náà ọlọ́run ti kú lára wa ètò ti kú orí ìdùnnú ìjọ jẹ ìfọ̀n afẹ́ náà kò lára wa ìdúró ojú afẹ́ kò lára wa afẹ́ ìdí àkọ́kọ́ ìdí àkọ́kọ́ ẹgbẹ́ ìdílé la àyà lọ́rọ̀ pẹ̀lú la máa kó wa lọ lórí ìfọ̀n lọ nígbà àlejò àtúntò máa lọ lọ́la àlejò wa ni ẹ̀rọ wa sọ̀rọ̀ ẹlòmídà òun náà bá gbọ́ wa ni kẹsìdáàbì yìí náà nínú àwọn àtọ́ òun náà bá nínú àdéhùn tí ìmọ̀ ahmed gbà wá títà lẹ́nu rẹ̀ ti dáa ó ní wà lẹ́nu tó ń wá àdúgbò lẹ́yìn ọ̀rọ̀ púpọ̀ ìlànà lakúlù lẹ́kẹ̀ kọ́má kọ́lé lọ́nà títọ́ ilẹ̀ ìmúta àwọn oníṣòwò fún ọgbẹ́ báwọn ìsirẹ́lì ti sọ fún musa ìgbésẹ̀ bá ẹ̀sẹ̀ wọ́n fún ọkọ̀ fàdílà nínú àwọn ẹ̀fà ìlú wíwà tó lọ́nà ọba rẹ̀ láti fi ṣe ìdáwọ̀ ọ̀sọ̀ fún ọdún pé ìdíhàbù ẹ̀sẹ̀ wọ́n fún ọkọ̀ fàdílà ìrìn àtolúwa rẹ lọ bá wàjà kéyìn náà máa kó máa mú pàṣẹ lò àwọn náà ń bẹ pẹ̀lú ní àbá bá wàjà. báwo ló ń ṣe máa sọ orí ẹ̀jọ̀ náà àwọn náà lára ọ̀rọ̀ Islam ló délẹ̀ àgbọ̀dọ̀ dá dẹ́nìkan àgbọ̀dọ̀ dá dáwọ̀ gbogbo wa lọ́dọ̀ Islam kan gba gbogbo ayé ìdùnnú gbogbo wa ni yóò gbẹ Islam kan pàtẹ́yìn ìbànújẹ́ gbogbo wa ni eléyìí túmọ̀ sí pé ẹnì kan ọ̀gbọ́dọ̀ pé ojú tó burú wo lẹ́yìn tó pé ojú tó burú yẹ gbogbo apáta lọ́dọ̀ bá gbogbo apáta lọ́dọ̀ àtàkàtà tí wọ́n máa dá gbé pé ẹ̀sìn ọlọ́run ọlọ́pàá dá òun ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ọlọ́run tó nà ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ àwọn òbílà àtàkàtà ti. irú èsì wọ́n ní pé abdulmọ̀tọ́lì tọ́jà látàjọ́ sí tí abúlé àdá tó gbé ní wá láti wá wó kàrà tí wọ́n fi abdulmọ̀tọ́lì léèrè pé tó ní kàkà tó fẹ́ tọrọ yá abdulmọ̀tọ́lì mi tó bá ti ṣe nípa kàrà ìnà mi bẹ́ẹ̀ sí rọ́bẹ́ẹ̀lì yàní ilé yìí ní olúwa ṣe ń sọ. ìgbà wọn rà fún àbùdá tó kó tiwa ni káwọn dáhùn náà wá àtàkàtà ní ẹ̀wọ̀n ẹ̀ gbọ́dọ̀ fi dáhùn rẹ̀ lẹ́sẹ̀ ìlà. Ṣé wọ́n lọ́kọ́ lórí ìsìláàmù lákòókò ìsìláàmù rẹ̀ àwa wọlé lọ ọlọ́mọdé ọlọ́mọdé. Nítorí pé ìsìláàmù yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi wà lẹ́nà. Ìsìláàmù yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi torí rẹ̀. Lọ́wọ́ ayé ká lọ bàtẹ́yìn. Ẹ̀dì ìsìláàmù ọ̀tọ́ bá bàtẹ́yìn. ọ̀tọ́ bá yìí ti wù ní kéré náà. oríṣi ẹgbẹ́ yìí báyìí ẹni ká fi owó wa ká fi dájọ́ ní náà owó yẹn ń gbàjẹ́ wà láì ní ní ìlú owó yìí kódà láì sí ìgbà mi ẹ̀ ní lágbára láti ná owó náà lábẹ́ òfin ọlọ́run lábẹ́ yẹn ti ebi tí làákà ẹ̀ ọ̀rọ̀ má òfin ọlọ́run yóò rẹ̀ ọ̀nà tó lè dáwọ́ rẹ̀ náà láì dé. Amọ̀tí wọn ti lọ báyìí, owó ti lówó ẹ̀ lóko. Oníkàfi dáadáa àmọ́ ọlọ́run ló kó wa. Ìsáàmù ò lè dàbí sí lọ síwájú bẹ́ẹ̀. Tàbí látàrí ẹ̀ gbogbo ara ń bà. Èmi ti kọ́ ọ́dá sí. Wọ́n ti ti dájú. Yóò mú kí ọkọ̀ ìsìláàmù kó wájú. Ẹgbẹ́ ìjà dákun látẹ̀sí náà kó lágbára ara wa nǹkan púpọ̀ wà lára ìṣe ní ìta yóò mú lọ síwájú bá a gbọ́dọ̀ tó tún kéré ara wa kéré bá ti gbọ́dọ̀ jọra wa lójú àmì ìta lè dé o àgbọ́dọ̀ fẹ́ nìyẹn nítorí tẹ́lifí bá ti kú ọba gbé ìsìlámù ọ̀nà wa ti kú ìgbà wa ti lọ́wọ́ ìdí nìyí tó fi jẹ́ ike ọ̀rọ̀ ìsìlámù kọjá ẹgbẹ́ ìsìn ọlọ́run kọ́lọ̀ ọ̀tá àbùkù rẹ̀ ẹgbẹ́ ìsìn ọlọ́run kọ́lọ̀ ọ̀fẹ́ ìdókòwò lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ lẹ́yìn bá wọn lọ́rọ̀ lọ́rọ̀ ìlọ́wọ́. àtọ́jú kúkú wáyé bí ìsìláàmù ti lọ wáyé bí ìdàgbàsókè oṣù ti bá ẹ má sọ pé ah, àkókò máa ń sàn án ti mú láyà rẹ̀ tó ẹ ọmọ tó bá wa sọ̀rọ̀ ọlọ́ ẹ̀yin náà ń kọ́ ìwé ìwọ náà tẹ̀ sí. ìwọ náà tẹ̀ sí kẹ́sì náà ti náà mọ̀ ìwọ náà. ìgbólóhùn náà mọ̀ wọ́n ti kọ́mọ́ tó ìlú lọ́fẹ́ náà tó fi bá àwọn kíláàsì olówó la nà ọ́ sí àwọn obìnrin tí ọkọ wọn ń fi fi wọn lẹ̀ sí àjẹ wọn wọn gbé kòkà àdáàbí wọn àwọn ọmọ òrùka tó ní bàbá wọn wọn sì ràn lọ́wọ́ fún wọn àwọn ọmọ táà ń tírè nǹkan ọmọ tòkè lọ sí jẹ́ ìsìláàmù wọ́n kó kalẹ̀. láti kéré lọ́lọ́lọ́ táwọn àtòrí kò tó àwọn àtòrí ẹ̀. nítorí pé kí ìdáná ti lọ síwájú sí ẹ̀ka tó ti gbogbo láti. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn ọ̀jẹ́ àwọn lẹ̀ ti yìí. àwọn amẹ́bíyà yẹn wọ́n ti débẹ̀. wọ́n lọ báwọn àtàwọn ọba tó wà láwọn láti tó kọ́ fún àwọn àmì alẹ́ fẹ́ o kí náà wọ́n á tẹ̀yọ lẹ́yìn wa àwọn ọmọ wa pariwo péjọ làwọn ẹbí àti lébẹ́ o báà ah, nínú ìlú náà lòún lẹ́rí ìlú ọlá sẹ́yìn náà àti wọ́n máa já wọ́n máa já lórí lọ ìsìláàmù ti dára rẹ̀ nílẹ̀ bí nǹkan ọ̀gá sì di àwọn ọ̀gá náà kọ́ lọ sí kan wọ́n máa ṣe ká wá ní tí wọ́n ti ọ̀gá àwọn ilé ẹgbẹ́ mo làwọn àwà tẹ́lẹ̀ mo làwọn àwà tẹ́lẹ̀. láwọn ò lè lọ síwájú àtúntà ìṣẹ́. àdúgbò pọ̀ nínú ìwà yìí tí ò sì máa láti. ẹ̀yin tẹ̀lé pé ìwé lè lọ́jà láti ní kọ́kọ́rọ́ ìwé lọ́wọ́ láti tẹ́lẹ̀. ìgbà lè máa mú tuntun láti nù yàrá máa mú fún. àbẹ́ ẹ̀gẹ́ ẹnìkan ọwọ́ náà ní àwùjá ìjẹta ìlànà ìfowópamọ́. ọlọ́run gbọ́ àwọn. wọ́n ti fi kó àpẹ́ ìgbà sílé àwọn báwọn tó ń lọ sáájú àwọn rí àwọn làwọn òní àwọn ọmọ ni báyà tó ní kó ọmọ ni ó ní àwọn rí ìfọ́fà àwọn rí ìfọ́fà ó ti kó gbogbo wọn ló sáájú wà ah, àwọn ará tó sùn náà láti. àdúgbò yẹn àdúgbò àwọn ẹdínwó àjẹsí mùsùlùmí lọ́pọ̀ àbẹ́yẹ̀ òkè láti kó sí àwọn ẹ̀ríkì jẹ́ndí mùsùlùmí àwọn ló dáa síbẹ̀síbẹ̀ nípa kábà pọ̀ mọ́ láti torí kọ́ náà aláàánú láti àbí kọ́ láti ń bẹ àwọn afúrúṣù ọ̀rẹ́ ọlọ́run ní sọ wọ́n dé báwọn náà wọ́n ti kọ́ ọkùnrin ìbẹ̀ láti kórìíwá sí àmà lọ́wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àdíkí mọ́sálásí ti ẹ̀kọ́ lù ó rí ọjọ́ bì orí mànára ọjọ́ bì orí mànára ọ̀wọ̀ yàtọ̀ sí àwọn yàtọ̀ sí àwọn eh, àwọn mọ̀tòlámà èdè mànára láti kọ́ àwọn mọ̀tòlámà àwọn ìkókó ní sùn ń bá ẹ̀rọ bá lọ́nà kọ́ kí ní kẹ́mi mànára ní bọ́ọ̀lù ọ̀gbẹ́yìn òní àwọn ọkọ̀ kì ní sọ gbóhùn sí èrè ìjọba. wọ́n á jẹ́ kó bí rẹ̀ láàrin àwọn àwọn onímọ̀ tuntun bí ìgbà tó dúró kù ní. wọ́n gbà tí kò kọjá lánàá ìdí wọn wù ìyá wọ́n ń pọ̀ sí wọn wọ́n ń tọ́ lọ. wọ́n yẹ mọ́tíláṣí sálẹ̀ ìdí mọ́tíláṣí tẹ̀ náà wọ́n lè láti èèyàn láti sí òkè

àwọn agbègbè tí ò sí mọ́sálásí ẹ̀fún wa lẹ̀ bẹ́ẹ̀ ẹ má pèsè àpẹ́ ìlànà ẹ̀fún wa lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ mọ́sálásí. nílẹ̀ tó ti lẹ́jọ́ lórúkọ lásán lọ́la táwọn olókùnkùn á ti di wọ́n lọ pé ẹ ààbò nílẹ̀ ọ̀pá ìdílé tó bá ta olókè yẹn. Bọ́lọ̀ kó yé wa ẹ̀dá tó bí o bá lé ṣe wọ́n ti tẹ̀ àfikún rẹ̀ ìgbé wọn ti gba ìgbẹ̀ká lára dáa. Ẹ̀rọ̀fẹ́ mi ti lábá mú. Lẹ́ẹ̀ma wá kọ́ bá bá ń tán o, ó kún ló dé. Lábá wá bẹ̀rẹ̀ bá tán o náà kò lé ìyàrá ìdí lẹ́gbẹ̀ẹ́. Mo gbé yé wa. Ẹ̀sọ́ ti kú kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà láradà. Kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. Torí wọn kú fún ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àtàwọn ìyá máa gbé Àwọn ẹ̀sìn wọn hàn Ó kẹ́kẹ́ nìkan bá wá gbà lọ́sẹ̀ lọ́ọ̀ kó lọ pàdé kan wọn kọ́ni kọ́ọ̀tù ní àbí kọlùkọ́ yé wa gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn tí ìlọ tí wàá tó lè fẹ́sìn ọ̀nà nísìn ilẹ̀ wọn lè gbé fún mi wọ́n tún wá ìlọ́dọ̀ ọ̀nà wọ́n mọ̀ gbàdájọ́ tó wà láti kọ́ ọ̀nà láti láyé búlọ́ọ̀kù lèmi lè tò mọ́tò kan mọ́tò rẹ̀ èyí náà gbàdájọ́ tó mọ̀ kọ́ ọ̀nà láti ìwọ ẹ̀dàpọ̀ ẹ̀wò bábára tèmi ti mọ àti lásán mo lè rà ọlọ́run ó fún wa pé mi náà ládàá láéláé lókun ìgbà tí wọ́n bá ti má fi fún mi. ní wọn á ló jẹ́ gbogbo wa ń ta wọn. kí ló dé tá ń ta wọn. ẹ̀sìn ọlọ́run mi pàdé ní lọ síwájú. àti gbogbo wa bá rà. ẹ̀sìn náà fún un wá. ṣe máa ràn ọ́nà lọ ọlọ́run ṣe kí ni. ìrẹ́ ìjọba láti máa bẹ̀yẹ ẹ̀ dáhùn abẹ́ wà á rí wa tọ́ tọ́ sẹ́rí níbẹ̀ yẹn ìgbà tí àwọn mùsùlùmí ẹgbẹ́ ìgbà ọkọ̀ bá lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ adúwájú kan èérí kankan sí láyé tó ọ̀bá lọ́mọ lẹ́nu ẹ̀sìn ẹ̀sìn orí àwọn ànábì kan ànábì wa yìí ó ti dá ànábì ọlọ́ọ̀ tó jẹ́ kó dòdò ànábì ọlọ́ọ̀ wà náà ni wáyé bá ànábì nìkan ni kò lè láti fẹ́ ànábì nùfà kátó wá pàwà kúrú àwọn ara wa ìsìláàmù ò lè dá lọ wájú a máa rara wa lọ́wọ́ ẹ̀wọ̀n jọ́sìn ìgbàgbà lọ́jọ́ ogun kọ́fẹ̀ ànábì ìfẹ́ lójú ogun ọ̀nàmọ́àmù àríwá ìgbésẹ̀ tí ọ̀gá ti kí àwọn tó ti gbogbo wọn wọn ẹni lórí bọ́mọ̀ lọ́dọ̀ àdéhùn tó wà ní ìlú ṣé ìdájọ́ dájú ni. láwùjọ tí wa ara burú tí ta gbọ́dọ̀ parẹ́ àìní sáàtì sọ̀rọ̀ ẹ̀ ló ń ṣe yẹ ọ̀dàbí ọ̀dàbí lórí pé dáhùn mi lọ́rùn ní eré kí à wà lọ́rùn gbogbo èyí tí mo bá rárẹ̀ dáná ọ̀dàbí yóò di gbogbo nǹkan ó ti wọlé ayé lọ ẹ̀gbọ́n tó lọ sọ̀rọ̀ tọ́mọ nígbà tí a àyè náà rí wọn ó ti lè lè dájá ẹnì kẹrin tó lọ bá gbé sí nàìjíríà tó wá ti dáhùn sẹ́nà kí ló dé ọlọ́run ló ti ọlọ́dà kò dé kò lè wọ dé o ti sọ yẹ ìsàn láti lọ síwájú bí kápẹ́tọ̀ ayé yẹn hàn gbogbo ẹ̀ ó ti kọ́lẹ̀ ẹ̀ ẹ́ ti kẹ́ ti dìbò àdúgbò ẹ̀ ti ti ti sẹ́kùn lọ síwájú ẹ̀ sọ̀rọ̀ ara ń tọ́ra islam lọ́lẹ̀ àwùjá mi. lápẹ̀tì ló ti máa fẹ́ kọ́ síláàsì ẹnìkan ti gbé lẹ̀kalẹ̀. ẹ̀ẹ́dì tí kílò tó máa ń pàdé àti mọ́sálásí àtẹ́kọ́ sí àwọn èèyàn púpọ̀ tó wá já búlọ́ọ̀kì kalẹ̀. wàhálà ẹ̀ níta wọn. ẹlòmíì ìlera búlọ́ọ̀kì five hundred ẹlòmíì three hundred ẹlòmíì two hundred onímẹ̀wàá ọ̀mẹ́ẹ̀dógún mẹ́ta nìkan tó kó kalẹ̀. òjijì lẹ́sìn táwọn kan sọ mẹ́tì kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pósímẹ́ǹtì fún dráìvà ibi tó bá ti débi tí wọ́n ti dùwẹ̀ fún un kọ́ ọ̀kan tó ibẹ̀ lọ kó pósímẹ́ǹtì kalẹ̀. ó ti dìlẹ́ ìta ọ̀nà lọ́kùtọ̀ ẹni tó máa ń ṣàkíyèsí lẹ́yìn àánú wa àwọn tó máa pẹ́lẹ̀. kápẹ́ńtà àwọn tó lọ máa mọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí lọ́nà. wọ́n ti fi sáfúlàní kájà lọ́sọ̀fẹ́ ìyá fúlàní ẹ̀sìn ẹ̀kọ́ mọ́tòlá ilẹ̀ yorùbá ló ń gbogbo ẹ̀ pọ̀ àwùjá kílọ̀ yóò ní kò ní ta fún fúlàní láàbò kí ni wọ́n ti láti fún ọdẹ fúlàní àkọ́ fúlàní àbáká kò ní ta fúlàní. kíákíá rẹ̀ ní pẹ̀lú láti ti dúró káwùjá pọ̀ ẹ̀ ní wọ́n ti ọ̀gbọ̀n lọ àwọn kò ní ìdíjọ́ kan náà àwọn kò tiẹ̀ ní ìfúnlọ́ tó fi máa ní ìgbà tí kò wá tó tó lọ. níbo lẹ́yìn wá tó tó lọ bẹ́ẹ̀ máa jẹ́ ní ẹ̀ máa sọ láti jẹ. tá a bá rí pé pírọ̀ pé ẹ ẹ ti bá ẹ sábà bá wa pọ̀ ní. tó bá lẹ̀ fún yẹn ẹ̀sìn náà kò lè ṣàdédé lọ síwájú pẹ̀lú àwọn ó ti dájú àwa náà àwa náà làwọn èèyàn náà àlọ́kó ìyàwó aládùúgbò mi. àwa náà gbogbo ẹgbẹ́ àti ìgbẹ́ mi kan ọmọ bẹ̀rù wọn náà tẹ̀ràn lọ́wọ́ lẹ́sìn ìlànà ìbílẹ̀ tó wájú. nítorí pé wọ́n fà bọ́ọ̀lù rẹ̀ fún ọ ọ̀pá jọ pé dàgbìyà wọ́n lọ sí sábà bí dáadáa báyìí wọ́n lọ sí sábà bí dáadáa báyìí yàtọ̀ sí wọ́n sọ pé wọ́n lọ sábà bí aburú báyìí ọlọ́run tó wá sí ìyá lẹ́yìn ọlọ́run lè dára ó sì lè ra fún àwọn israẹli ṣùgbọ́n ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ wọ́n ní kí wọ́n ní kí wọ́n ní wọ́n wọ̀ wọ́n láwọn ò ní wọ̀ ọlọ́run ọba ó fi dà fún ó wọn dà ogójì ọdún yéésù ogójì ọdún ogójì ọdún yéésù ogójì ọ̀pọ̀ wọn lẹ́nu kan ọ̀wọ́ ọbẹ̀ àti kọ́jọ́ fi pẹ̀lú sí èèyàn méjì lọ́sẹ̀ kù akùnrin ni yóò dá ọmọ anú adé sáré àwọn méjì lọ́sẹ̀ kù ọlọ́pàá dàbí káwọn lánàbí rẹ̀ inú dàmúdàbò ni wọ́n wà ìdá yìí wọ́n náà ṣùgbọ́n láti kò tán ti bẹ nínú yìí ọlọ́run ti púpọ̀ fún wọn tó ti pé wọ́n tẹ̀ ni wọ́n wà ọlọ́run ti ìdẹ̀ra fún wọn ọlọ́run tó wọ́n pa wọn tó وأنزلنا وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ولو ما تسوي حتى لي ولوي تسوي تسوي ضمة ولو تسوي لي ولوي وما بعض وكانت بابا في إنه لا يتحرك ọlọ́run wá fi ẹ̀sìn ó fi tẹ̀ ìdílé wọn lórí òun àwọn nínú asálẹ̀ wọn wà bá wọn sọ oyin kalẹ̀ fún wa wọ́n ní ìgbà yẹn wọ́n dàbí máa sọ kalẹ̀ fún wa láti sàn lọ́sọ̀ kalẹ̀ nígbà tí wọ́n ti ti sọ soso ẹyẹ ẹrin ẹyẹ lọ́sọ̀ kalẹ̀ fún wa àwọn ẹyẹ ìrọ̀rùn mọ̀ ìrọ̀rùn mọ̀ pàmò yìí fi ìtọ́jà bí oyin wọ́n máa fi ti ké ẹ̀rẹ̀ ẹ̀yà. àkàràwọ̀ fún wa ẹ̀rọ wo lẹ́rù kó tó kù nínú àwọn ẹ̀yà nínú àwọn ẹ̀yà. ẹ̀rẹ̀ ẹ̀yà ló kù. bẹ́ẹ̀ni bá ti tóbi sí ìyẹn ètò. bẹ́ẹ̀ni bá ti ti tóbi sí ìmọ̀ pàtó bá bá làákẹ́ yìí. ẹni tí ń jẹrà fún mi kò lè gbádùn ní ẹni tí ń jẹ màálù. ẹni tí ń jẹ màálù kò lè ní ẹni tí ń jẹ àkùtà. ẹni tí ń jẹ àkùtà kò lè ní ẹni tí ń jẹ òwúrẹ́ wọ́n ní bí wọ́n bá ti kéré lọ́sẹ̀ abala yẹn. torí rẹ̀ páàkì òfi páàkì bí máa dáwọn èèyàn náà báwọn máa tóbi tóbi yà nínú tí máa fà ẹran màlúù wà lọ bẹ́ẹ̀ ni ara àwọn ọ̀sẹ̀ yìí torí àwọn bá ti tóbi sí bẹ́ẹ̀ ni páàkì máa pọ̀ lára. tẹ̀wọ́n á rí ẹran ewúrẹ́ òtútù lẹ́rẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ara yẹn tẹ́lá tún ara tiẹ̀ tó ti jáde nínú tó ọ́ ó bèrè rẹ̀ kí àparò. Bákan náà lẹ́sìn awó àwọn náà máa ń lò bí torí rẹ̀ kọ́ òfin tó máa torí ẹ̀ tó. Ẹ̀sọ́ láti fẹ́ kó torí rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ rí àti títí lẹ́nu kọ́ ẹran rẹ̀ ló dùn. Torí ẹ̀ ẹran tó wá dùn jùlọ náà sọ̀kalẹ̀ fún ọ. Wọ́n ti dá àrùn náà ìyẹ ẹsẹ̀ ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tó wá sọ ìyẹ kalẹ̀ fún aláìsí ṣe láìsà. lọ ọlọ́run á ní ọjà tí a nínú sọ máa ń tún ọbẹ̀ wọ̀nyí lọ́rọ̀. ṣùgbọ́n kàkà kí wọ́n dúpẹ́ bọ́lọ̀ wọn ò dúpẹ́ bọ́lọ̀ àbòsí náà rí. ọlọ́run wọn máa ń lọ múra wọ̀lẹ́kí náà lọ máa ń gbọ́dọ̀ ọ̀gbìn. wọ́n ṣàbòsí bọ́lọ̀ ara wọn ni wọ́n ṣàbòsí nínú ipò tí wọ́n wà nínú ọlọ́run bá wá pa àtàkì musa láti tó ká sọ̀rọ̀ lọ́dọọlọ́ ọlọ́run apá aláṣẹ kọ́ wá sí ibi tí máa bọ́lọ̀ wọn sọ. nábì musa wá lọ síbi àdéhùn tọ́lọ̀ wọn bá bá rí àdéhùn ọmọdéjọ́ iná rí ṣùgbọ́n gbà tó débẹ̀ ọlọ́run ọba tó fi ọjọ́ mẹ́wàá fún un bá nàbì musa àlẹ́ ìṣẹ́lẹ̀ mi tọ́ ìgbàdá nàbì Musa àrẹ ìṣẹ̀lẹ̀ tó ń lọ láti lọ bá ọlọ́run ọba sọ̀rọ̀ yí báyìí gbogbo ìgbà tó fi wà mẹ́ẹ̀ ó ń sèṣì yá mu ó ń sèṣì yá mu ọgbà jọ wọ́n ní kọ̀ọ̀ṣì oúnjẹ kàkà kò sí nù ọgbà jọ ìgbà kí ọgbà jọ wọ́n mú ewé yìí ó fi ju ẹnu rẹ̀ orí òun rẹ̀ ẹnu rẹ̀ tàbí ní ẹ̀rọ àti òṣìyá ẹnu àmà yìí sẹnu sẹnu àti inú wa ni lọ́wọ́ mi ẹ̀ ọlọ́run á ní kókó ti dán mẹ́wàá ọba ní kókó ti ọjọ́ ẹ̀nẹ́bí musa àrí ìṣẹ̀lẹ̀ inú bí ìlú wà tọ́lọ́ ọba fi fún nírò ipa àwọn èèyàn rẹ o àwọn èèyàn rẹ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́kí wọ́n ti ń kọ́ wọ́n ti ń sin òkèdè gbé màálù eléyìí tí wọ́n ya ìrí rẹ̀ ànábì musa gbọ́ ọkàn rẹ̀ báyìí ìwọ́n gbàdá náà ni musa padà dé lọ́wọ́ abá pé lódodo ọlọ́run ti sọ náà wàhálà àtọ́lọ́ wọn bá ké fún ànábì musa àwọn wàdà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn bá ké wọ́n alùpàlù àlùwà àwọn wàdà ibẹ̀ lọ́wọ́ wọn bá kọ̀tọ̀ rádà fún ànábì musa ànábì musa kọ̀ wàdà àbúrẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ torí kò sínú náà sún náà nítorí àkọ́kọ́ ọ̀dà àwọn ọmọ ìsirẹ̀ làwọn ti sọ kọ́kọ́ kọ̀kọ́ náà bí rọ́pọ̀ lọ́dọ̀ kọ̀kọ́ rárá ẹlẹ́nu ń sàkó wà láàbí ọwọ́ amú ànábì àrò àrè ìsirẹ̀ ọgbà lórí àtìrúgbà mú ó ní wọn máa yá kí ló ti nígbà tó ní kí wọ́n ti nà fọ́ ọ̀tọ́ pàtẹ́ni wọ́n á sọ fún mi pé ìjọba ó ní ha wọn máa yá mi wọ́n ti kó kìlọ̀ fún wọn owó fún wa wọ́n kọ̀ láti gbà mí. torí mi àti wọn gbà mí sílẹ̀ torí mi àti wọn gbà mí sílẹ̀ amúnikọ́rú ni làwọn èèyàn wà yìí wọ́n wíwíwí wọn làwọn kò gbọ́ lù. lọ báyìí lọ́nà ẹlẹ́dàá ìlọ́mú kí àwọn ọmọ ìsírẹ́lì ní wọ́n padà bẹ́ẹ̀ tó ṣe ọjọ́ kìkan ògèdè gbé màálù lẹ́yìn bàtà náà tuntun ta àlẹ́ yìí sílẹ̀ lọ́lọ́ ọgbọ́dọ̀ wọn bá sọ. kí ló ti fẹ́? wọ́n lé nìkan jẹ́ ọ̀rùn ẹ̀sàmìrì ọ̀rùn ẹ̀sàmìrì ọ̀kan nínú àwọn ọmọdé yàrá lẹ́yìn nípa ni. òun lẹni tó ní gbogbo àwọn èèyàn fún wọn dá àwọn góòlù olówó iyebíye tí wọ́n kó nínú ẹrù àwọn èèyàn tẹ̀lé àwọn àtọ́nà ìṣẹ̀lẹ̀ tó ń nígbà tó wá dá díẹ̀ sọ owó burúkú lẹ́nu sí kálukú wá dá sọ wọ́n dá sọ wọ́n dá sọ wọ́n dá sọ. báyìí lárákùnrin yọ gbogbo àwọn bóòlù yìí ọwọ́ fi ya èrè òkèdèkè màálù ọmọdé màálù ó fi ya èrè rẹ̀ pàtó wá fi ya èrè rẹ̀ ní ìjọ tí ọlọ́run bá dà wọ́n lọ́wọ́ fìràwọ̀ sáàmì rí yìí haruna ó rí màlẹ́kà dìgírì lórí ẹsìn ọlọ́run ọba fún rí lórí ẹsìn láwòrán tó ti wá láwòrán yẹn. ibi tó ti wá lọ pé eléyìí èsì yẹn oníke pátákó ẹsẹ ẹsìn ìbírí ìlànà ìṣẹ̀lẹ̀ tó bá ti lè tẹbi kọmẹlẹ báyìí ilẹ̀ ẹ̀dọ̀ ó sì ti dùn koríko lẹ́sẹ̀kẹsẹ̀. ilé ìròyìn bó ti kú ojú ẹsẹ̀ ẹ̀sìn mọ̀lẹ́kà ìgbèrè. Màtó fojú ẹsẹ̀ rẹ̀ ọwọ́ àtọ̀ ṣe ìpẹ́ yìí ìpẹ́ gbogbo ìdílé rẹ̀ kọjá kẹ́rì ìwọ náà bàbá nákẹ́. Abẹ́ ìgbẹ́ tiẹ̀ nínú lọ́pọ̀ ìpẹ́ àràbá wá ní. Ó ní ìpẹ́ gbogbo ìpẹ́ ni ó jẹ kú jẹ. Bí bẹ́ẹ̀ kò mú, ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò mú, ọwọ́ adé ìpẹ́ omi ń mú, ó mú kú mu láàmì rí i ó pè pẹ̀pà wọn ojú ẹsẹ̀ ní mọ̀lẹ́gà yìí. ìgbà tó wá mú gbogbo góòlù náà dájọ́ ń dọ́pọ̀ jù ó fi ya èrè ọmọge màálù ògèdè gbé màálù. ọwọ́ mú ojú ẹsẹ̀ ní mọ̀lẹ́gà yìí tó kù yìí ọwọ́ àti dàtí inú ẹsẹ̀ ọrùn inú ẹsẹ̀ eléyìí wá mú kí ẹni ọmọ atún àbí ọwọ́ sínú màálù ni eléyìí wá mú kí màálù ọmọ atún bí ìgbà tí màálù tó tó àná lọ́wọ́ àti ọ̀sùn bẹ́ẹ̀ mú o bí màálù ọ̀lẹ́ àkóyé yìí eléyìí lọ́lọ́ ọ̀sùn mi náà ti lọ́lọ́ ọ̀sùn mi àkókò àkàdé rẹ̀ ẹ̀ ó lè lọ bọ́lọ̀ ní ìlọ̀ ẹ̀ bọ́lọ̀ rẹ̀ ìwà àná wa ẹjọ́ bá ti ní lọ́nà bí wọ́n ti sọ

bàtàna bí musa dé bí ló dé tó ti jẹ́ pé bàtàna bí musa dé ni ìsọ̀rọ̀ ti sọ fún tẹ́lẹ̀ ló tó yà lẹ́nu ọ̀dà bí àbí ìdánilẹ́nu Muhammad ọ̀lọ́ àdìsẹ́lẹ̀ ilé tí ìmọ̀ Muhammad tó gbé jáde nínú musa alábìnrin lẹ́yìn tẹ̀ ọ̀bọ̀ kẹlẹ̀ mọ̀ àyẹ́ lẹ́yìn tẹ̀ ọ̀bọ̀ kẹlẹ̀ mọ̀ àyẹ́ ìròyìn ọ̀dà kò bá ìròyìn ọ̀dà kò bá ẹnu kí ló máa bọ̀ kíkiri kẹsẹ̀lẹ̀ kíkiri kẹsẹ̀lẹ̀ ṣẹ bá débẹ̀ sẹ́ni kó ti ṣẹlẹ̀ lọ́ọ̀kì àjẹ́ fóònù ọ̀rọ̀ wa sáàbì bí ju jẹ́ sáàbì wa sàlàyé ẹ bá ti sàlàyé wọ́n ní bọ̀ǹkó tó mi máa ń lọ́wọ́ tó ti rú mi onírè tó wù mí wọ́n ní màlẹ́kà lórí pátákó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó ti mú ilẹ̀ kọ́mọ ní ọkùnrin olóògùn ọwọ́ agbójú ẹsẹ̀ ẹni nígbà tí wọ́n á yọ sí wọn àbí wọ́n ta ìpè yẹn sí lójú wọn máa tún bí sẹ́ńtò ìbáyìí. ẹ bá kọ̀ọ̀rọ̀ kọ́dà yín lò ọ̀dà ẹ wá kéèpè tó lè ṣe yín láǹfààní kan kò lè ní wọn láǹfààní tó lè fi yín láfẹ́fẹ́ kò lè ní wọn láǹfààní. aláìní ló bá wá sí ìpè ojú sẹ́kùn kan kọ́ láàmì ìpè ní o lọ́wọ́ lọ kọ́ọ̀lì rẹ̀ olùkẹ́yìn òkè rìn kò lè sọ́kọ láàmì tààtàà wọ́n tún wá pè é yorùbá lọ wọ́n ní láàmì tààtàà láàmì tààtàà ìtumọ̀ rẹ̀ ni pé èyí ń kọ́ lọ fọwọ́ kà lẹ́nu kó ti fọwọ́ kà tí ọ̀yẹ́ kọ́ fọwọ́ ní ìsìn kò sáńtẹ́ fún mi pé ọ̀gbọ́dọ̀ fọwọ́ kà kankan náà ń kọ́ fọwọ́ kà ó lè tó bóyá ló ti sọ́jà kọ́ọ́lì yóò bá lẹ̀. ẹ̀yìn tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n kọ́ ńlá lálámì báwò gbogbo wa ti fún ọkọ mi ta kò kò é ṣe torí ìfúnpọ̀ ní sọ́jà rẹ̀ jẹ́ o lẹ́yìn náà mo ní kíláàsì sọ púpọ̀ ọkọ̀ kankan lé nílò rẹ̀ jẹ́ o àlọ́ sàdúà olóko lásán ìbára ní ìdùnnú máa tún náà sọ pé ti ké kúrò ní wàhà ìgbà méjì rẹ̀ ọ̀gẹ̀ àbùdá ẹ̀fẹ̀ àbí ẹ̀wà ilé ìlú yá pọ̀ kò pé káwọn ìjà náà ọmọbàá ìgbélé torí kọ́ dára wọn ti ké pè mo rò pé yé ọlọ́pàá rẹ lónìí ni kò gbọ́dọ̀ lọ dáhùn kí láti ẹ̀kọ́ kálí ti ga náà yìí kúlẹ̀ ló báyìí lọ́dà tí wọ́n ẹ̀kọ́ lẹ̀ nípa àbí wọn kọ̀ kálí lẹ̀ yìí wọ́n ní wọn máa kọ ẹ parẹ́ lónìí ni mọ́jọ́ dàlẹ́ ti tún fẹ́ parẹ́ pé olùdí ń kó àrùkù ránṣẹ́ sáwọn èèyàn ni òbí ń kó òbí ránṣẹ́ má wulẹ̀ pàrùkù má kò má pàrùkù má kò má pọ̀ kẹ́kẹ́ náà lẹ́sẹ̀ ní sẹ́nu kó pa àlùjẹ̀nu sí gbogbo lé ẹni oúnjẹ bá bọ̀ rẹ̀ yàrá rẹ̀ gbogbo orí bẹ̀rẹ̀ ní yàrá náà kó pa àwọn àlùjẹ̀nu sí. wọn á láàbà ní babaláwo náà bá lọ mọ dábìlà yàrá yòrò kọ yàrá yòrò àkàkàdé ìlú gbàdádà bí ìlú wàhálà bí ìlú sínà bí gbogbo àbílù bílù bílù bílù bá tó mọ lé rẹ. tó o kéré ìtumọ̀ ìtumọ̀ kẹ́ parẹ́ lónìí kúndùn dọ̀là tí ọba lọ kú pẹ̀lú gbogbo bílù bílù à wọ́n á fi lu láì jẹ́ ní kàrí. torí ṣe eléyìí jẹba tó wọ́n ti tẹ́kọ̀ọ́ fún sàmì ọlọ́ọ̀lẹ́dà ọwọ́ àti lóògùn ìpè ń fi yọ jẹ́ ìṣẹ̀ṣẹ̀ rẹ báwọn èèyàn yìí kò náà ń sọ pa wọn lọ́kọ́ tó lówó àwọn tó sọ. ذلكم خير لكم عند ذلكم فتاب عليكم إنه هو التواب الرحيم ارفعني ارفعني kótó ti báyìí alẹ́nudó ká sẹ́ta èèyàn àádọ́rin nínú àwọn èèyàn rẹ̀ ẹni tó wò wọ́n wá ju wọ́n ní wá ju wọ́n lóye ju pé kò náà ẹni ọlọ́run wọ́n mi wọ́n wá kó wọn lọ sí ẹni ọlọ́run sọ. ìbùnú ìpá lòun sọ ìwà ẹ̀yà kankan onígbà tí wọ́n dé bẹ́ẹ̀. kí á táwọn ẹni musa ti bọ́ síwájú bí ẹ̀sìn yóò tó gbó àwọn èèyàn yóò yí máa gbogbo wọn kò ní kalẹ̀ sọ́wọ́ ọlọ́wọ́ abánábi musa sọ̀rọ̀ àwọn òkúta sásọ ẹgbẹ́ àwọn èèyàn yẹn náà gbọ́ àwọn òkúta mi gbọ́ pé wọ́n gbọ́ bí wọ́n ti gbọ́. adẹ́gbẹ́ àfẹ́tì mi pọ̀ yàtọ̀ sí wọn náà máa nù àwọn náà ti di pẹ̀lú ìlú rahman òkú yé wa wọ́n ní wọ́n kọ́. ìgbà tó tẹ̀lé nígbà tó àwọn ni wọ́n ní àwọn lẹ̀sà nínú ẹ̀sà wọ́n á ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lè gbà torí lásán mi là lẹ́kà àti àlọ́ mọ́ ọ́ lọ́kọ̀. Láàrin bọ́ ọgbọ́ bọ́lọ̀ sọ ọdún sọ ọgbọ́n sọ wà lọ́kọ̀ ní Láàrin òun náà náà ọ̀sán ìríra wa á abẹ́rẹ́ ìfowó tó kò. Ìgbàgbọ́n àgbà ti ń dòdò dédé. Wọ́n ní torí pé àwọn ti ń bẹ̀rẹ̀. Ọlọ́run ọba gbọ̀n wọn jù. Oníkàlùkù wọn ti dàkú lọ́wọ́ ìrẹ́ àná tó ń ta tó bá wù ọlọ́wọ́ bá ti pa wá àmì tẹ́lẹ̀ wọ́n pa wá àmì tẹ́lẹ̀ táwọn kò ní wá sí. wọ́n ní tọ́nà ọba fi mú wọn dákú tó fi tó fi pawọ́ fún wa wọ́n fi dákú ó ní pé ẹ̀yìn ṣe láàrin wọn lẹ́yìn lẹ́yìn làákà yìí wọ́n lẹ́yìn lórí yín pé ẹ̀yìn ò tún pọ̀ fún ọ láti tún òṣèlú ìgbé màálù ọ̀tọ̀ ní ilé ẹ̀kú dànù àlejò ìgbà N'o ọ̀pọ̀ wọn ìjọ wà ní àmọ́ kì í ti pé ìṣẹ̀lẹ̀ àwọn ti sọ fáwọn fẹ́ rọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìlú àwọn ọmọ ìsírẹ́lì sọ fún ọmọ sọ sọ ó fi ra rẹ̀ náà àwọn ṣé kò sí ní ń bẹ rí bá ó sì irú àwọn ẹni bá ti forí balẹ̀ fún bèbè ìgbẹ́ màálù fún àti títú bá wọn ni wọ́n para wọn lọ́kùnrin lo ni. wọ́n ní àwọn ẹni ti àwọn láàpá. lẹ́sìn kí ìwáyà kan ti wá lọ́nà àwọn àkọ́jọ sí ìta wípé wọ́n wá wọn gbogbo àwọn wọ́n ẹni tí ò sí ògbédèdè màálù wọ́n pa àwọn tó sì ògbédèdè màálù. ìgbà tó ti jẹ́ pé àwọn tó sì ògbédèdè màálù àtẹ́yìn tí ò sí ògbédèdè màálù màlẹ́bí jọ ni wọ́n. nǹkan kan náà jọ ni wọ́n. kó o lẹ́sẹ̀ jẹ́ sílẹ̀ jẹ́ máa pa bàbá jẹ́ máa pa ọmọ jẹ́ máa tẹ̀sán jẹ́ máa pa kúrò. wọ́n ní gbàgbé ọjọ́ yẹn máa ọlọ́run ọba ó mú kí mímọ̀ tó mẹ̀lẹ́bí ti wá ìtajà náà lọ lọ kọ́kọ́ parí lọ́pọ̀lọ́ àwọn ẹni tó pa wọn ó sì parí tó lọ́pọ̀lọ́ àwọn ẹni tó pa báyìí ló ń bẹ̀rẹ̀ ìmúpa wọn nígbà àlọ́sọ̀ lásán wọn pa ìyàn sẹ́fìtì tà tẹ̀lé mọ̀ pé wọ́n máa ń pọ̀ ju ìlú èyí olórí fún kẹfẹ lọ́wọ́ ṣe ẹni tí ń pọ̀ lù èyí tó lọ ńlá ní olú ńlá nìyí ìwé àwọn tó sọ pé nínú orí tọ́lọ̀ tó tún gbà tẹ́lẹ̀ wọ̀ sọ̀rọ̀ náà wà ní ìwà rẹ̀ tẹ́tẹ́ oníṣẹ́ká wà ń bẹ̀ sábà ti pẹ̀lẹ̀ sábọ̀ àkóso ọ̀rọ̀ òkùnrin wọn. òtẹ́tẹ̀ kájà rẹ̀ tọ́lọ̀ ní ẹ̀pára yín ná. ó tó ti bọ́lọ̀ ọ̀sà fún ìsìn wọn tó bá bá ẹ̀ tọ́lọ̀ fẹ́ẹ́ fẹ́ òṣìṣẹ́ rẹ̀ nínú. bákan náà olùkọ́ ti dé kọ́ àlejò nígbà tí àmọ́ ní ìsinyìí ọkàn báyà ti ti lọ kó o bá ti báyìí lọ́dọ̀ ní lójú ti fún mẹ́rin ẹ̀ kó ti gbé ìwọ́n ti dàmá. ìwọ náà ti ka jẹ ẹ. àtàwọn fún ọmọ ilé ìjọba nínú àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ rẹ̀. ìṣẹ̀lẹ̀ bí ìgbà náà ló náà ní pé anáyọ̀ ló bá rẹ̀ ní ìgbà tó lọ láti lọ ọba náà máa sọ tó yọ tó ọ̀fẹ́ wá rí wọn lọ́la tó bá máa lọ náà wí sí dáadáa ká bá pọ́ sí ẹ̀ èyí ó tún máa wá ètò ìlọ ètò ìlọ ànábì musa nù ànábì musa ní ọlọ́ọ̀ni wọlé máa jẹ́ àwọn gáàlù ní ọ́sìnlá ọ̀sẹ̀ lẹ́mà òrọ́pọ̀ nígbà tí musa wá síbi àti ìtọ́nà bá ní àìsí ìtọ́nà tọ́lọ́ ti bá tọ̀. قال رب أرني أنظر إليك قل والله راعيها من غير الله إيه فقال له فلازم هم قالوا كلا عليها من غير أول ما نبغى توحيد من نموت أبدالله أبدالله نبغى توحيد نقول مثلا خلاص لا يبقى tó bá jẹ́ pẹ́ẹ́pẹ́ ní ìbámu sọ̀rọ̀. ṣùgbọ́n nítorí ọ̀mọ̀ ní ilé àlè ọ̀rọ̀ láyé alààyè kan kì í rí ọlọ́run àdúgbò. Ibi kẹ́hìntì ìdúró gba kọ́rọ́ náà àti kọ́rọ́. Irinṣẹ́ irọ́ náà àti kọ́yọ́. Láyé ń bìnnú, gbogbo ti lọ́la ní ìdàgbéyà. Musa ti sọ̀rọ̀ rẹ̀ náà tó tó kàn fún gbọ́. Ọ̀rẹ́ ìjọba ni ọlọ́run ní lè rí lẹ́sì máa fi màá lẹ́nu. Gbèsè pé a kì í rí mi. Gbèsè pé o ò lè rí mi láéláé. Lán àgbàmọ̀sẹ̀rí yà. Lán yẹn gbàmọ̀sẹ̀rí. Ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni ní pèsè lárúbáwá. Ó sì láwọn síra nínú síra rẹ̀ ní Alfẹ́ṣà bíi tafsir al-Qur'an. Títí ra ṣe dáa tó ọ̀wọ́ rọra àbí tó bá ti san tó méjì kan. nítorí pé kíra yẹn àfíìdà àwọn mọ̀ọ́dẹ́sílà ni bàbá yẹn ti gbà. èdè lábá bẹ́ẹ̀ o àlàyé èdè lábá wa sábùrà ní tọ́ka tí kò lè nínú ìjọba èdè ìbẹ̀rẹ̀ àmọ́ àwọn àfíìdà burúkú yìí wọn kọ. òun ní ńlá ní àfíìdà lábá ńlá ní àrùn mọ̀nàfì wọ̀nàfì. حرف نفي ونقص لما جمع تاني ونجمع الركوب حرف نفي ونفي أو حرف نفي حرف نصب ونفي وتأكيد àwọn mẹ́tò ti kún pé wà ló bí. Ibi ara àbíkà ti ń lé ìgbà jìnnà ni. láti fi lé jìnnà láíláí ike lantɛ ɔhɔ ni o lè rí mi láéláé ìyẹn ike láyé afi àfihàn àwọn ọ̀sán àti ẹ̀dínlá ti dà níyàn lọ́dọ̀ àdìsú nàìjíríà ọ̀sán náà àrùn lọ sí ọ̀sán ìjà sí àrùn fúlà lè rí láyé. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة àwọn ojú kan tutù nígbà pé dàbí yà olúwa wọn ni wọn mọ̀ wò. dọ́ kẹ́lá iná arọ́bìnrin yóò wá ìdí lọ́la ìṣòro àwọn ọ̀daràn mi a ní ṣe fún orí olúwa wọn sọ ní dàbí yà ojú mọ̀ bá wà kan kọ́ àwọn olùwà. للذين أحسنوا الحسنى والزيادة àwọn tó bá ti dáadáa láyé dáadáa tó pélé tí ọ̀sẹ̀ ti wọn àtàlẹ́ fún àlọ́bìnrin láti fún ní ilé inú òòjọ́ ọ̀rọ̀. ọlọ́dà fún láti ilé wọ̀ fún wa wọ́n ti jẹ́ra tó ga sí wà ní mẹ́ta gbà lọ sí ẹ̀rọ ìlú tọ́ láti ọ̀yàtọ̀ sí máa láti ọ̀yàtọ̀ sí máa ẹgbẹ́ tó lọ́wọ́ bá a sọ̀rọ̀. ọlọ́ni ọ̀yàtọ̀ sílá ànábì àná ọlọ́ni wọlé ayẹtọ̀ mẹ́nàwó abẹ̀ wọlé ayẹtọ̀ mẹ́nàwó abẹ̀ bímá kọ́sẹ́mẹ́ ẹ̀yí wọ́wọ́ ọ̀hún àyè mọ̀mọ́ ẹ̀wọ̀n sọ́lá tó bá kọ́ra ọlọ́ni wọlé ìyẹtọ̀ mẹ́nàwó abẹ̀ tọ́ba yẹ kí ńlá ó ti túmọ̀ sí abẹ́dà tí ìtumọ̀ abẹ́dà fún wa. لذلك بيان الله النافية سواء بالسواء lórí ìrajà máa ń tẹ̀lé agbègbè rẹ̀ ẹ̀ àfíà burúkú lẹ́fẹ̀ẹ́ ta. wọ́n á fi ilé ìdíje tẹ́ ọ̀rọ̀ abẹ́ ìrọ̀ náà ẹ̀ wá dà ọ́. à ee tẹ́ ọ̀rọ̀ abẹ́ ìrọ̀ lọ́jọ́ péde. àdókòtò wà àdókò náà wọ́n ti lé. táwọn ọlọ́jọ́ péde àti àwọn oníbẹ̀rẹ̀ ẹ̀rọ ọlọ́jọ́ pé dàbí abẹ́rẹ́ ṣe máa rọ́ọ̀tù pa lẹ́yìn lẹ́sẹ̀ lùbẹ́dẹ̀ lóòótọ́ bá dàgbà fún un. Òrùtọ́ kẹ̀ńlá ṣé ẹ máa ń nira yín lára níbi rírì rárá o kò sí nínú pé fún débi lóòrì. Wọ́n ní ṣe sáàrì ìní wọ́n fi wé sáàrì àbí rírì wọ́n fi wé rírì. Nàá tó kù pa wọn fi gbọ́ lọ́yìn tọ́lọ̀ wọn fi wọ́n tupa ni àbí rírí òṣùpá wọn fi wé rírí ọlọ́ rírí ni wọn fi wé rírí o títí pé wọn kọlọ́ ló tupa o wọn fi yé wọn a tọ́ ẹ̀rọ ìmúta wa sọ báyìí tọ́ sẹ́wọ́n pé àìsí ìsọ̀rọ̀ láìsí ìdáhùn bó bá ní kọ́ ọ̀rọ̀ tó tó túmọ̀ sọ̀rọ̀ lọ́kọ̀ àmọ́ bọ̀ bá sọ̀rọ̀ wọ́n ní àìsí àìsí àìsọ̀rọ̀ dáná àìsákẹ́ ti sọ̀rọ̀ ànábì musa ti tó báyìí ó ti sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ̀yìn ńlọrọ̀ tó bá ti gbọ́ èdè sàmà ọ̀ ànábì musa ti tó ti sọ̀rọ̀ tọ́ ọlọ́ni ó lè rí mi ìyẹn láyé mi wọlé ẹgbẹ́ náà ń sọ ojú lẹ́nu sẹ́fẹ̀lì afọ òkúta àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí kò fẹ́ẹ́ ní sàkọ́rọ̀ ọ̀kẹ́ ara kò fẹ́ẹ́ tó tó wá ní. tó láyé rẹ̀ tí ò rí adẹ́gbẹ́ wọn náà lè rí mo jẹ́rìí ó ní òkúta tó lé burúkú mo ní òye tókùtà lẹ́yìn lé tókùtà òkúta tó lé burúkú ò lè tó láti rọrọ̀ táwa ọ̀lẹ́ mọ̀lẹ́gà ìláwa lè tó pẹ̀lẹ́mà tẹ̀jẹ́lá gbogbo ìṣẹ́bẹ̀lì jàǹdàgbò dẹ́ká ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa fi hàn òkúta yìí tó hàn àpáta yìí ọlọ́sọ àpáta ọlọ́dún ìbọn. Ọ̀kọ̀rọ̀lọ́nù lọ́ọ̀lọ́ àyíká wọ́n bá gbogbo ọjọ́ kú lọ gbaragada. Apákan nínú àwọn ọjà gbé wọn ló kú, ó kú ni, ó kú ni, kò kú, ọjà kú ni. Torí pọ́nà sọ pé bàlá má àbákọ̀, àbákọ̀ ní ti pẹ̀lú pé dídá kú wà fún nígbà tó dáì. Mo rò pé yẹ wa, ọjà kú ni kò kú. Nígbà tí a náà ti kú dáadáa dé,

ولا محمد صلى الله عليه وسلم حجابه النور من رواية حجابه النار لو كتبه لأحرقت سبحات وجهه من ذهب إليه بصره من خلقه هذه البخاري في مسلم البخاري wọ́n ní kí ló dé láàfin rọ́lọ̀ láyé wọ́n ní وجوه الله gàgá gàgá nínú ìwà àyàfi náà ni tọ́lọ̀ bá ti lè fi àfihàn rẹ̀ gbogbo tí ìmọ̀lẹ̀ ẹyin tí ọlọ́run bá ti ara rẹ̀ lóṣù náà tẹ̀sí sáfùlà rò ìtaba tọ́lọ̀ wọn bá tó bá fi lè fi gàdá ojú rẹ̀ ìgbẹ́ ẹ̀láǹfààní àti ìrún láyé gbogbo alàbá sí náà ọlọ́run kọjá gbogbo ẹ̀ sílé o ilé ìtúndẹ̀ nínú àwọn àtẹlẹ tó tẹlẹ láàrín ọdún mọ́ta àyèjì tẹlẹ nínú tẹlẹ tó ti tẹlẹ láàrín ọdún mọ́ta láti tara rẹ kọ́kọ́. olóyè kí arákùnrin kan ó lówó dọdọ láyé àtẹlẹ mọ́ta àyèjì tẹlẹ ọ̀wá bímọ ṣùgbọ́n láwọn ọmọ tọ́mọ àyà rẹ̀ bí àwọn oníṣẹ́ ń po ẹni tó dògùn rẹ̀. tó bá fi bẹ́ẹ̀ tó láì sí ma. àwọn ọmọ ọmọ ìyá rẹ̀ ní wọ́n àwọn tó ti fẹ́ láyé àti okú má bàbá yìí àwọn ọmọ ọmọ náà táwọn ò lọ sí kéré ló ń bá pọ̀ papọ̀ lọ́ba ti pa bàbá bàbá lọ́ba wọ ọ̀nà àti ilẹ̀ wọn mọ́ gbogbo yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ àti mọ́ra wọn lágbájá àmẹ́lò tó lànà òtútù ẹ̀ nìkan tó ti fún wa àwọn ọmọ ìsirẹ́lì àwọn ìsọ fún ẹni wọn wá ní iṣẹ́ àwọn àgbàgbà bí àwọn àgbà àkùnú yìí ẹ lọ bẹ́ẹ̀ lọ́dún tó tààlẹ́ ìgbẹ́ náà kí ẹ kí léèrè kí ni kí ẹ dé jáde màá ju ẹ̀ tó pa nígbà wọn lọ́dún àlẹ́ tó tààlẹ́ ìgbẹ́ náà àlẹ́ tó tààlẹ́ kẹ́ni tó bá ma ẹni tó pa arákùnrin kọ́dà kọ́jà kí n máa kọ́sọ̀ láyé fún mi kálukú gbẹ̀dú lọ ẹni tó pa ọ̀sán. Bàálà lẹ́yìn kan ní wọ́n Musa bá wa fi ọlọ́. Adáni Musa àrí ìfúnlẹ̀ ọ wa fi Ó sì fi ọlọ́ ọ̀gá dé o. Ó fi ọlọ́ ó fi ọlọ́ ọ̀gá dé o àmọ́ àwọn èyí táwọn Ísírẹ́lì máa pè ìdè wọn yẹn tí ò bá dé di àbọ̀ ló sì dé di ọ̀dájú tí ò bá dé di àbọ̀ ló dé di ọ̀dájú. wọ́n ní kọ́ bá wọn fi ọlọ́wọ́n bá rẹ̀ ìwà sọ ọlọ́wọ́n bá rẹ̀ nìyí. alábìsùn káwá dáhùn ọlọ́ni wọlé ń pa ọ́ lọ́sọ̀tàn ẹ̀kọ́ mìíràn. إن الله يأمركم أن تذبحوا بقرة أنا ليس إلى النبي محمد صلى الله عليه وآله وسلم nípa àgbàdànà ní ìmúta tó bá wọn yára bọ́lọ̀ ń pa iná tẹ̀lé bí apá màlúù. wọ́n pa ẹ̀ àmì tọ́pa káyọ̀ bá àwọn náà tó kù. àníkọ́ bá wa bí ọlọ́mọ bá rẹ̀ lé gbogbo àti ẹ̀sìn tọ́pa ẹ̀ fún wa. gbogbo ní wọn abọ́ sọ̀rọ̀ ọwọ́ àgbàdo máa lù lórí kápá. ọ̀rù àtẹ̀sí àkókò náà àkókò ọ̀fẹ́ máa ń mú àtẹ̀sẹ̀. ọ̀fẹ́ máa ń fúláṣí àwọn ọ̀fẹ́ máa ń fúláṣí àwọn ọ̀fẹ́ máa ń fúláṣí ìyẹn. a ah, wọ́n mú sáyọ̀ ọ̀mọ̀ wọn rẹ̀. àníkọ́ ọba akéèrè pé kàkọ́ pààyàn ọwọ́ àgbàdo ní kápá màálù màálù báwò. láti pààyàn ó ti màálù. náà ọ̀nà ìmúlò àrẹ̀ ìgbọ̀n náà àwọn àtẹ́jọ́ náà lẹ́yìn sáṣẹ ilé rẹ̀ náà ni wọ́n lára ní ìlú náà máa dé àti báwa dé wọ́n yẹ kó láyé àwọn ilé ìjọba rẹ̀. Gbogbo àwọn àdáni máa ní ìṣòro náà. Ọ̀rẹ́ àwọn olùdarí àwọn olùdarí wọ́n ní wọ́n sáájú ọlọ́run bọ́lá náà tẹ̀lé lọ́kàn nínú àwọn aláìmọ̀. Adébá àwọn ẹni tí máa dáwàdà tí máa tẹ̀lé kí ni wọ́n aláìmọ̀. Wọ́n á ní tíátà lóṣù tó ọ̀gbìn. Alẹ́ ìlú kan náà, tó sáà púpọ̀ fẹ́ẹ́ Ya a pàṣẹ kí lọ́ọ́ da nù rọ gbogbo àwọn eré tíátà ó lè sùn àbí kéèyàn parọ́ lórí gbogbo ẹ̀ náà oyin lọ́wọ́ mọ́lé oyin lọ́wọ́ mọ́lé irọ́ náà ló ti bàjẹ́ tó ìgbà bẹ́ẹ̀ ọ̀gbìn òwúrọ̀ àwọn àìsàn ó ní bí bá jẹ́ ibi àwọn èèyàn yìí bá lórí lọ́wọ́ bá gbọ́rọ̀ gbàdọ́ lọ sí ní. إن الله يأمركم أن تذبحوا نصبا ولو صايلا ذلك فعملوه ها أم إليه من الشريعة لي نكرة في صياغ الإثبات فهي مطلقة مالوكا بكل مالوكا لا فاهم ثلاثة ولا بكل بكل بكل بكل بكل بكل بكل بكل بكل بكل ابن عباس بن شمشد فشدد الله عليه قالوا ليه والله ان جيت معه ما تكتبوا هنا ولا لي ضبط الشيء ايه ضبط يعني لان فرج عن عبد الله ابن عباس رضي الله عنه وانا الفاتن كان بي ابو قالوا ما ليه طبعا ما ليه زي كده ما ليه طبعا ما ليه لا ليه ابو ابو ثاني oríṣi ọba ló ń fẹ́ ìsọ́dèdè ọlọ́run sọ́dèdè mọ́ ọlọ́run ọlọ́run àgbà. tọ́ bàbá fún ọgbọ́n fún ọgbà wọ́n ní ọdún ọ̀lànà ọ̀gbẹ́sà ìmọ̀lẹ́yìn ńlá báyìí tó máa polú wa ẹ̀kọ́ dàlà ẹ̀ fún wa máa lè kó dára ẹ̀ sí kẹta pa. àbẹ́rẹ́ mi kàn gbà ọ̀rẹ́ mi nà ó lè tẹ̀lé láyé ìdí náà àbí òye wa ìgbẹ́ni wọ́n á bèèrè wọ́n ní ọjọ́ irú oṣù wo la lè ní ìsàlọ̀ àlá nígbà pé omi òkú oṣù láti dùn ẹ ẹ ṣàlàyé omi fún akóyè wa omi omi pọ̀ ọ̀kẹ́ ọwọ́ àròjọ́ omi tí mílíkì bá ti ọwọ́ àròjọ́ omi tó lòlò ká sí bíríkì ọ̀gbọ́dọ̀ kájú iyì ọ̀gbọ́dọ̀ dájú ìtọ̀ ọ̀gbọ́dọ̀ kájú. ẹ ṣàlàyé rẹ̀ kó yé wa kò sí ìyé wa tó. omi yẹn gbàgbé bá ti máa gbé lọ títí tí omi gbé tó ń bà. ọ̀gbọ́dọ̀ tí omi tó tó rọ̀ lórí páàlù tó tó dà nínú dọ́ọ̀mù. lẹ́wọ̀n tó bá dúró omi lórí lórí ìgbàlọ́ aládẹ́lẹ̀ à ń bẹ ọkọ ọmọkùnrin àwọn àtúntò náà. à tó bá dúró akọ pàrọ̀ tó ọ̀gbọ́dọ̀ jẹ́gbẹ́ lọ́sí ọ̀nà òórùn pàrọ̀ ìgbẹ́ náà kéde rẹ̀ lọ́ ọ̀nà òórùn pàrọ̀. ìgbọ́dọ̀ jẹ́ omi eléyìí tó fi pé èéfín èéfín iná ti ẹ̀ dá o ti sọ̀ sílẹ̀ omi jẹ́ kí kalẹ̀ tí èsì ti wọ́n tí èsì bá wà wọnú rẹ̀ tí ń dín kọ̀kọ̀ gbọ́dọ̀ tí ń dín. kò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n ló fi gbà bọ́nà wọ́n ló gbé léde gbogbo àti mọ̀ òdúgbà tó lè lé. nínú ìsìnká ni wọ́n sọ pé gbogbo béèrè ìjọba ni ẹni gbé ẹni bí mi. béèrè wa di púpọ̀ wọ́n á di báwọn béèrè rọ́bìṣì lọ́sẹ̀ wọ́n béèrè ráṣà. ìkẹ́ni kan ká máa ká tó fi irun ni àbí kíní kan wọn bá pa àpò lò. jẹjẹrú jẹjẹrú lọ. tó ẹni tó bá pè léèrè kí ló bá pè kò láyé léèrè láyé léèrè kí ló kò láyé léèrè. kẹ́mọ̀ pé jẹjẹrú ìgbà míì èkó ti rọ̀ àwọn àtàlà tó ti kọjá lọ sí ìpàdé tọ́ wọ́n bá tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìpín wọn. wọ́n ní máa ń kọ́ náà fún sọ́la ìwọ àbálùwò bá ń tọ́ka pa ara rẹ̀. tọ́ ọ̀rẹ́ ní náà owó ẹ̀kọ́ olú ní náà ọkọ̀rọ̀ tó lábẹ́ ìfọ̀lá rẹ̀. wọ́n ní kẹ́sì máa ń dàgbà pé kí kúrò tẹ̀lé. ọ̀dà gbàgbọ́ kéré. àwọn ọmọ ẹgbẹ́ láàrin ètò ìbẹ̀ láàrin. láàrin ìtọ́jàgbà àti ìtòkìrìn lọ́sọ̀ àdúgbò láti ń bàbọ̀ ẹ̀ tètè fi sọ́nà ní kí ẹ ti o fún ọ̀túnbọ̀. قال العلماء ربنا يبين لنا ما نرى فاسمع قلوبها لكم وما في قرار قرار هو الاتفاق شعر قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين هذه على البصير أدوية على وجه الجنة lẹ́yìn rí yẹ́lò màálù yẹ́tọ́ á fi yẹ́lò lásán yẹ́lò tó fi bá kẹrin lọ́wọ́ àtó fi yẹ́lò dáàkì yẹ́lò ee abẹ́rẹ́ ní sọ́mẹ́ lọ́sọ̀rọ̀ nàwé ó ti padà jẹ́ tó jẹ́ kí lọ́mọ sùn mẹ́rin tó bá ti wò lọ́mọ ọgbọ́n tó wò ọ́ màálù lọ́lọ́ ti dáadáa báyìí tá a bá tó rí yẹ́lò tó fi náà tí òògùn yẹn ló èso tó làwù tá a bá rí yẹ́lò tó fi èso làwù. قالوا لنا ربك يبين لنا ما هي إن البقرة تجارة عليه وإلا إن شاء الله لمهتدون فأقولها الحرم أتوتي إن شاء الله بالله كما قلت له قال إنه يقول إنها رب لا إيه، كان من ذلك yóò ti fúláṣí náà ti fẹ́ sẹ́yìn kí ní burúkú dáadáa ìlú yìí yóò. dábàá tó wá dùn lórí ọ̀rọ̀ ọ̀dọ́ ti gbà àmọ́ tó ń dá wọn lóun náà. wọ́n ní ọlọ́dún tó máa lò lọ láàárọ̀ ló lọ sí ilé ọmọ yéé máa lò yẹ pẹ́rẹ́ kí ó lò kó ilé ìyọkọ̀dà òròmù ọ̀fà nínú àwọn màlúù. wọ́n dá sẹ́sìkẹ́lì hàrù yéé sì bá wọn pa ní kókó. mùsàlùmá ọ̀làdébù lára wọn ọ̀nà ilé kókó tó àbọ̀ wà lára rẹ̀. kọ́kọ́ tẹ̀lé ní bá gbogbo tẹ̀lé. Àbí òye wa, ọ̀ ọ̀ láti yẹ kẹ̀kẹ́ ìhà kọ́lọ̀ mi ò lú kọ́lọ̀ rẹ̀ yẹn lò tó kì tí ò ní dídú. Yọ ni wọ́n bá wọn. Ọ̀làlẹ̀ ìṣẹ̀bẹ̀rẹ̀ ọ̀ wọ́n ti sùn. Wàyí wa mọ̀ òdòdó wa mi. Bàdàbà hùwà ọmọ àti ọmọ àti àti ìfàgbọ́n ni wọ́n tẹ̀lé mọ́tò wọ́n ní wọ́n wá máa lè fi ní oko orílẹ̀-èdè wọn wọ̀. ọ̀dọ́ ẹ̀nìkan wọn ti ọmọ rẹ̀ kájú máa mọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu wọ́n ló tó fún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. àbí màálù kan náà wọ́n wọ́n ti dáadáa fún wọn. máa wọn dọ̀dọ̀ á lé ìmàlú rẹ̀ okó ní ìlàyé onílàlàyé. wọ́n máa ń ṣe fún ìta. ààrẹ lè gbé màálù lọ́ba wọ́n ní kíkà san owó rẹ̀ kan lódiwọ̀n wíwúwo rẹ̀ ní góòlù ó ní ìgbà àwọn ìbẹ̀rẹ̀ títí tó fi pé ìlọ́po mẹ́wàá ìlọ́po mẹ́wàá wíwúwo rẹ̀ ló kó sí bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ tó wà nù rẹ̀ ńlá mẹ́wàá rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́run ni wọ́n mú apá kan nínú màálù rẹ̀ fún mi náà kú. àwọn olùmọ̀lú bá ti fi wọ́n níta àwọn kálí ìlú rẹ̀ èyí ìkòló ọlọ́run kọ́ ọ́nà lọ́kọ́ iná fún ikú owó bíbá ọ̀bíà ọlọ́run ni wọ́n apá kan nínú rẹ̀ bínú. yẹ́nà ti fi fún àwọn ọmọ òun òye ni wọ́n ti yóò fi yẹn ọlọ́run wá ń fi arákùnrin yìí dé sábà kọ́ lágbájá rẹ̀ ó sì tó kúpa rẹ̀. ẹ̀kọ́ tá a rí kọ́ ọ́nà rẹ̀ pé a gbọ́dọ̀ máa ṣe kókó lórí tí ọ̀pá nínú kókó kálọ́bà àpapọ̀ rẹ̀ kálọ́bà àpapọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́sìn wa ní nàìjí ayé ọ̀lẹ́ ní ìṣe àṣẹ sí iná àkàlọ́ ìlà ọ̀lẹ́bẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹnì kan ní fọwọ́ ìlú lẹ́sìn àbíkẹ́sìn lẹ́nu ẹ̀sìn mọ̀lẹ́bí wa láti òkè orúkọ kòkó wa ó lè wà lóyún àmọ́ kò wọlé káyọ kókó tẹ̀. ẹnìkan wá ló kókó tẹ̀ tó kú. àtẹ̀jùmọ̀ àbẹ́ẹ̀ká mi àbẹ́ẹ̀ṣẹ̀ alábẹ̀rẹ̀kẹ̀ alábẹ̀rẹ̀kẹ̀ aláwọ̀ká mú. àdájọ́ ọ̀sán lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó ní ìbáraẹ̀kẹ́ kí má bàa náà wà lábọ̀ yọ. máa pa ẹ́ láti kẹ́ máa ń pápò láti gbogbo àlùwàlá nínú àlùwàlá kan láti gbogbo tọ́lá. káwọn wá ń pákó lórí tọ́lá ti gbọ́ àtẹ̀sí nìyẹn aláhọ̀ọ́ká fún nìyẹn aláṣẹ́gbóró aláṣẹ́ríire lẹ́yìn ṣiṣẹ́ ní fúnlẹ̀ gbogbo pé tọ́lá méjì lè yẹ kí wọ́n padà borí ẹ̀ ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ kù ó ti tán wọ́n ní tẹ́lẹ̀ nìkan lórí ìfowópamọ́ ìlú ilé ìpadà ìlànà ìfowópamọ́ bákan náà nínú tí a ti sábà rẹ̀ kọ́kán nínú ìtàgé ayé àgbẹ̀lẹ̀ ìmúta àrẹ ìṣẹ̀lẹ̀ ó lè nípa àná ìwà ìmúta àrẹ ìṣẹ̀lẹ̀ ó ń ṣe kútùbà lọ́jọ́ ẹ̀ka wá sí ìbéèrè lẹ́yìn láti máa ń sáwọn ìbéèrè yìí láti tó olùkú máa ń bà mí. ọ̀ á ní kalẹ̀ tó mọ̀ jù láyé ìlú láyé wa tá a wà ní ìta lẹ́nu bàbá ní ìlú nìkẹ́. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba wa bí oṣù wíkẹ́ òbí ìmọ̀sí tọ́tọ̀ lọ. lọ́wọ́ àti ọdún kalọ́ mẹ́rin ọwọ́ ọlọ́run ọba ti wá ti sọ mẹ́rin. àwọn mẹ́tírẹ́lì wọ́n ní musa àti gbọ́dọ̀ yéé ti musa ló dáná yìí. Musa ní irọ́ ọ̀rọ̀ ti pa. Irọ́ ni wọ́n ti pa. Sàyíǹsì tuntun rẹ̀ yìí tọ́jú àgbà nínú àwọn ọmọ ẹgbẹ́ wo Abdullahi bin ọ̀rẹ́ ìwọ àwọn àìsàn. Sàyíǹsì tuntun rẹ̀ tọ́jú àgbà nínú àwọn ọmọ ẹgbẹ́ wo Abdullahi bin ọ̀rẹ́ ìwọ àwọn àìsàn. ọkọ̀ bíbélì àgbà ọkọ̀ àgbà lọ́dọ̀ wípé ọmọ nǹkan wípé musa tọrọ tó àti tọ́jà musa tó lọ ní bá lọ́wọ́ ìyàgbọ́n náà yọ̀ wọ́n bí mi. irọ́ lọ́tọ́ pa gbogbo káàkiri ọ̀tọ́ náà. ìrìn abáàsì ni òwe yìí ká ọkọ̀ ọ̀rọ̀ wá fún arábìnrin àná ìṣòwòmọ́ àdìsẹ́nà. olùkọ́tà náà ti sọ ike lóńtà ìdílé sọ́kàn ṣe kúkú bá láàrin àwọn ọmọ ẹni rẹ̀ ká bá ti lè ayé náà ti káàkiri lálẹ́ tó ní nínú àwọn bàbá lè ní فعلم الله عليه الله تعالى من المتابعين ndị ike mo ní ẹrú pa ọ ṣé tó kún ti pàdé ó lè gbà ó ní má jọ ọ̀bọ̀ kó lè gbogbo bá ti ní má jọ ó lè fọ́nà ní ọlọ́run á pè ló dájà ní ẹni tó ní mọ́tò ọ̀rọ̀ nígbà tí tó kù ní ìgbà yìí. ẹlẹ́bi musa wa ni tọ́ ìwọ náà kó o ní bèrè nà kóó. ọlọ́run bàbá ni wàá mú ẹja ni wàá fẹja kan wàá fi sínú àwọn ọwọ́ abẹ́rẹ́ sí ní rìn àjò àti wá àtẹ̀yàn kan ìdíjáde bá ti sọ̀nù mọ́ ọ lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa rẹ̀ pàdé ibi tí ẹja bá ti sọ ọ̀nà wọn lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa pàdé musa bá ti lọ wẹ́dá ọ̀sọ̀ táwọn àtòun àti yúùṣà ebi nùnú tá a ló nà padà sí ànábì ọlọ́ wọ́n bá tẹ̀lé ra wọn wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n rìnrìn obìnrin wọn wọ́n bá tẹ̀lé àpàtàkà musa àti yúùṣà wọn kó ní lágbàdá oorun gbé wọn lọ báyìí ní ẹja ti rápálá kò nínú àwọ̀ ọ̀rápálá kò nínú àwọ̀ ó mú ọ̀nà mà olùwọ́ náà fún ìgbà tí wọ́n ti yóò jà ebi nínú ọ̀rẹ́ dáná ìgbàdí kò gbọdọ̀ bá rẹ̀ lùtà bẹ́ ẹ já iná ọ̀rẹ́ já mọ́ bàbá ẹ̀ já mọ́ ọ̀gbẹ̀rún lọ ọ̀dẹ̀rún ní ilé ìdílé òkú béèrè alẹ́ ló tó dé ní ìgbà yẹn kó mi tó. Nígbà wá ní bá fẹ́ já káàdì ẹja jẹ. Bá ní fẹ́ já káàdì ẹja jẹ. Ọlọ́ni bàlẹ́ mi máa fẹ́ lọ́kọ́ mẹ́tì máa fi kí má. Nígbà wọn lè tó fún mi ti pàdé yẹn láti yá ewu tó wọ́n bá wọ́n gbàgbé ẹja wọn sílẹ̀. Wọ́n ẹja ti rápálákò náà wọ́n ti lọ. Yóò jẹ́ òkú tí sẹ́bà náà ti mú sáà. فاتخذ سبيله في البحر سربا أجابنا وقوانا وبقنا سنو كنتين فلما جاوز قال له قد فجاه يبتغى تطيبا تجر قدي قد فجاه قال لي لفتاه نزار بقوم تغلين آتنا غداءنا ملك جوا لقد لقينا في سفرنا هذا خطبا آه kọ́rin ẹ̀wà pọ̀ lórí ìrìnàjò abá àwọn olùmọ̀ nípa tẹ̀sí ní lọ́sọ̀ ọ̀mà rẹ̀ títí tó fi kọjá bí lọ́nà ti ní ọ̀fẹ́ wò. ọlọ́run fún lágbára ọ̀mà rẹ̀ títí tó fi débẹ̀ rẹ̀ nígbà tó ti táyọ̀ ọbẹ̀ bẹ̀rẹ̀ torí kó kọjá ọlọ́run sọ pé ibi tá a ti rẹjà náà la wà yìí ibẹ̀ náà la ti dé gbọ́dọ̀ sọ ó túbọ̀ sí kọ́ ọmọ kúlù ìbẹ̀rẹ̀ àbọ̀lù yéé tó fi àpò tá a bá ti mọ tí ọba mọ̀rọ̀ sọ àbọ̀ mọ̀rọ̀ sọ ọmọ kúlù ọ̀yẹ̀ ká bá wù. ọmọ agbọ́rọ̀ ẹ̀mẹ́ nítorí pé ìbẹ̀rẹ̀ ọgbọ́n oníkàlùkọ̀ bí èyí bá ti sọ̀rọ̀ lọ́yọ̀ lóńdù lọ́yà lẹ́pẹ̀ yẹn lẹ́pẹ̀rẹ̀ nù àwọn ọmọ gbọ́dọ̀ láyà láti lè sọ̀rọ̀ ẹ má máa kọ́ àwọn ọmọ láyà jẹ kó wá jẹ́ kó àwọn ọmọ tí yóò nílé báyìí sọ̀rọ̀ ara àtàwọn ọmọ bá tọ̀. arákùnrin tó bá ti kọ́ bá náà ní musa tẹ́lẹ̀ ibi náà ṣe ìlú àná ọ̀bá tó òsì wọn bá wọn tayọ ọbẹ̀ láàrẹ̀ bẹ̀rẹ̀. tọ́ ìgbà yìí wà lọ́mọ́ àtọ̀rọ̀ yìí gbà ọ̀là ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ àwọn iná ilẹ̀ sọ́kọ̀ ó ní ẹgbẹ́ rẹ̀ sì gbàgbà òní إلى مبعدية وما أنهيه إلا الشيطان أن أسمع إلا فقالت المبعدية الشيطان من واتخذ سبيله في البحر عجبا إلا يعلم الكتاب على حكمه yẹtu ọgbà bíi rẹ lẹ gbàdá èyí mú dáadáa ìdáni rápálá wọ òkú padà ọjà ti lẹnu fẹjá ti òkú padà. ẹlẹ́nu mọ́tò alimọ́tà ọ̀lẹ́dẹ̀ẹ́rẹ́ kẹ́mẹ́ ọ̀hún náà dábẹ́ ó ní káwọn agbára. ọlọ́run ti yé mi kí ni jẹ́jẹ́ bá ti sọnù ìbẹ̀ náà láti bá ẹrú yìí pàdé. tọ́ ní ìgbà tó sọ bẹ́ẹ̀ anábì musa alayhi salam farisatika alẹ́ àdáyé ni máa fọ́fọ́fọ́ àwọn méjèèjì bá tún padà sẹ́yìn. wọ́n wá ń sọ ojú ẹ̀jẹ̀ wọn gbogbo tí wọ́n gbàgbé lẹ̀ wọ́n tún padà wọ́n padà wọ́n padà tí wọ́n fi débi òkúta ẹ̀. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما wọn á fi ẹrú ọlọ́run bá tó pàdé nígbà wọn ti di àpáta tó ti ti dàgbà yẹn wọn bá fẹ́ tó da fọ́ bóra wọn náà ní alùpùpù àdébù ìgbàlá ẹni tó ti kọ́ lọ́wọ́ bá fẹ́ ó sì kọ́ níwà ọ̀rẹ́ lọ́kùn mọ́sá lẹ́yìn mọ́sá wà sọ fún ọbẹ̀ fìlà rẹ̀ lè fi òkúta ọbẹ̀ pàpọ̀ ó ní hàn ẹ̀sì tẹ̀lé ọ̀. على أن تعلمني مما علمت رشدا دائما في التلميذ Sílẹ̀ ẹni bá kọ́ mi nínú àwọn ojú ọ̀nà àmàlọ́lọ́ kọ́ mi. Ẹ̀wẹ̀ kọ́ lẹ̀. Ìmọ̀ bọ́lá ń gbà mí kí n tẹ̀lé láti kọ́ díẹ̀ ní sọ́nà òdìbò. Sẹ́wọ̀n pé ń dábẹ̀rù jáde ìgbìmọ̀ nípa akọ́sọ pé èmi ní kéde òun ni mo mọ̀ ní ọlọ́run á fẹ́ fi yé e ibi wọ̀ fún ọkọ̀ lè lè ẹ̀yìnmí àlè tọ́ba jẹ́bẹ̀ lọ́lọ́dún bá nàá nìyẹn àwọn akúrúsì dà wà mọ̀ kankan sọ. àwọn àmọ̀ kankan lọ́lọ́dún àmọ̀ àmọ̀ kankan wà láàyè ọlọ́run bá nìkan lọ́mọ. lórí ẹ̀ ká lọ kí èkara à ń gba àwọn sàtífíkèsì sàtífíkèsì bá gbọ́dọ̀ jọ́ sàn wá jẹ́ nínú ìgbésí ayé wa. nítorí pé ń gba àwọn sàtífíkèsì yẹn ẹlòmíràn máa wò sẹ́kẹ̀kẹ́ ọ̀sán fún ọkọ̀ ojú pàṣẹ fún àwọn ẹ̀sẹ̀ ọ̀pá ọkọjá sára àwọn ẹ̀sẹ̀sáìsì kan kó o bí àpò ajẹ́rìí kan ọkọjá sára ẹ̀sẹ̀sáìsì yẹn tọ́pà túmọ̀ sí kọ́ ọ̀mà àìmọye tó gbà wí ẹ̀rí tó tún bọ̀. àìmọye tó gbà wí ẹ̀rí tó ti ìdíyìí tó kéré báyìí tó máa fi yọ̀mọ̀ gbani. torí ẹ̀mí mo ti sọ nípa àwọn olùmọ̀ wa sọ fún wa lórí bá gbà wí ẹ̀rí tó ní tó bá gbé èsì láti òkèèrè wọn lè fi máa rẹ̀ ní pé ọjà láti dákẹ́ ọjà láti dákẹ́ kọ̀ yẹn tó gbogbo ọjọ́ ayé rẹ̀ ó sì máa wá rẹ̀. eléyìí ò túmọ̀ sí pé tí wọ́n bá wá gba lúwẹ̀ ẹ̀yìn ẹ̀fọ́ máa bójú kéré rẹ̀ pé ó náà ti sọ báyìí alólòpọ̀ olùwọ́ pọ̀ bá ti kankan yìí. wọ́n ní wẹ́ẹ̀ ní olùwọ́ bà ní láti dárí wọ́n lẹ́nu torípé láwùjọ ti wá tí wọn ti kàmọ fún lẹ́nu bá wọn lọ sí kílọ gbà bàbá ẹ̀kọ́ ohun ló ń lọ sí fún bẹ́ẹ̀ ìbú òfin fún bẹ́ẹ̀. báwo ni láwọn ọ̀rọ̀ ẹ ti jẹba torí ẹ ìwé ẹ pàtàkì àmọ́ kí èso ní ma ó túmọ̀ sí pé gbogbo ẹ tọ́nà ti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ti rí ìwé ẹ bàbá àbómi gbọ́dọ̀ ọ̀nà àti ìmọ̀ kankan tẹ́lẹ̀ àti ìmọ̀ kankan tẹ́lẹ̀ nítorí pé a ó kéré lẹ́gbẹ̀ẹ́ tá ọlọ́run wa ní yé ta ló ní tẹ̀ ó ti gbàgbé máa fi ta ẹ máa fi ta ẹ ti máa ń ṣe wá lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn olùkọ́ mi wà jẹ́pẹ́ ńgbà tó ti gba phd àbọ̀pá professorship lọ́pọ̀lọpọ̀ ti ní oníkàwé má títí àwọn You want to show me you are educated, Abi? Okay, I will show you. You need to. I don't know to you. Where is Banna from? I follow me, Mama. Go to the school, follow me. Náà tó tó kò ní wúlò fọmọ rẹ, ó ló ti wúlò fẹ́mi. Torí di ilé, àwọn ọ̀gá ẹ̀rí tá a gbà láyè kò gbúrò, àmọ́ àwa gbọ́dọ̀ ọ̀nà lọ́wọ́. Bọ́jà dígírì náà lọ́gbà, ọ̀nà lọ́wọ́. Nítorí kò lè bára ní lágbàá àwọn ọmọ tí ò gba ẹ̀ ṣe lọ́sí kọ́ńtì táwọn sáà náà lùkà fi ọ̀pọ̀ mẹ́jọ náà. Orí ẹ̀ ó ní tí mo lè tẹ̀lé ní kẹ́ẹ̀sì kọ́ mi nínú tọ́lọ̀ ọba mi mọ̀ Tọ́ Kristo alẹ́ ìgbìmọ̀ náà kìí sọ ní kéjà. Kọ́lẹ̀ ìnẹ́kẹ̀rẹ́ lẹ́sẹ̀ sọ̀kìyà àmẹ́ ìyàtọ̀ bọ̀. Èsì pé lè kọ́ lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n òní lè ṣe burú dáhùn pé wọ́n fún wa láti rí téèyàn máa fi kẹ́kọ̀ọ́ yéṣe tó dọ̀lọ́ máa mú lẹ́kẹ̀ẹ́ nípa àbí wọ́n kò kíní kan sí èyí tí wọ́n kó kọ̀ mẹ́kọ̀ọ́ fún ọ ipò kíní báàmù odolóògì ni orí pé ètò àti mà wọ́n takora wọn ìmọ̀lẹ́ ni mà òkùnkùn lẹ́nu wọ́n bá lọ kó èkó mu tọkọ lọ́sí kọlọ rẹ bá takoko dání ọ̀bọ̀ ọdún gbogbo ìtàn kan fáwọn ọ̀dà fáwọn ọmọ òṣùwọ̀n ti dédé ní ìrẹsà. Ọlọ́run dákun ilé mi fún nímà. Ilé yìí bá àrùn tó ga jù. Bọ́lá bá ti lé fún ọ ní tó bá tó bá tó alálẹ̀ fún ọ. Dáná fi dájú ọ̀gá kò lọ́dọ̀ rẹ̀. Ó bí ẹ̀mí kàdá. Ẹ dákun ẹ̀dá mi lè fún àwọn ọmọ wa. Gbogbo bàbá máa bẹ lọ́bẹ̀. Ẹ̀yin náà ti máa bẹ lọ́bẹ̀. Rọ́bì ti dé àwọn ọmọ kódà tó fi tó yẹ ẹni tí èlò ọlẹ́ tó fi lọ sùkúlù àmọ́ tí wà dàbí lẹ́kọ̀ọ́ rọ́pì sí ní ní ẹ̀yìn ọlọ́run ìgbà rẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo tó ọkọ̀ ní bàbá tó ló tí wọn bá ya tó ọkọ̀ rẹ̀ wọ́n ti tó wọn ọkọ̀ rẹ̀ aláàánú lọ́wọ́ rọ́pì sí ní ní ẹ̀yìn. inú dọ́là tó máa fi fún yàrá kọ́mọ́tò máa forí kódà gbogbo nǹkan lẹsẹ yá ni tẹsẹ bá ti pọ̀ kò ní da fún gbogbo táwọn yẹn dáwọ́lé rọrùn tó ń rí ti wà láwọn òbí tó bá fẹ́ yorùbá lẹ́kùn ọmọ ìṣúná mo rògbò ìyá rẹ àti ilé wọn ti fi wá ta ló fi hàn wá. wọ́n máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ ó rí fọ́nà ọmọ ẹ̀ nà fún un. sọ́kúlù tó sọ̀rọ̀ bí rọ̀bọ́kùn ìnáwó gbàgbọ́ يرسل السماء عليكم إدرارا ويرسلكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا nínú tọ́lọ̀ wọn bá tún fi máa ń sínà fúnyà téèyàn fi máa nímà òun náà ní sùúrù ó lè nímà láíláí bọ̀ bá ní sùúrù èèyàn máa pẹ́ lẹ́nu pé èèyàn fẹ́kọ̀ọ́ lọ́wọ́ fi máa ń tà lórí èèyàn pẹ́ sùúrù sùúrù sùúrù sùúrù aláàánú alọ́lọ́ lórí gbà tí àánú ọlọ́wọ́ bọ́ bá dé sí i wà á rí kí sí i wọ́n bá rí kí gbogbo dọ́ọ̀mù ọlọ́run ti dín ọ̀ ní ti yí ní ti yí ní ti yí lọ́ba tán lọ́ba ní wọn náà omi tó ń firi ọ̀bá lẹ́jọ́ ọ̀bá lẹ́jọ́ lórí ẹ̀ sùúrù kúmọ́ lórí ìwọ̀sí tó bá pàdé ẹjọ́ wa kẹ́kọ̀ọ́ ó sì ìwọ̀sí lọ ọba ẹ̀sẹ̀ lórí kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ yọ

kí ló dé kò sí àbí òyọ ojú kòkòrò kọjá kan ní máa ń rú àwọn ọ̀rọ̀ bá jáde kí fẹ́ kó ìlà ní lọ́pọ̀lọpọ̀. tí wọ́n bá jọ àlọ́ fẹ́ wọ́n náà wọ́n máa sọ̀rọ̀ sí ya ni mo jẹ́ iyì wá náà wá ká ẹ ẹ ṣe kù náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lùkọ́ ẹgbẹ́ ìwọ tí lọ́ba pàdé olùkọ́ kan lè sọ pé ah yóò yóò jẹ wọ́n ti sọ máa ti nọ́mbà ti máa di ọ̀dà ah, ó ti sà ó ti máa kó dà á àbí òye wa ó ti wá fún màtí nọ́mbà nọ́mbà nìyẹn sára ti dá lè fóònù kíláàsì náà ah, ẹ̀ka mo ní fẹ́ gba màtí nọ́mbà rẹ̀ bẹ́ẹ̀ mo ní náà oh, lẹ́kọ̀ọ́ ni màá fẹ́ yẹ ká ah, ẹ dákun tó yẹ sọ́kọ̀ ẹ dákun tó yẹ sọ́kọ̀ mo rí sẹ́gbà tí mo lẹ́gbàá ọ̀gá tó ẹ fún mo sí àjẹjẹ ah, èmi pọ̀. Ah, torí tí wọn bá sakọ jìyà wọn á sakọ jìyà kéyì torí yóò fẹ́ lu ẹrù ìdí tó ọ̀tẹ̀. torí ẹ̀ ti jẹ́ pé ìwú olùkọ́ lọ ọ̀rọ̀ yìí olùkọ́ lè ti tó kọ́ wa ní tó kọ́ wa kò tẹ́ déédéé lòtọ́ tó o bá ti burú bi wọ́n lè ọ́ dùkú wọ́n lè ọ́ dùkú yẹn àlejò wọn lè fi fọ́múlà wọ́n pe rìsọ́ọ̀tì yẹn ní wọ́n pe ní ẹ̀kẹ́ pọ̀. ìgbà tó ga ti sẹ́yìn títí títí tí sọ́lá àbò títí títí tí wọ́n máa ń tì ẹ̀ sábà tó mú jáde. ibi tí ti ṣe òní ti ṣe òní ti ṣe òní ti ṣe òní pọ̀. wọ́n á rẹ̀ rí họ́ họ́ họ́ họ́. sẹ́wọ̀n pé lórí kan bá gbọ́ ẹ̀rín ọkọ̀ ojú làtẹ́yìn. kálukú ti sírí ọ̀ bẹ́ẹ̀ wá pé kó bá gbogbo fúláì ẹni tó rẹ́rìn kọ́kọ́ náwó yóò bá náwó ẹ̀ tọ́ka sí àjẹlò ìkú yóò fi f9 mẹ́fà mi tó tẹ̀. ẹ gbọ́dọ̀ ṣe tó èèyàn ló náà gbọ́dọ̀ ti gbé ga jùlọ lónìí. òǹtẹ́tẹ́sì nígbà tó wá ga jùlọ ọmọ jùlọ gbogbo kan ìwọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù ẹ ẹ ní ìgbà ṣé ẹ lè gbà ṣé ìgbà ò tíra ó lè fa ọgbọ́n síwájú ọ̀pọ̀lọpọ̀ olùkọ́jú ọ̀sán òun náà oṣù àjòkò láyè ẹgbẹ́ yín tó ti tẹ̀lé ní òṣèṣẹ́ ayé yóò tún máa wò òun náà ló fún yín ọlọ́run wọ́n tó fún jáde ẹ̀gbọ́n ti sọ ni رب حامل فقه إلى من هو أفقه منه ولما سنيات يجب فإن تسجد òun ló fún wa fọ́múlà ọ̀mọ́lù ọlọ́sìn ní kí wọ́n mọ̀ lò tọ́ba tó lè lọ́ọ̀tì jáde tàlẹ́ ní tó fi ẹ̀ka kọ́lá ẹni tó fún wa fọ́múlà yìí torí tó náà bá mú fọ́múlà yìí wá kó làbájọ. òun ló tutù padà pé á ọlọ́ọ̀ba yóò tún bá ọ̀nà lọ́wọ́. ó lè jẹ́ pé sábà di ẹ̀kọ́ tó ní nípa tọ́nà ọba ti ń yí ọ kí òjò olùkọ́ àtọ̀nà tó ń gbà gbé kalẹ̀ lólùkọ́ yóò fi jà gudugudu fún ọ nígbà tó bá parí kúpe wọ́n gbọ́dọ̀ mú ọ sílẹ̀ nítorí ìdòwú lẹ́tọ̀rà. àbẹ́rẹ́ kò ti ṣẹlẹ̀ táwọn ọmọ mi bẹ̀rẹ̀ látàrí kọ́lọ̀ ń kò fún ó tún bẹ̀ kọ́kọ́rọ̀ lórí ló máa ń dínkì ìrìn ìlú bẹ́ẹ̀. bí ọba ní sùúrù ṣé ẹ máa máa ti ọ̀rá rẹ̀ lórí òdèdè ti kaka èèyàn kaka ẹ̀ màálí mu náà kọ́ ọlọ́sẹ̀dì ọlọ́sẹ̀dì ó pe fáìlì ní mọ̀bó ó pe mọ̀bó lù fáìlì lọ́wọ́ pé ọ̀fẹ́fẹ́ ọwọ́ fúnná fúnná ọ̀dàbẹ́ àwọn ọ̀dọ̀ pé na kúrò lórí gbogbo àwọn kẹtọ́ bàbá yìí adájọ́ ìlú bá rẹ̀ ìṣẹ̀lẹ̀ àkọ́lọ̀ ló lè lè kú kéṣe pé kéṣòro náà máa ń tọpa mọ́ ọ ìbánu tọ́lọ̀ ti dá wọn mi bí wọ́n mọ́ ọmọ kan náà wá sílẹ̀ kí ó lọ́dọ̀ aláṣẹ ti gbé abẹ́kọ́ ọmọ ìyọ́ ọmọ tó ṣé wọ́n sì lè ṣe sí máa ti sùúrù àti fòkú sábà wò dáwò ló bí ọ̀fẹ́ lọ́ba ìgbésà lọ́ba kù bàbá àti ìsọ́kùnkùn lórí bẹ́ẹ̀ ni kò lè ṣe ọmọ mélòó ló lè ṣe sùúrù náà yìí nínú gbogbo yẹn bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ló ti dì náà yìí àbí ẹ̀kọ́ ni ẹ̀ dáàbò kájú bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ló ti dì ní nígbà tó bá ti wọ́n kọ́ pé ó lè gbà tó káà tó o tó ìjọba wà tí wọ́n kàn tó ẹni tó ti lè ẹ̀yìn náà yóò wò ló le nílẹ̀ tó ní ọkọ yẹn lé ní ó lè ó lè ọkọ lè ti sọ́fẹ̀ lọ́sẹ̀ tó kí ọmọ awúdá lọ́lọ́ ọkọ ní màdínà ó ní kókó náà kọjá sí wọn tó ní wọn láàyè tó fẹ́ ti náà tó yọ ọ́ lè gbogbo ní àpòlì ìdìbò fún ti parí dáa ọlọ́ọ̀dún mo ti dáa wọn ọba àti èmi lọ́la ah! nípa títí àti wàlúùdẹ́ nígbà tó eléyìí máa ti lọ́ọ̀lá ní ṣe sùúrù fún kékeré tó lè ṣe sùúrù fún lọ. Ìwọ́n túmọ̀ sí ìjà ń bùkà dà sùúrù. Báyìí, ẹ̀rọ ìlú tó ṣe sùúrù náà. Wọ́n ń lọ, wọ́n ń lọ. Ẹ̀rọ ìlú mú sáyé. Wọ́n ṣe sùúrù rẹ̀. Ó ló ṣe sùúrù nípa tí ó fi bá rẹ̀ ní ìsàlàyé mọ́, ní ìsàlàyé mọ́ ọ̀rọ̀. Ó ní pẹ̀lú ìgbọ́lọ̀ wá àwọn ọ̀gbọ́dọ̀ fi nílé rẹ̀ kọ́ta òkú tó sí ìlú wọn dáná ayé ọ wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ wọ́n bá wọkọ̀ tó omi wọ́n á omi ọkọ̀ tó omi báyìí wọ́n bá lè wọkọ̀ bí tó wọ́n wọkọ̀ báyìí tó yọ àfi ti ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní yọ lára ọkọ̀ tó omi. sẹ́yìn sọ̀rọ̀ Ah, Abẹ́rẹ́ tẹ̀ ní bàbá rẹ̀. Ìbàdí tó fi kíkú náà. Tó àdébí Musa, àdébí Ìpẹ̀lá, àdébí Musa ní ìgbàgbé àríwò. Tọ́ àdébí Musa wá ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sá lókè. Olùwò sí lára. Ìjókòó ní kọ́ ara dàgbà. Lọ́ọ̀fẹ́ ká tẹ̀lé. Wọ́n ń jẹ́ sẹ́fẹ́ ìlànà ìtàdó ṣe إنك لن تستطيع معي alẹ́lẹ́lò ní ilẹ̀ dákẹ̀rẹ̀ ilẹ̀ قال أنا لم أقل إنك لن تستطيع معي تجد بدأ هو نكفو ودي كان نكفو ولا فا هو نكفو هو نكفو أنا جوان الله عليه وسلم لما أنا أنا أنا أنا قال لا تؤاخذني بما نسيت قل ما في أجمل لي تبي ولا ترهقني من أمري عسرا وأنا مرجو على ربنا سيقول ذاك فيه أصبح أنا أقول على من طلق وما يقول له حتى إذا لقي غلاما وما قد رمني بكرك وأنا اشترك الله من الجاهل فقتل لا تكون رحمه الله قال أقتلت نفسك بيدك Oníṣẹ́ ìdí ìyọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rí kára ní bàbá yìí. Ọ̀pá ẹ̀mí tí ọ̀dẹ̀, ẹ̀mí tí ọ̀dẹ̀ tẹ̀ lọ pa yìí, bèbè yìí náà fi dá ló pa, ó fi pa. Ó túmọ̀ sí wá ti máa ń gbogbo òfin pé àlùnáfó lè nà rẹ̀. Gbogbo ẹ̀mí tó bá pa ẹ̀mọ́ pọ̀ náà. Làpàdé dé tẹ́tẹ́ yìí á ń قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا فما يقولون لي قل اصبروا عن قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا ثم ما في ولدي فقال لي هذا láàbò ó tó bá ó ti gbà wá wìlì tó bá bá ń tọ́lá kọ́ bá bá ń tọ́lá. حتى إذا أتيا jẹjẹ jẹjẹ bá ayé láti bàwọn ti فوجد جدارا فوجد فيها جدارا يريد أن ينقض nínú ìlú ìlú ti rí òfin ìkan tó fẹ́ wó bá ọ̀ọ́mà títúrù bá fẹ́ wùdú bá wọn. nílùú tí wọn ò ti gbà wọn láàyè tí wọn ò ti wọn láàyè tí wọn ò fún wọn ló jẹ. aláàbò mú dára ni lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ ìṣàkóso àlejò àjọ àwọn bá wù ọ kó wù fẹ́ yìí o. ó lọ sí àti ìṣẹ̀lẹ̀ bá wọn fún ọ̀wẹ́ yìí.

wọ́n bẹ́ kó àlejò lọ ọkọ̀ tó ní ẹ̀ nítorí pé ọba kan bẹ ní àgbègbè ibi tí wọ́n lò sí yẹn gbogbo ọkọ̀ tí omi ló máa ń jábà lọ́wọ́ àwọn ìjọba ní tó bá ti di kọ́ta ọkọ̀ tí omi bá ti fún lójú bá yọ̀ jábà àti ìjọkọ̀kọ̀ tí omi ọ̀jẹ̀ ni wọ́n jábà máa wà láàyè ìwọ̀ láti dá apá ìsìlá pẹ̀lú ọgbẹ́ yìí kò ní í ṣe ọlọ́dún lẹ́kọ̀ọ́ pé ọba torí pé tó lè ṣe dúró fún Ah, ọba ti pọ̀ àdìgbò náà kó kiri gòkè tó rí ìwà kúta nínú ọ̀gá tó fẹ́ lù láì àwọn ọ̀sọ̀ olùkọ́ yìí lọ ìdí lòdò ti jẹ́ pé wàhálà yìí tí wọ́n ṣe yìí láì máa ṣẹlẹ̀ nínú ìlú ìta ti pọ̀ wọn nínú. ẹ̀rí tó tọ́ mọ̀ yìí lọ́wọ́ kọ́ tọ̀ mọ̀ yìí tó bá rí pé ẹlẹ́pọ̀ ló kù yìí lómi tó bá rí pé tó bá rí pé náà yóò kọ́ yẹ ká gbé góòlù ká gbé wẹlẹ́dẹ̀ lọ́rùn. Òwe àwọn olùmọ̀lẹ́ tọ́ka bá ti lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọn ní kọ́ ní ìtàkọ́kọ́. Àmọ́ tí bá ti lẹ́kọ̀ọ́ ìtọ́ ọ̀fẹ́ mọ̀ dání ìtàn ọkọ̀. Tọ́ ó ní ìtọ́ wa rọ́ mẹ́tí kọ́kọ́ àwọn. Bàbá àtìyá rẹ̀ olùkọ́ lọ́wọ́ bá gbọ́ ní wọn. Wọ́n mọ ẹyẹ títí ń bá gbèsè ayé rẹ̀ lọ tó bá ti lọ́ọ́ dàgbà. Ọmọ ẹ̀yọ́ padà fún wọn fún ipò ìtọ́ lápadà fún wọn ṣe kèké mi sọ́mà máa kó bò òbí a máa kó bá wọn ilé ìtọ́wọ́ pọ̀ sí ní kó kìí kó bá wọn àmọ́ bẹ́ẹ̀ ni ọmọ náà tó lè kó bá òun. ó wù wá pé kọ́lọ̀ ọkọ̀ fún wa lọ́mọ ní ìṣe olóore jù lọ ìdí ìlọta fi fa ilé ìbáyìí àmọ́ òkìrí tó orí tí mo fún ọmọ wọn àwọn ọmọdé kékeré méjì kan ló ọmọ òwúkà sínú wọn wọn bẹ́ẹ̀ ní òdúgbò orí sínú òfin dúkìá ńlá kan bẹ lọ́jọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wọn bá wọn yìí má bẹ lé ẹni rí sí bàbá wọn ẹrú ọlọ́ọ̀dì ni tí obìnrin bá wà ló ti wà tá a bá mọ àpò ilé tí wọ́n kú àyè ti ta bẹ̀rẹ̀ ni ojú ọ̀pá rẹ̀ títí títí títí láti fi ọ̀bẹ yìí ta ẹni tí ò ní ọ̀padà bẹ̀rẹ̀ tí ó gbé ó lè tọ́ pàtàkì mọ òjú nìyẹn tí wọ́n sọ ká gbogbo tẹ̀ tọ́ wọn á ní lọ́wọ́ ní gbogbo ọ̀gá tí mo ṣe yìí o bàbá àgbà àìsù owó àti amírí ẹbí ọ̀gá tí o lọ́wọ́ ní gbẹdẹ ọlọ́run wa ló kọ́ mi máa ṣe o ara àtọ́lọ́ ní kọ́ akọ́ dàbọ̀ ọlọ́run ló kọ́ mi máa ṣe ní kọ́ ọmọ dàbọ̀ o lọ́wọ́ gbẹdẹ ìwé máa lẹ́ dápẹ́ àlẹ́ yìí kọ́ mọ́ ẹ̀ ní àlàyé àlàyé ìgbà tó lè ṣe sùúrù wọ́n nígbà tí pé tó yọ wàhálà lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹyẹ olóńgbò kan lọ́wọ́ bá títí ọkọ̀ bí omi bàtà ọba ìbílẹ̀ ojú wọn lọ́wọ́ bí ẹnu lọ́wọ́ tó fún lọ́wọ́ àmú lọ́wọ́ tó fò títí wò wá sọ pé sórí ìmọ̀tẹ́lẹ̀ àti jẹ àti máa mú kí èèyàn lẹ́sẹ̀ mọ́ lọ ó kéré jọjọ àbí bí omi sí ẹyẹ ẹ̀yà mú nínú òkun nínú òròkó tí kù lómi ó ní kò sí ìkàkọ̀ sílẹ̀ ṣẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ fẹ́ kí múlọ wá mọ́ náà gbàdá ń ta lọ́mọ́dì mú ká sọ pé èyí ó sì ti kẹ́kọ̀ọ́ láti dédé alákọ̀ọ́ lórí tẹ́lifà àti tí wọn àti tí gbogbo èèyàn mà ọ̀yàtọ̀ sí ọwọ́ ọ̀mọ̀kọ omi sí ẹyẹ yẹn mu lẹ́gbẹ̀ẹ́ gbogbo olùsọ̀wọ́ àná lórí rẹ̀ kí á la àmàdà náà tá a máa gbẹ́gá ní. ẹ dáhùn ẹ má rò pé ìmọ̀ pé kí ó wà bí ìwé pa àti tí ọwọ́ yín náà ẹ̀yin tẹ́ ti mẹ́kò kí lẹ́mà ẹ̀yin tẹ́ ìfàlẹ́ kí lẹ́mà ẹ̀yin tẹ́ ìmọ̀lẹ́ kí lẹ́mà kọ́lá tó fi dórí ẹ̀yin tẹ́ ti bàtà kí lẹ́mà ọlọ́ọ̀bá ní ọlọ́mà àmọ́ kán àmọ́ kán tòtẹ́yìn ọ̀la gbígbà bẹ́ẹ̀ àti tòtẹ́ ọ̀sẹ̀ ọ̀kọ̀lá ọ̀fẹ́ mi máa ń yẹ kí àyè ìrẹ̀ àyè mi máa rìn bẹ́tẹ́ àwọn tẹ̀lé àmì ẹlọ́bẹ̀ ní ṣe ń fọ́nù sọ pé mímà mímà mímà nǹkan kan ọmọ ìdọ́mù ọkọ̀ ìdọ́mù ìdọ́mù ọkọ̀ ìdọ́mù. níparí ẹni ká tó àwọn nǹkan kéékèèké kan tó tún ní ti pẹ̀lú àtẹ̀lé wa Musa àti ìṣẹ̀lẹ̀ tàbí kọ́kọ́. àwọn ọmọ nínú àdéhìí ilé ìṣẹ́ máa ń ọ̀pá rẹ̀ nǹkan fi jáde. ó ní àwọn ọmọ Israẹli nígbà tí wọ́n bá fẹ́ wọ̀ ìwòwò ni wọ́n máa wọ̀. ìwádìí pé èèyàn kan àgbà wà níbi tí tí ń wẹ̀ lórí ìsàníwò òun àwọn àrẹ ẹlòmíràn wà rẹ gbogbo wọn wọn máa àdìpọ̀ wẹ́ wọn àdìpọ̀ kárẹ̀ gbogbo àwọn ọmọ yóò kó lọ sí ìtàn náà wọn máa wọ̀ àwọn obìnrin náà wà lórí ìtàn náà wọn máa wọ̀ kálukọ́ máa wò di ara wọn. wọ́n wá kí èyí pé bọ́ọ̀lù àti màṣẹ́yì àlẹ́ lè mú bẹ́ẹ̀ wá.

or they either willingly or unwilling. ẹlòmíì máa ń wò yìí rẹ ẹlòmíì ti kàn kọjá ní atẹ́kùn máa rẹ bọ́lá tó láti rí wọ́n náà wọ́n láti láti rí gbogbo wọn ti rí ìdí ara wọn rí ìdí àná ìlú ọ̀gá yìí. yìí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá ń sọ láàrin ara wọn nínú ti wáyà ní ìmọ̀ Bukhari anábì ní kánà Musa rọ́jùlẹ̀ àyíyẹn tẹ̀síyà onísìsì onísìsì olùkóra rẹ̀ láti ìlànà Musa rẹ̀ nìkan. لا يرى من جسده شيء استحياء البدء ولن يعيش الخليمة وراءه nítorí kó ti tẹ̀lé ìdúró. Àwọn èèyàn rẹ̀ wá fara ní. Àwọn mẹ́tìrì rẹ̀ wọ́n fara ní. Wọ́n rí ìsàkánu àwọn rẹ̀ ìwádìí àti mọ́sẹ̀lì tó wà. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé àwọn èèyàn rí òwò rẹ̀. Wọ́n rí òwò rẹ̀. Wọ́n ò rí kọ́kọ́ rà rẹ̀. Àwọn kèké tó rẹ̀ máa wọ̀ ẹ̀. Ètò ìkẹ́wọ̀n ẹ̀rọ ju rẹ̀ sẹ́nu pàwọ́ náà ní lọ́wọ́ àwọn oníṣẹ́ lọ́wọ́. ẹsẹ̀ tó ń yẹrẹ tẹ̀ gbàgbé èso ni. Àmì Musa àlè ìṣẹ̀lẹ̀ wọ́n ní àwọn mẹ́tírẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ní lára ẹnu lọ́wọ́ sí ní lára ẹ̀rí ẹ̀kọ́ ńlá lélẹ̀ àwọn náà gbọ́dọ̀ máa ní lára lára. Pàápàá jùlọ ẹni tó bá ti ẹni ọlọ́run tó kọ́ wa nípa ẹ̀sìn ọlọ́run. nígbà láyé fún apáda náà ìṣòro máa lè bẹ̀rẹ̀ àbọ̀dọ̀ máa ní lára. Èdè kíkẹ́ ẹgbẹ́ gba kẹ́ ẹ máa ná là ń sọ. Èdè kíkẹ́ ẹgbẹ́ kò gbọ́nà rẹ̀ ní sáà. Alẹ́ ìlú yín lásán ẹ má fi wá ọ̀pọ̀ pa. Ẹ̀gbọ́n tó lọ sọ nínú ayé àkọkàndínláàdọ́rin nínú sọ́ọ̀tù àgbà òrìyá ìlú ẹ̀jẹ̀dín àrùn láti ọjọ́ ìrìnàjò ìṣẹ̀lẹ̀ àdàwọ̀mù bàbá bàbá àhùnmọ́ وكان علم الله وفيه أنا الغدود أما أنت تعطي أما أنت فاراني عن نفس المصاب هو أصدق فقط ونفعل الله أعطى ما kúrò nínú ìgbọ́n kan bá rẹ̀. á bì í ní mú ká lọ́dọ̀ lọ. ẹ má máa sọ̀tọ̀ fún sọ nípa àwọn ètò ọ̀dọ́ olóṣù ètò ọ̀dọ́ olóṣù náà bẹ̀rẹ̀ mẹ́rọ kí lẹ́nu ọkọ ọ̀dà kẹ́. á bọ̀ torí ẹ̀ ìninilára ni ọlọ́run ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹ̀mẹ́jọ ọlọ́run já lórí àjọyọ̀ Muhammad sọmọ máa yọ báwo yẹn kan bẹ dákọ̀ ọlọ́run ọba kan kọ́mọ abẹnuwa ọ̀hún pa kọ́mọ àtọ́sọ́ púpọ̀ pa òbí gbogbo ọlọ́run ní àmì ìmọ̀sára. ní lára wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀kọ̀ púpọ̀ pa rẹ̀ tàbí kí sára rẹ̀ sáfù wa àbí nítorí pé ìkàtà ti láwọ̀ rẹ̀

ó tó ń lọ sí ìdìnnà èèyàn tẹ́ ń pè lókòwò nìyẹn òun tẹ́ ti sá inú tí ọkùnrin mẹ́ta lẹ̀ sí ọ̀daràn ńlá ti wọ́n. bẹ́ẹ̀ni tó bá sọ pé a kéèlè yóò ti rẹ́ oko rẹ̀ lọ kódà ó lè màámà ó lè màámà lọ́kàn kọ́ pàkàjà àgbọ̀ ọ wa lọ síwájú àwọn èèyàn lọ́kàn ó wá lè ní pájẹ́kù lọ́ta gbọ́ lọ́dọ̀ òun pé abẹ́rẹ́ ah, ìjábọ̀ pé kí wọ́n lè máa rí kókó òun bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní ìyà lára ìyẹn ọpọlọ máa ń sọ nígbà. tó máa sọ pé bákan lo orí kò rí bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ ni wà pé rí bẹ́ẹ̀. tó báyìí wọn lára mo bá lò wá. àtàwọn èèyàn ti tẹnu wa rọ̀pọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní bẹ lára rẹ̀ ní èyí jẹ́ sára wo. Tọ́ báyìí, àdájọ́ mọ́tò àlè ìṣọ̀lá ọlọ́run abẹ́ pọ̀ máa kúrò ní pàṣọ. Ìgbà òkú kọ́lẹ̀ fún ìrìnàjò jáde, àwọn àlọ́ wẹ̀ lọ. Wọ́n ní ibi tí máa ń wẹ̀ ní tẹ́lẹ̀ pọ̀ fún mi. Lọ́pọ̀ gbogbo ẹ̀rù rẹ̀ lẹ̀. Al-Imam An-Nawawi rahimahullah ó ní ẹ̀kọ́ láti àwọn tó síwájú wa ni ẹ̀ tí ọ̀sà kò sí wa náà nítorí ọba mi ọwọ́ ẹ̀kọ́ àtọ̀ rẹ̀ lẹ̀ gbogbo àtọ̀ rẹ̀ kò ní ìdíkọ̀ ọ̀sán bàjẹ́ lókè ìgbà tó ti tóbi tó fẹ́ wẹ̀ nìkan lórí rẹ̀ náà lórí wa ọba tí wọ́n dé wẹ̀ tó ti lẹ́yìn kan lè yọ túbọ̀ bọ gbogbo àtọ̀ rẹ̀ làgbọ̀ fún ẹ̀sìn tiwa ni wípé òbúkátà láti fún abáyé ọba bí ó wẹ̀ lópin ìgbà tó bá ti fi tó ti fẹ́rù ẹ̀kọ́ ẹni tó ní bí ó wò. àlìmáàmù ìyàwóyì nínú ìbẹ̀rẹ̀ ìgbàlẹ̀ ìlú oṣù aláǹfààní. tó alẹ́nulọ́ká wá wẹ̀ ìjọba nínú àwọn ọmọ akọ rẹ̀ kọ́ wọ̀ báyìí òkúta bá gbàdúrà. ẹ̀rọ kọ́lọ̀ ń fẹ́ pọ̀ mọ́ ni.

ìwọ àpáta yìí aṣọ mi ìwọ àpáta yìí àpáta òdo tààrẹ ni tó mú àpáta yìí ọlọ́ọ̀bọ̀ fúlàrí láì ní táyà títí lọ yẹyẹ ọlọ́ọ̀bọ̀ fúlàrí òdo àgbà tó ti wọ́n tó ti àwọ̀ rẹ̀ ọ̀rẹ́ wà nínú ẹ̀dá tó lọ dá ìfẹ́ nínú ẹ̀ tó wà yìí. ọlọ́run ẹlẹ́dàá wa mọ̀ lágbára pọ̀. ìwà wa dúró ọ̀dà tó sùn tọ́lọ̀ wọn bá gbé ọ̀rọ̀ àtẹ́bí mú dáta látàrí bọ́lọ̀ fẹ́ pọ̀ kalẹ̀. Etí èèyàn ọ̀fẹ́ kó tẹlẹ̀ níyàn ọlọ́run àlùkò fẹ́. Wọ́n rí i, wọ́n rárá rẹ̀ tí ẹlẹ́nu wa sọ ọ́n lẹ́yìn rẹ̀. a fi ìlànà lè mú ta ilé ìtọ́nà nípa ìṣẹ̀lẹ̀ yìí ọ̀tá àbùkù rẹ̀. nítorí tí àpàdà wa dúró alẹ́nu ta wọn nání pọ̀pà wọn nání pọ̀pà wọn nání pọ̀pà ọgbọ́n tí wọ́n tó ẹgbọ́n tí wọ́n tó tó tó. Nẹ́tọ̀ sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sẹ́lẹ̀, wọ́n á sọ fún wa pé ojú àpá ń bẹ lára àpáta yìí ojú àpá mẹ́ta mẹ́rin tí máa ń bẹ ní ara àpáta yìí dáadáa tó ń ká sí i. yẹ́n bá tẹ́lẹ̀ kọ́ fà tiẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ tẹ̀ pé ìbá ti sọ ilé sọ sí owó sí máa ń bọ̀ ọ̀bẹ ní sẹ́yìn àti Muhammadu ọ̀gbọ́n gbogbo olùyàrá bá wọn ojú àná ojú àpá lórí ìdánilẹ́sẹ̀ nípa ìfọ̀pá tó ní òkúta ẹgbẹ́ lára ojú àpá mẹ́ta mẹ́rin máa ẹlẹ́ ìjọba. ó túmọ̀ sí pé látara ìtàn yìí ìwọ̀n náà tó ọmọ sábà gbẹ́wẹ̀ ojú àtẹnu àwọn ọmọ bàtẹ kọ̀m̀pútẹ̀. ó pé yẹ wa lókun wà tó wá nílé ìwẹ̀ tó fi fẹ́ràn ìtọ́fẹ́ sí yóò yẹ. bàtẹ́ tó ń sọ nípa alhamam tó wá nù àwọn àdéhùn òun náà ni hammam ilé ìwẹ̀ tẹ́tí máa ń fún gbóná wẹ̀ táwọn kan máa ti dùn rẹ̀ fún mi. wá wẹ̀ wọ́n wá wẹ̀ wọ́n wá wẹ̀ tó tún máa ká yíra wa. òun ilé ìwẹ̀ tó tẹ́tí wà wọ́n wọ̀ láì sábà ní. èmi wẹ̀ wọ́n wẹ̀ á ń ríra wa káwa san máa jẹ láti dodo títí dé òun fún wa. òun náà làlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ làǹtọ̀ fún ọ̀gbà fóònù yẹn wò. fóònù yẹn wò obìnrin tó bá ti wọ irú irú ìwẹ̀ bẹ́ẹ̀ ó ti ya bàbá tí ń bẹ láàrin ìràtọ́ lọ. Òǹkó yé wà pé tó lè wẹ̀ lé yín ni ànábìrin kọ̀ọ̀kọ̀lọ̀ wọ̀ bá lómi ọmọ awẹ̀ lọ pálọ̀. Obìnrin ti wẹ̀ òfìsì wá tó bá kalẹ̀ wẹ̀ ní òfìsì tí wọ́n lè fi àgbà fúgbà wọ́n á lọ gbogbo ilé ilé ìwẹ̀. Ojú ọ̀dà ojú ọ̀dà ọdún kò

ó sì gbájú bàbá kan àyà ó sì mọ̀lẹ́ta fi jábọ̀ sẹ́wọ̀n pé ìgbájú ó gbóná gbogbo mọ̀lẹ́ ìjẹ́ ìfẹ́lọ́ àfẹ́ wọ́n á bọ̀ kó ìmọ̀lẹ́ta ọlọ́ọ̀dún fún ọ̀sẹ̀ gbà kó tó parí wọn kọ́ lórí kọ̀sẹ́ tọ́pẹ́ àlẹ́ ló ń dájú ọ̀fẹ́ àdéhùn sàhíì wọn sọ ayé mọ́tò àlẹ́ ló gbá ẹgbẹ́ ojú ìwọ ọdún mo ti lágbàá tó tó rẹ̀ ọba ẹ̀dẹ̀ tó kó jẹ́ ibi ọyọ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àlẹ́ka fún ọba padà sọ́dọ̀ ọlọ́mọ bá wa. Wọ́n ní arúgbó sẹ́ni ilé ayé láàyò ìlú mọ́wù. Ẹrú sọ̀rọ̀ rẹ̀ ní kílò wà fẹ́ kú o. Ẹni tí òbí sì mú ó ti bọ̀. Ọlọ́mọ bá gba ìlú ọ̀tá padà fún ọ̀padà sí ìtàkẹ́ wa. Ọ̀ọ́dọ̀ jẹ́ ìrẹ́lẹ̀ wọ́n ní lọ padà bá ẹni tí sáfù kò rí kàkà. Báwo lọ sọ pé kólé nígbà tó tẹ̀lé ní ìtẹ̀lẹ́ tó lọ mẹ́rin kọ̀ọ̀kan ní náà ó dáhùn. Ikú tẹ̀ sáfù ní ọ̀pàdé yín wá sí. Nígbà tí ìyẹn lọ bá ń tẹ̀. Ọlọ́run tó padà lọ bá pépé. Wọ́pọ̀ ìlú wà lọ fún ike yọ̀bọ̀ ọ̀rẹ́ náà wò. Àlẹ́ mẹ́tìmí náà Ó kí ọwọ́ rẹ̀ kó ó kí àtẹ́lẹwọ́ rẹ̀ kó kú lẹ́yìn akọ màálù tọ káàní pẹ̀lú wo bí máa rọpò ìyẹlò ó bẹkọlì ẹ rọpò ìyẹlò ó bẹkọlì ìṣàrọ ti bẹ́ẹ̀ tó bá kí owó rẹ̀ lé ẹ̀yìn akọ màálù gbogbo orúkọ kan tí àtẹ́lẹwọ́ rẹ̀ yẹn bẹ lórí rẹ̀ á fi fún àrùn lọ́nà pàdé ẹ wá wo ilé ní ọ̀sẹ̀ ìròyìn téèyàn gbọ́ wọlé téèyàn bá gbọ́ wọlé ìmọ̀ àlọ́ ọlọ́run ní àrùn lọ́nà pàdé àdájì musa ni ẹ rọ ìrọlù àrùn tó ń bà náà nínú ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ tó ń bà lọ́wọ́ ọlọ́run lẹ́yìn wà á kú náà ọ̀rẹ́ bẹ̀rẹ̀ náà lórí tó bá gẹ́gẹ́ ìwọ́lọ̀ pẹ̀lú ìdí ọ̀nà ọ̀rẹ́. tí wọ́n bá tún lo adúlọ́ tó ń láti padà sílẹ̀ nígbà tó wò ní fẹ́ fún kẹ̀kẹ́ já ẹtí dá lé lé yẹn nígbà yóò náà bá pé àtúwọ́ náà ní ìjọba ẹ̀ tọ́ ọ̀kọ́rọ̀ òṣèlú láti sọ̀rọ̀ láwọn àríwá ìṣẹ́lẹ̀ wọ́n náà ní mọ́tò àgbọ̀ ike ọ̀sọ̀rọ̀ lọ́sọ̀ọ̀lọ̀ àyè ní ọmọ mi ọ̀sùn ìmọ̀tẹ́sẹ̀ rọ́bì yẹ́tẹ̀

النبي صلى الله عليه وسلم قال ما بعدك عليه قال أمسيه أمسيه ما بيت المقصود قال كنت دم أنا في سماعي لا مباوع عليك لا لا أريدك قبرة في باب سريع الذي متاهل إلى جانب الطريق لم يعمل فوق الكثير الأحمر يوري وكتبتها وكتبتها وكتبتها وكتبتها kékeré pupa ara rẹ̀ ní ìtàrí àná ní sáwà lára rẹ̀ ìgbẹ́ pupa yẹn ara rẹ̀ wọ́n ti àná ní sáwà eléyìí ti hàn wá sáà ní musa rẹ̀ ìtẹ́lẹ̀ wọn náà kú ẹ̀rí gbogbo wa báwa náà lè kú lẹ́yìn jẹ́ mọ̀kàn mi mẹ́lẹ̀kẹ́ كلا ولا ملك ولا نبي يعيش دائما أبدا ọba kan ní máa bẹ láyá màlẹ́kà kan ní máa bẹ láyá màlẹ́kà kan àmẹ́lì kan sípò rẹ̀ pa. ọlọ́lá ń bẹ fáwọn ẹni àrẹ yìí sẹ́lẹ̀. àmẹ́lì ńlá ni rántí ọlọ́run báyìí dọ́kítà nípò nínú àwọn rántí ọlọ́run. ìbẹ́ náà ti di nínú àdéhùn àwọn èèyàn seventy thousand lọ́wọ́ àgbẹ̀nà láì sí láì sí lórí. báyìí ni wọ́n bá wọ̀ ọ̀kan bàbá àwọn èèyàn kẹta lọ jàrá ó jẹ àti kọ́kọ́ ti láàlú mà ní bàbá ni hàlà mọ́tà ọ̀hún sálẹ̀ ti mú sáà àtàwọn èèyàn ó túmọ̀ sí pé lẹ́yìn àlẹ́ lọ mọ́hámẹ́ ọ̀sọ̀rọ̀ bá àlè tẹ́lẹ̀ ọ̀gá náà ti bàbá ọlọ́mọ lẹ́yìn lọ́kọ̀ tó ti ké àbàlẹ́ lè tẹ̀ta àlẹ́ ti tẹ́lẹ̀ lọ́kẹ́ náà ti parí obìnrin kan gbáyàwó ìgbàlejò láyé àlẹ́ lọ́kọ̀ mọ́ sọ̀rọ̀ láàrin ìlú. Nítorí pé ìyàwó ní yẹn, ọ sọ̀rọ̀. Ó ní mo fi ọlọ́run ọba tó fún un sálọ́lá lórí gbogbo ẹ̀ láwọn òbí búra. Mùsùlùmí yẹn pàṣẹ dà ìmọ̀ sílẹ̀. Láyé àbẹ̀rẹ̀ Mùhàmmad Láàrin náà sọ̀rọ̀ bì. Bẹ́ẹ̀ yóò dín irú ẹ̀. Ẹ̀jẹ̀ lọ́pọ̀lọ̀ kan náà lẹ̀ yọ pẹ̀lú àwọn mẹ́ta lọ́sùn. Bẹ́ẹ̀ ti tóbi bẹ́ẹ̀. Àbúrò ọ̀la ti padà yìí ń padà. Àbúrò ọ̀la ó ti ìbọ́jú fún ilé ẹ̀ka náà bá fẹ́ lọ́dọ̀ dáná ìṣòro láti ṣe ẹ̀rọ ẹ̀rọ máa fi ní ṣe ẹ̀rọ máa fún mi lọ́lá lórí àwọn àmẹ́tò nítorí pé nígbà tó dà sí àmì nígbà tó lọ́ máa kọ́ fúnra rẹ̀ àwọn ẹ̀dá gbogbo aláṣàkóso máa lọ. èmi làkọ́kọ́ ẹ̀jọ́ ọ̀pọ̀ jù tí mo bá ti mọ ta tuntun ní bàbá kan ní ìlú sáré ìgbàlá tó ti ọ̀kan nínú àwọn. ìṣẹ̀lẹ̀ àbọ̀lọ́ náà wà mú. Ní ìmọ̀ tó ti dájú mi, àbẹ́yìn mi ló náà dájú. Àbí dákú tó ti dákú lọ́wọ́ rẹ̀ ọ̀hún. ṣe ti ẹ̀ máa lórí ẹ̀. Ó wọ̀ fi dákú eléyìí má. Ó túmọ̀ sí gbogbo bá ti lè wọ́ jẹ́ ètò àmẹ́wà Muhammad ọ̀gá àlùfáà náà oríṣi ọlọ́wọ́ bá ó bá lẹ́nu láti lọ lórí ìgbà náà aláàbí sọ fún àgbẹ̀ náà sẹ́yìn ní ìwọlẹ̀ ní ádámà yóò máa ti yá máa ti wọlé kọ́ nígbà tí wọ́n gbogbo ọmọ àti kọ́tẹ̀ níta ti fáwà nípa kótó alọ́mọlẹ́yìn

gbogbo àwọn ànábì Mùsá Ìsá Dáwúd Yaqub Idris Adam Yahya Zakariya Ibrahim gbogbo wọn pátá àwa nígbà wọn a sì fẹ́ràn wọn ànábì ọlọ́run wọn àgbọ̀tà nínú wọn láwọn ọmọ ìlú ìyá ahàmì mẹ́tọ́tọ̀ ayé ti yapa láàrin àwọn ànábì ọlọ́run. àgbà wọn bọ́ pé ìrántí ọlọ́run bá ní wọn wọn dájú ara kí wọn dé ìtọ́nà ìran wọn ni wọn wá jẹ́ níbẹ̀. ṣùgbọ́n o ìgbàgbọ́ tá a ní sáà náà wọ̀ hàmù sọ̀rọ̀ láàrin sílẹ̀ ọkà màmá ọ̀gá púpọ̀ ànígbẹ̀rẹ̀ àti ìgbàgbọ́ lómìnirẹ́sẹ̀ ọ̀sẹ̀ sí ìyá ọlọ́run bá ó tún wẹ̀lẹ̀ ká máa bẹ lórí sáàmù dáadáa ó ti àlékún ìmánì fún wa ó tún wẹ̀lẹ̀ وأدعو أدعو أحمد ومحمد صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Alhamdulillah. Untuk orang masih berdoa, dalam amal amal dalam amal tadi itu dia tidak kontak ìyàwó àwọn fámìlì ìyàwó àná ọgbà láti fi ìyàwó fáwọn. Ìfẹ́ pẹ̀lú mẹ́rin gbọ́dọ̀ àwọn náà mọ̀ pé bí àwọn ìgbà wa ní tíráwò tí dandan ní káwọn ọmọ ọba tíráwò. Àkọ́kọ́ ni pé ìwò sí ìgbéyàwó. Ìjọba tí ká lọ sí lè má kúkú wá sí. Pípọ́ máa ṣe ìmáàmù fún wa, àá fi bá ti alẹ́ fún ọkọ̀ ìkàlẹ̀. Lọ́wọ́ yé wa. ẹni tí wọ́n náà ìyàwó kan àmọ́ àwọn ọmọ sí i àwọn sì ti ìyàwó ilé wọn náà ló ti lọ́ọ́ máa báyàwó lò. ẹ sọ pé ti lọ àná lọ rè é. ọlọ́wọ́ a máa ti wọn jí ni wọ́n ti ní lórí ìyàwó rẹ̀ sí i wọn à ọ̀gbá. ẹ máa ti láwọn sí ìyàwó ṣẹ́nu kéńgbà mi dídáfara táwọn èèyàn máa dídáfara kí máa ti ká burú rẹ̀ lẹ́sẹ̀. wọ́n lè sọ pé àwọn kan ti fọ́ aṣọ àtàwọn tí ti wọlé náà kò sí jẹ́ àwọ̀ olówó mi wá lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n. àlẹ́ ìjọ ti láwọn ti fi lọ́pọ̀ tí ọkọ̀ náà ti fi nàgẹ̀rẹ̀ ó fi ilẹ̀ lọ́dọ̀ ọ̀fẹ́ lọ́sùkú kì í ṣe lọ́sùkú láti lè jẹ́ orí rẹ̀ ni wọ́n wà wọ́n bá ní àwọn tó bá lè tó pé yọ̀lọ̀ ti tẹ́sà ojú yọ̀lọ̀ ti tẹ́ pọ́tọ̀ wọ́n ti ti di ákúrú nìkà ìyàwó wa dágbére fún ọgbẹ́ ẹ má bínú ìyá ọdún méjì péré máa ti náà máa padà ní á ọlọ́run mẹ́lẹ̀ ó sọ tẹ̀lé ti gan ọ̀tọ̀ dálọ́pọ̀ dání pàṣẹ ilé ìjẹun ìjẹun àbẹ́ ó wẹ̀ yí kọ́ sí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ pépé àwọn òbíyá ọdẹ mi ti tẹ̀lé ẹ̀ka. tó ẹni tí wọ́n níyàwó ní gbọ́dọ̀ lọ làwọn ní ọmọ àgbẹ̀ kò sí ìyàwó fẹ́. tòkí á lè fún ọgbà ọmọ ẹ̀sìn lọ pé o ò lérò ìyàwó gbọ́dọ̀ yóò fún ẹ̀sìn lọ èyí wà lọ́dọ̀ tó wà lọ́dọ̀ ní ọmọ wọ́n ní àwọn gbọ́ pé kò àwọn àmà ń tọ́jú ìyá rẹ̀ ọwọ́ rẹ̀ ní

òjòjò tó láyé lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ikọ̀ ọ̀mìnira ti kú ti kú. Anábọ̀ Mohammed ọ̀rọ̀ máa lò

ضرب قال له هو àkọ́kọ́ ni pé ìyapa tẹ náírà ọ̀gbọ̀n nípa pé dáná ti dàbí ìsàlẹ̀. Tọ́ba wa ga dáàrí rẹ̀ rí lórí ìsàlẹ̀ ti dà kí sọ lọ. Rò pé wa ẹ̀jẹ̀ tí kò ní kan àwọn èèyàn ti yàgbà nípa pé dáná ti dàbí ìsàlẹ̀. Nínú wọn náà ni Lukumanu Hakí. Lukumanu ọlọ́gbọ́n ìyapa ń bẹ dáná ti dàbí ìsàlẹ̀ tọ́tọ́ wa gbé ìsàlẹ̀. Ìmọ̀ lọ́gbọ́n wọ́n ní ànábì Mùsá rí ìṣẹ̀lẹ̀ àwọn kọ́kọ́ sọnù ìdàkóbá nígbà tí ń bọ̀ wá títí ọlọ́run fún bíra àwọn náà nítorí wọ́n nínú àwọn òbí náà yìí. tí wọ́n ò nígbà tí wọ́n ni wọ́n padà bọ̀ wá lẹ́yìn tí ì dáná ni. abẹ́rẹ́ bẹ́ẹ̀ ilé ìgbà tó dáná ni wọ́n tà sí dáná tó títí náà tó fi sì náà náà ló sì lọ sọ́lá sí ẹ̀kọ́ dàbí. lọ́wọ́ bàbá àwọn ìyàwó rẹ̀ pé wọ́n ní iná kan lọ́kàn bóyá màá rògùn náà mú wa wọ àbí màá ti rẹ̀ sí ìwúrà náà fún wa bẹ̀. àbí òye wa lẹ́yìn náà ó ti kẹ́kẹ́ ìgbésí ayé ìdí àwọn Yorùbá wọ́n tàbí wọ́n lò wọ́n fúlẹ̀ rẹ̀ ó ti pọ̀ mẹ́. mẹ́tálítì òkú ó ti pọ̀ sí Yorùbá ẹ̀rẹ́ kẹ́ ẹ máa mú kú àbí tí èèyàn bá wà lùdà ògùn bá òfin abẹ́ ògùn bá òfin abẹ́ gbogbo ẹ tó fún ògùn bàtà máa jẹ́lẹ̀ ògùn náà ló ti sábà tó ti wọ́n náà lọ. lẹ́yìn ìjà ló ti rẹ̀ ògùn bá àkùránì ògùn fún súnà ògùn fún islam ògùn fún ògùn òkú lẹ́yìn ògùn wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló kú náà nísàlẹ̀ ẹ̀jẹ̀ náà nínú òjijì ẹ̀jẹ̀ òkè ibẹ̀ ó tó ti tẹ̀ pa. ẹ ẹ ti wá jẹrìà jẹrìà ò ti lẹ̀ lójú ẹ̀ káàdé ò lè ti jẹrìà. nítorí tó fi ọ lọ òun yìí sọ pé òun ló ń darí fún ọ. mo rò pé wà èèyàn ní máa ń pè yàn lẹ́jọ́ ìwọ̀n abẹ́rẹ́ sí ní àpláì òfin lórí ẹ̀. ìrẹ́lẹ̀ òṣèjẹrẹ àti ọ̀sẹ̀ ẹni tó bá ti adájọ́ náà ò ní ti díẹ̀ ní ìgbà wa o sì mọ̀ pé rọrùn pa ní ìgbọ́dọ̀ sí tí mo fi máa ń ṣiṣẹ́. bí ìbọn ẹjọ́ tẹ bá rò ní ìṣẹ̀lẹ̀ ní ìsọ pé òótọ́ lọ sọ ìrọ̀lẹ́ pa àmọ́ tó ní ìwà lórí ti ìgbọ́dọ̀ sí dájọ́ tí ọba jẹ́bi àpèjọ ọmọ wọ̀ yìí. yìí ti gbogbo jẹ́ ìbámu pé tẹ̀lẹ̀ náà lẹ́sọ̀ máa dájọ́ lé lórí òkú wá bá lórí rẹ̀ arọ̀ yín nì arọ ni ẹyẹ tí wá tẹ̀lé àmì ẹgbọ́dọ̀ wà lọ́nà tó ti jẹ́ ike ẹ wà ọ̀tọ̀rìtẹ́tì lórí ọ̀rọ̀ ọ̀tọ̀lájú lọ́sìn kan tí ìṣe ti fi ẹ̀kọ́ sí lábẹ́ kápá ní òwe pàtẹ́pà àwọn ẹni tó bá ń tè lórí mọ́tíláṣí ní wọ́n fẹ́ yìí bàbá tó pọ̀ àbẹ́yìn mọ̀lẹ́bí rẹ̀ ni àbẹ́yìn tó bàbá tó pọ̀ ẹni kó lẹ́nu rẹ̀ àbí òye wa ẹ nkewa ń gbé wá lórúkọ bẹ́ẹ̀ sọ pé níṣẹ́lẹ̀ àlọ́ níṣẹ́lẹ̀ àwọn òbí rẹ̀. ọ̀rọ̀ pé kìí ṣe pé kí gbà ní àdàmà rẹ̀ kìí ṣe pé ní tó bá ń lọ òkú ìyàgbọ́n òkú báwo ọ̀daràn paraku máa ní kó béèrè kéènì ṣé ó ṣèṣe kó jẹ́ pé ó ṣèṣe ó ṣèṣe báwo àlọ́ ọ̀daràn paraku lọ́dà tó bá kó lórí lọ́ọ̀dì táwọn ọba ara mú lóṣù kó lọ kó kó lórí lóru lọ́nà gbélé kùtàǹbà lẹ́yìn tó kú dàbò. ìrẹ̀yìn wa ń pè mọ́ yẹn wa àbí kan sáán muslim níbi àdúgbò yẹn náà àbí èyí wa sẹ́ńtẹ́ ìlànà ìsọ̀ láti ilẹ̀ yẹn wá sí áfíríkà yá èsì ti mọ́tíláṣí yẹn lásán gbogbo mọ́tíláṣí ìbáraẹni tó lè má mi yàn ọmọ bá ti àti ẹtí wá jẹ̀yà ẹnìkan ní ìmọ̀ àwọn ọ̀dà wá bá tọ́tọ́ bá àwọn ẹ̀sìn sọ̀ láti lẹ́yìn àti àwọn ẹ̀sìn sọ̀ láti lẹ́yìn lórí ẹ̀sìn wá bá onímọ̀ bá àti àbẹ́yẹ̀ láàrin bá dé àti ọmọ ọmọ ọlọ́rọ̀rùn lọ́wọ́ àgbà rọrùn lọ́sẹ̀ àbáàbá òní bàbá dé àti ẹ̀kú mẹ́wàá jẹ̀rẹ̀ àti ṣe pèlè lẹ̀ láàbẹ̀ bàbá yìí náà pèlè ẹjọ́ fún dé àti. oye fúnra bóyá yín ẹ̀ láyà ẹ̀ máa yín tó àti bàbá àlè máa látàrí máa ó ní tó ń sọ irú mọ́sálásì yẹn ẹ̀yin tẹ́ bá jẹ́ pẹ̀lú ládùúgbò yẹn náà ẹ lè wá kẹ wá sí sẹ́ríà ló kọ pé ẹgbẹ́ sí sẹ́ríà ó kọ́ máa mójútó mọ́sálásì yẹn inú yín náà láti ti wọ ẹnìkan tó bá kọ́ńpítẹ̀ wọ́n ti náà wọ́n ti náà wọ̀ ọ́ sí sẹ́ríà ká ọdún ojú ẹjọ́ ọlọ́run wọ́n ní kí ni tó yẹ jẹ́ àjọṣepọ̀ láàrin alùpùpù náà tó sọ ìkọ̀ àjọṣepọ̀ bá pè wọ́n wá sí ìdìbò náà àjọṣepọ̀ bá ń pè wọ́n á fi hàn wọ́n tí wọ́n ti ọ̀dà pọ̀ ṣe fún adarapọ̀ mọ́ ìgbè tó ń kéde súnà kéde pọ̀ ní Islam kéde Islam ní pọ̀ wọ́n ní sáwọn lè wọ hijabu èyí tó jẹ́ oníkọ́lọ̀kọ́lọ̀ ọ̀tọ́kẹ̀wọ́ ọ̀tọ́kẹ̀wọ́ tó pẹ̀lú ma hijabu ní gbọ́dọ̀ pamọ́ fi ń gbọ́dọ̀ oríṣi méjì ti lọ sọ ọ̀tọ́ awọ ara wa yìí ara wa tó ọ̀tọ̀ ni ẹ̀wù tí a wá wọ̀ sára náà ni ní ó ti múra dẹ́dẹ́dẹ́ ọ̀gbọ́dọ̀ jáde rẹ̀ ọwọ́ àwọn ọ̀sán gbàgẹ̀rẹ̀ tí èso àbọ̀sọ tí èso kọ̀lọ̀kọ̀lọ̀ tí wọn dára sí lára ọwọ́ àti ilé ọ̀tọ̀ rẹ̀ ara nfààní ìjáàbò ni pé ó tún máa kọ́ yẹra tó fi máa wọlé báwo wá ń tẹ̀sí àwọn ọ̀dọ́ pé kọ́ ọ́ lẹ́kọ́ ọmọ ọwọ́ sí mi torí kọ́ ìsìlámù fẹ́. torí ẹ̀ wọ́n nílùú kan àwọn ọmọ kan yorùbá kò wọ́n wọ̀dá àwọn àbí ṣe sì náà ọlọ́mọ ìṣèlú wọn délẹ̀ lọ́mọdé ìdá òkè tó àti ìdíyẹ lọ́mọdé wà lẹ̀ yẹ tó àti ìdíyà lọ wọ́n pa fún un. bí ìgbà jẹ́ nìkan ẹ̀sọ́ fún ọ̀rẹ́ nìkan náà ló wọ́n lẹ̀ lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ kókó lẹ̀. ọwà ẹ̀ẹ́ lọ́gbọ̀n òjò. Máa wọ sinmi rẹ, máa wọ jáfè rẹ, máa wọ nítorí ikú rẹ rọrùn. Àmọ́ pàpọ̀ ìsìláàmù àwọn òbílà lẹ́gùn bá ta ọwọ́ yẹn dé yìí. Ìtàkùnkẹ́ ìsìláàmù tó tó kọfẹ́. Ṣé ọ̀gá ń tẹ̀sán ara Torí ìyẹn tó ká wọ́n ní àdìsí tó sọ pé àlùmọ̀ òkè yóò sọ ní bẹ́ẹ̀ alábìnrin àwọn ìyàwó ni wọ́n tún sọ́nà mọ́kàndínláàdọ́rin àwọn àtọ́lá fún sọ́nà méjì lé ní àádọ́rin àlùmọ̀ àtẹ̀mí yìí wọ́n wọn iná wọ́n wọ̀ àwọn sọ wọlé wọn ní torí ẹ̀ tó máa ń dáadáa ló lè dá lù náà dá lù náà wá yọ. lọ́ba dá lù náà ara náà nọ́ọ̀nù ọlọ́mọdé àlọ́ máa dá sí. torí ìdí ẹlẹ́yìn a ti dúpẹ́ bọ́lọ̀ pé ipa ìwé fún kó dá lù náà kò sí fọ́ọ̀mù kọ́ dá ló ti dá lù náà. wọ́n yẹ gba tíkẹ́ẹ̀tì rẹ̀ kò sí fífa ìdáàbò kọ̀ rẹ̀ sí ọ̀dọ́ náà kọ̀ rẹ̀ wà. wọn lè ní ṣe èmi ò lọ́sọ̀ máa ti Islam nínú ọ̀gbọ́dọ̀ gbẹ́yìn kò tó bẹ́ẹ̀. ẹ ẹbí mùsùlùmí lọ́nà ń pè wá ọlọ́sìn ní kẹsẹ̀ níta àtàmì olùwà àlè báwo ló ti kẹsẹ̀ mùsùlùmí tó ní sẹ́yìn tàbí. torí rẹ̀ gbàdọ̀ ń sọ̀rọ̀ gẹ́ láhàdá wà láhàdá kádà mùsùlùmí wà báyìí láyé kí n àtẹ̀kùn lè wà á gbogbo wa la gbọ́dọ̀ tẹ̀lé sunna àyàfi tó o bá fẹ́ wà lẹ́yìn náà n'a táwọn bàbá kan máa dáta káwé sáàlù ala àdẹ́fẹ́ àlùkùn àdì alùpùpù àti wọn tó àwọn alẹ àwọn tó sẹ́ẹ̀lì nìkan jẹ́bẹ̀ yọ ìdí ló gbogbo àwọn kò kò sẹ́ni kàtí ṣe bídíà tó fi lórí àwọn tí ń ṣe babaláwo wọn yẹn tí lórí òkúta tó pèrè àwọn lálò bídíà nínú làwọn náà ṣe nínú àwọn olórúkọ ọmọ àti ọ̀ṣà nínú àwọn olórúkọ ọmọ àti kóde mẹ́tì nínú àwọn olórúkọ gbàgbọ́ yìí dàbí náà bá ti rẹ́bi nínú àti lórí àwọn òṣìṣẹ́ kó ló mú ọ̀fẹ́ pàṣẹ àti kúnlẹ̀ tó fi kọ́ fi tíra rọ̀ lórí nù sàárè odò náà kẹ̀lé àdéhìí ẹ̀ fẹsẹ̀ rìn lọ lẹ́yìn ọ̀rọ̀ púpọ̀ àwọn ọ̀nà tó gbà wá ọ̀fẹ́ sọ̀rọ̀. wọ́n ní báwo ni àwọn tètè tó sọ́mọ bíbí kò sí tètè sọ́mọ bíbí tọ́lọ̀ bá ti mú wọn bá náà. àbẹ́yìn ọ̀pọ̀ máa ní. ẹ ẹ fi ọmọ ní. nísìnyí ìgbà yẹn nìkan ti máa kọ́ sí ní England. England. England àwọn pdp tí wọ́n sọ̀rọ̀ yẹn tó ń gbẹ̀rún wọn ni à kò tí ì bí ti rẹ́pọ̀t bíkọ́sì obìnrin tó bí ti rẹ́pọ̀t rí láyé ọmọ Uganda ní thirty four lọ́mọ tó bí bàbá òye yìí ti bẹ̀rẹ̀ fò náà obìnrin ó fi lọ mẹ́ta mẹ́rin márùn ọkọ̀ sí méje yóò fi máa tó bá ó tó bá ó ìyá mi ò ti tó báyìí ó múra sí pàbẹ̀rẹ̀ títí mọ̀

dákúdákí ni wọ́n á ti lóyún ọkọ̀ máa dákúdákí náà ni ó lè sẹ́kọ̀ọ́ tútù náà gbé bóòlù lẹ́sàn-án tó lóyún náà ẹ̀ ẹ́ lè yí dákúdákí wọn lọ́fẹ́ dá padà òru wọn ẹ̀ tó wọn náà tó ti mọ ara rẹ tó tó lọ́yún ọkọ̀ pé dákúdákí náà ti tọ́jú ara rẹ tó tó tọ́ ọba tó ọ̀dọ̀ ọkùnrin express ni àwọn ọ̀pá ọ́bì abẹ́ ẹ̀ka ọ́bì ó ti mọ ìyàwó rẹ̀ dákúdákí orí Wọ́n bá kú tán ọmọ kùjá ọyá bí ọdún kan síra wọn àbí òye wa ọyá bí ọdún kan àbọ̀ síra wọn àbí òye wa. wọ́n ní àbíbi tó sọ nípa ẹni wá sí ìrètí nínú kọ́lá àdúrà òdù àdìsí yẹn ní kéré tó máa ń ṣe ìrètí tó rákà méjì ló ti àbí mẹ́ta àbíwọ́ lọ́dájú àjẹpẹ́ méjì wàá wá sí ìyókù wàá wá forí balẹ̀ tó tó sálámù sọba ti ké fati àyè àbí ti ké fati àyè wọlé adájú èsì ké fati àyè sọba sàlù alájú kó wọtọ láti àbí sàlù wọlé adájú àmọ́ sọba ti kọ òṣèṣọ nìyẹn òṣèṣọ nìyẹn ó ti ń ta àwọn yẹn láwọn gbà tẹ nìyẹn ìbéèrè yẹn ti pọ̀ o tún máa ti ké òṣèṣọ nìyẹn tó kú táwọn yẹn nìyẹn lára sọdẹ ọmọ bí bá dàbí kiri lákàtẹ́ tá a lọ wà kí sẹ́lẹ̀ tẹ̀lé ẹ̀rọ ni wọ́n fẹ́ bọ̀ bẹ́ẹ̀ sì máa bá a lọ ẹ máa wò rẹ̀ díẹ̀ ẹ máa wò rẹ̀ díẹ̀ títí tó fi yín lẹ̀ eléyàn wá ní torí kalẹ̀ kókó sálámà lẹ́yìn sálámà torí tiẹ̀ ti di ké ní ó ti dà mọ́ ọ̀dẹ̀ kò ti jẹ́ wọ́n ní sáà máa lọ sọ́ọ̀dì nínú mọ́tíláṣí ká máa ka kẹ́mísírì fíjì lóṣù tó mẹ́rin kò sí sọ burú náà lókùn àti wàá wàá gbèrò rẹ náà wàá máa kà ó ní máa pariwo wàá gbèrò rẹ lọ kí lóṣù máa ṣe nítorí àtàwọn mọ́tíláṣí pé àti títí kẹ́mí a kálukó gbèrò rẹ lọ́kọ̀ máa kà kò sí fọ ọ̀tàkùtọ̀ lọ nínú mọ́tíláṣí lókùn àti ìgbà tó pé ẹ̀ẹ́dàkùtọ̀ lọ ẹ̀mọ́kọ̀ lọ ńkọ́ lọ ká sí mọ́tíláṣí àmọ́ kí ká pa tójú ká ká pọ̀ má ti ní kan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ẹ́ Não, pedi dala de mulher foi eu que cada na cara mas wọ́n ní àwọn ará ìpara alukóhólù bẹ́ẹ̀ kò sí ìgbà tó burúkú kò fi para àmọ́ tó dàbí kọ́ máa lò nítorí ìlàpàtọ́ aláàlá wọn pété alukóhólù yẹn ìjàdẹ́gbìn ní àti ìtẹ̀ wọ́n lè tọ́tọ́ gbàdúrà ní kékeré tẹ̀ ètò ọ̀tọ̀ gbàdúrà ní kékeré tẹ̀ yẹn lé títẹ̀ ìwọ ọtí òtún àti ilé ọtí. kọ́kànyà lára ẹ̀gbìn mo rò pé yé wa àmọ́ kọ́ ọmọ lò lọ́dà nígbà tí lẹ́pẹ́ para bí wa tí ò ní alukóhol yẹn nínú ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ náà ní lọ́fíńdà ẹ̀rí gbogbo lọ́fíńdà tá à ń fẹ́ yẹn alukóhol bẹ́ẹ̀ kẹ́ẹ̀ ló kìí ṣe ike ọ̀dà àmọ́ kòkòrò àmọ́ tẹ́ ẹ bá lo èyí kò ní alukóhol yẹn tó ń lọ́dà wàlhámdùlélà irú rẹ̀ náà ti pọ̀ láyé. ètò ẹgbẹ́ kì í ọ̀pá kan bọ̀ máa tọ́ ara yín àti wọ́n ti sẹ́nu rẹ̀ rúdúdú ra ara yín wọ́n rò pé yé wa irú eléyìí lọ ẹ̀ ká padà sí bẹ́ẹ̀ náà làwọn àpárá eléyìí jẹba. wọ́n ní abá tó ń máa ń jẹun tó máa ti máa fi dáadáa wá ní dáadáa àwọn tó wọlé wọn àti dáadáa kílẹ̀ dáadáa. máa dáadáa ọ̀ràn yẹn kí òtítí làkọọ́lẹ̀ náà ti islam ti kàtà pé ọ̀lẹ́mà kí ni jẹ́ rẹ̀ jíjẹ́ ọ̀lẹ́mà ní pé wá jẹun. wọ́n ní tó bá yẹ pé èèyàn bá mọ ọmọ lọ lé kí ó kọ́ èèyàn á sọ pé sọ́mọ bá fi máa kí ó kà àbí sọ́mọ bá fi alùpùpù ránì máa fún ọ dandan ẹni kò pélé yàrá lórí iná amánú àwọn òkú bìlà kú ẹ̀yin olùgbàgbọ́ olùgbà tí ìjọba ti ẹ̀sìn tó bá ti jẹ́ ike jà á rà lẹ́sìn jọ̀rọ̀ ẹ̀sán tí sọmọ ẹ bá fi lé hàlùwà ni màá fọ́ ní ilé òbí nìkan lọ́kùn sọmọ bá ha tó bá kú fúra kan ọ̀ lẹ́sọ̀ sílẹ̀ tó bá fẹ́ kọ́ àyà kan ọ̀ lẹ́sọ̀ sílẹ̀ kí ẹsẹ̀ pé fún mi lé ẹ má

àmọ́ tó máa ń bá ti lè máa kúrò àyè pé nǹkan báyìí lẹ́sìn tó bá ti lè há kúrò àyè nǹkan báyìí lẹ́sìn lẹ́yìn fún àlà ẹ wá sọ pé ìfowó lè tó gbogbo ẹ wá sànjọ wà nínú ṣé gbogbo ẹ náà wá ta ọmọ ẹsẹ àbúrò ọdún tó máa ti lè abẹ́ ẹ̀rí wẹ̀lí mà sẹ́bá ní àwọn ti wẹ̀lí mà ẹ̀ wọ́n jẹ wá gbé ìdí mi náà náà fi mú rí mọ́ wẹ̀lí mà wọ́n ní ká gbé báàpù méjì ọkà wá. kúlà méjì ẹran fa láàrin yorùbá máa ń kàkùn wọn lọ sí kàlẹ́tà lórí wàlímà ẹ wọn lọ lọ sí màkàwíà ìdí ẹran jọ wàlímà ẹ bá rí sáré bá rí sáré òye ẹ kéré ga sàbúrà tó ló ṣe wàlímà láàrin wọn dáhùn àwọn tíráfíìkì àwọn ọmọ tuntun tó burú bẹ̀rẹ̀. káfá àwọn ẹni kẹ́kọ̀ọ́ jáde wọ́n parí primary level secondary level senior secondary level university level òfin tó burú kẹ́ graduate wọn ládùúgbò wọn lọ and what do you mean by graduation torí pé yorùbá la ládùúgbò what we mean by graduation òun náà ti fá àwọn ọmọ yìí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde wọ́n gbà wí ẹ̀rí wọn abẹ́kọ̀ yé gbogbo yẹn wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde àbí òye wa ilé yàtọ̀ sí ìgbà tó burú lẹ̀ ilé ìjọba àti ìdí tó bá dá ẹ lójú pẹ́ àwọn ọmọ yẹn ti dáadáa ẹ gbà á gravitation lẹ́wọ̀n bóyá káwọn náà gbà bí rúmi wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni pèrèdíjà bí nígbà wọ́n lè mà ní pé torí báwọn ọmọ òkú náà bá ti wọlé mà ládàá bẹ́ẹ̀ nígbà fẹ́ kó yẹ yẹn nígbà fẹ́ sọ pé wọlé mà ní ìyẹn ni kékeré sẹ́ẹ̀tì àtàlásán ni ẹ̀yẹ mọ́ wàá pè ní wọlé mà wọlé mà tó wọ́n ti lọ mẹ́sì ẹ̀sọ́ fẹ́ẹ̀ ṣe kí ni ẹ̀ńkọ́ máa jáde kí wọ́n parí ẹ̀ ẹ̀ńkọ́ máa jáde kí wọ́n parí ẹ̀kọ́ kẹ́ẹ̀sì pé ẹ̀kọ́ wọn lóòótọ́ yìí ti gbọ́ púpọ̀ ẹ̀yẹ́ ní ojú ẹ̀ka bá lọ ọjọ́ kan ẹ̀yẹ́ ọ̀gọ̀dọ̀ kọ́ máa ẹ̀ka bá kura rẹ̀ ẹ̀ka sí àyíká ọ̀yá máa fi ká gbọ́ bá ọlẹ́ tọ́kọ̀ jáde lónìí ká ká gbọ́ lọ́ba tèrè ká alihamudulilá ẹ̀yẹ́ wá ti kọ́ ẹjọ́ lójú kẹ́ẹ̀kọ́ máa lẹ́kùn la ní ìwà bá ìwọ náà gbẹ̀kùn la lọ́kọ́ rẹ̀ kókó yé wa ìwádìí irọ́ ńlá láwọn ọmọ fúyẹ̀ lẹ́kùn lá fún wa ọlọ́mọdé ilé ìjẹun ti jẹ. Mo ti ti bàbá rà nù àwọn akùnrin kékeré tó yé wa nílé o bá bẹ̀ tó kọ́ sọ fún wa bẹ́ẹ̀ ká ṣe ni o. Mo ti bàbá rà nù àwọn akùnrin ké o. Ẹ̀hẹ́ tó bàbá rà nù kọ́ mọ́ ha. Ìtọ́ pàtàkì kì í kọ́ ha. Ó ti ha ó ti nà ti kálọ̀ padà. Lórí ẹ̀rọ ọmọ sọ pé ọmọ tó ti wàlímà ní tó ṣe sìnà kí ni ká nù wàlímà kí ni wàlímà ń dá. Màá lè mú ṣe sìnà ká tó kọ́. Àbẹ́ yòó ni àbí òtí dé tẹ̀. Ó tẹ́ kó ti ṣe tẹ́lẹ̀ wọ́n làwọn ti sọ lẹ́yà níta àwọn tó wá ti sútúrà wọ́n tó ń bẹ lára rẹ̀ sísọ láti àwọn tó lálàáfíà láti lálàáfíà àmẹ́sẹ̀ náà nípa pẹ̀sì tí wọ́n tó ń bẹ lára rẹ̀ tó sútúrà orí sọ láti lẹ́ti gbàdá tó burú bẹ̀ àtọ́tọ́ tọ́ wọ́n ní símẹ́tíláṣí tí màmí ti bá wà látẹ́kẹ̀ẹ́ ara wọn ti rọ̀ símẹ́tíláṣí tí màmí ti máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà tí èdè bẹ́ẹ̀ gbà tó.

ó dènà bàjẹ́ mọ́sálásí ní òòrùn dé nìjọ́ àti mọ́sálásí tí màá tó súnmọ́ ó dènà bàjẹ́ òbí kan tó súnmọ́ ara wọn lọ kóòtù lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ní òòrùn dé nìjọ́ kìí ṣe tí wọ́n fi ṣe mọ́sálásí. àwọn gbà tó ń fa wàhálà wọn á fi ọmọ àkíọ̀rùn wẹ́yìn náà pọ̀ mi ṣe wà láyé bá a fi ọmọ àkíọ̀rùn tọ́ wọ́n ní kí àwọn bá jẹ́ pariwo bàbá àwọn ní ìṣòro ìyá àwọn wá ní ṣe kúláàbù yẹn ti gbọdọ̀ lọ ara dà wọ́n kó lóṣù kúláàbù. ṣé ìyá rẹ tó sọ ti kúláàbù àlọ́lọ́ ni máa lọ ọ̀gá ti kúláàbù ẹ̀dọ̀ ọlọ́ọ̀kọ̀ tó lè kúláàbù kálí yàrá. torí de eléyìí tó bá yẹ kó ìyá rẹ òun ìbá tó lù ìyá rẹ wá ní títí tó bá wù ọ nọ́mbà bẹ́ẹ̀ni kejì nọ́mbà tó láti ìtàkẹ́sì wọ́n gbogbo lóde ẹ̀bọ̀ ni wọ́n fẹ́ gbé níyì ẹ̀bọ̀ wọn fẹ́ gbé lárugẹ inú sọ́ọ̀tì wọn ti bẹ́ẹ̀ sí ọlọ́mọdé tí wọ́n bá sínú kókòrí sọ àpáta kókòrí sọ àpáta pọ̀ lọ. jẹ́mi rẹ̀ bá ti pè mẹ́wàá tí máa gbọ́ lọ́kọ̀ àti èkó tán ọ̀rọ̀ dání ìwé ìjẹ́ pé tó fẹ́ ṣe kòtò ní pé wọ́n ṣe bọ́ọ̀nù rẹ̀ wọ́n tàbí ẹ̀fọ́ àwọn èèyàn ló jẹ inú burú kẹ̀sí ti bá ń pa àwọn ọkọ lọ́jọ́ wọ́n wé wa wọ́n sì ní kọ́ ọmọ báwọn owó jẹ báwọn yẹn ọ̀tẹ́lẹ́dẹ̀ ẹ̀fẹ́ wọn ọ̀tẹ́lẹ́dẹ̀ màdùn tí wọ́n pa àwọn náà lọ báwọn dùn ọ̀gbọ̀gbọ̀ tí kò sí kan máa báwọn kò tù sí aláṣẹ bọ́ bá dùn lé nìkan kó lé nìyíṣẹ́ ọmọ àná rẹ bá dẹ́ bó ti jẹ́. tọ́ ìrẹsì parí yẹn wọ́n ló wó owó ẹyọ owó sílẹ̀ owó rẹ̀ tí mo ti kọ́ ọ́nù rẹ́díò náà ṣàlàyé rẹ̀ lọ́tọ́ ọ̀tọ̀ ó ní rìbá mi bẹ́ẹ̀ máa tó gbogbo àwọn tí ó ń ní ẹ̀wà fún fún àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ń owó ni gbogbo ẹni sìn tó bá rìsọ́ọ̀tì owó àwọn ti kù mo rò pé yé wa tó ń torí ẹ̀ nígbà tí ẹ bá sì lọ da tẹ́ ẹ bá lọ dára dé wọn tẹ́ ẹ bá lọ dára dé wọn pẹ̀lú gbọ́lọ̀ òun náà padà lánàá náà sẹ́mọ̀ yín pé ìgbà tí wọ́n máa ń kìlọ̀ fún yàtọ̀ bá lòun ọ̀gbọ́ lẹ́rọ̀ wọ́n máa gbọ́ lè lè ń bà mí. wọ́n pè kíní kan wọnú ilé ayé àwọn èèyàn wọ́n pè ní mml. kódà àwọn kan tó fi kọrin wọ́n tún fi kọrin pé tọ̀ àdánù tẹ́tí ayé tẹ́tí ayé òdi òní. ok ó yí gbogbo yín dídá fún àwọn gbáyé. so mml ó lọ ọba nínú eléyẹn olóko nípa nnl. iná wà báyìí mss àwọn jẹjẹrẹ ń dátọ́ mi tó fi rọ́ọ̀nù lòdì títí ìlànà mọ́ wọn lọ́wọ́ lórí owó títí kílíà káràkátà ọjà wà tó bẹ́ẹ̀lẹ̀ lọ mú jẹ ọjà wà bọ́ bá fẹ́ máa ti tó fẹ́ máa dàkúta rẹ̀ fún ní bàbá ọ̀tí ọ̀sán owó náwó kò fún ọjà. àràdá sí àbí òye wa ọdún yìí ó ti gbẹ lóko ọmọ bẹ́ẹ̀ ní fún ọba ìdarapọ̀ bá wa bẹ̀ kó tó wò ó nìyẹn àmọ́ gbogbo rọ́tà gbé wá fún wa ní ìsìn ibà ká fọ́ra náà network tó ń network kíkiri kan ní má bàa wọ̀ má bàa wọ̀ àwọn olùmọ̀ wa wọ́n sọ ike ìyàtọ̀ sí pé gara ò bẹ̀bẹ̀ jahala ó tó lè lọ́ọ́ sírì bá aburú mẹ́ta tó bá networking networking rọ̀ òun lè jẹ́ bó ti jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá kọ́ gbàdúrà wa ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ ó bá bí mo fẹ́ rí ó túbọ̀ ti ká mú sí pé islam wọn dáadáa ó bá ti lọ́ ọ̀pọ̀ hàmì ẹgbẹ́ wọn lẹ́ ilé ẹ̀ ilé ẹ̀ ẹ̀sọ́ tó tọ̀ ọ́ اللهم اكبر الله اكبر اشهد ان لا اله الا الله